torí di eléyìí àti oríire ńlá ni kí yẹn jẹ́ ìyàwó fún anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló múra rẹ̀ wá fún anabi sallallahu alayhi wa sallam àwọn nítorí kíni torí wọn pé púpọ̀ wọn fẹ́ láti tara ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam di ìyá ńlá fún gbogbo olùgbàgbọ́ àlùkẹ́yàmù. ṣùgbọ́n wọ́n bẹ nínú wọn àwọn ètò ṣe pé bùkátà àwọn yìí kò bíá látàrí pé anabi sallallahu alaihi wọ́n fi hàn pé àwọn òní bùkátà ti fi káwọn ọ̀fẹ́ wọn subhanallah ẹ wo báwọn wọn ti pọ̀ tó nígbà tí ọwọ́ wọn ọba tí wọ́n wá wọn fẹ́ anabi owó torí owó wò wọn sì anabi nǹkan lé ayé yìí àwọn náà di kínní kan lady first lady àbí second lady àbí chairperson àbí gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àfi ń tanra wa jẹ láyé sí kálá ṣùgbọ́n táwọn wá ní ma inda Allah min fadlin wa khayr títí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba alájùlọ àti orí ni wọ́n ń wá tó fi wù wọ́n láti jẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyá ńlá wa Aisha orúkọ rẹ̀ náà ni àìṣẹ́tú bíntu Siddiq àìṣá ọmọ Abubakar radiyallahu anhuma àwọn olùmọ̀ máa ń pè ní Siddiqatun bíntu Siddiq olódodo ọmọ olódodo àìṣá olódodo ni ọmọ olódodo àwọn olùmọ̀ ni wọ́n pè ní nítorí Aisha ìyẹn ni pé olùsẹ̀míbìnrin wọ́n pè bẹ́ẹ̀ gbígbà tí èèyàn ran kan pé ọmọ yìí o mẹ́jọ kún kékeré o jẹ́ ọ̀sẹ̀ mi kọ́ dàgbà o ìtumọ̀ rẹ̀ nìyẹn. torí ẹ̀ ló ti jẹ́ pé àárín nínú àwọn orúkọ ti pé àwọn èèyàn máa ń sọ ọmọ wọn ní èdè lárúbáwá àwọn orúkọ tó ṣe pé bọ́rùbọ̀n mí ìran kan dáadáa wà ń gẹ́gẹ́ bíi Fatima gẹ́gẹ́ bíi Aisha àti bẹ́ẹ̀ lọ Aisha òun náà ní pé ẹni tá à ń ran kan kọ́sẹ̀ mi fún Fatima ẹni tá à kan kọ́ dàgbà débi kó náà máa bí ma yóò máa gbọmú àwọn ọmọ ńgbà tó bá rí wọn débi kàn. tó gbogbo àwọn orúkọ tó náà ló kọ tó ẹ náà máa kòkòrò sọ ọmọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó ti pín wọ́n tún máa pe aisha gbọ́nà mí aisha lórúkọ rẹ̀ ṣùgbọ́n anabi máa ń pè gbọ́nà mí tànàbí máa ń bá a anabi máa ń pè ní ya aishu ya aishu àbí ya aisha. orúkọ a ní Aisha Aisha tu àmọ́ sanabi sallallahu alaihi máa ń pè é lórúkọ ẹni tí ń kó pé èèyàn bá ṣeré anabi máa ń sọ pé yá àbí yá ala lughati man la yantazir ala lughati man yantadhir lẹ́yìn jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí èèyàn máa fi gbìyàn lédè lárúbáwá ètò ń pè ní at-tarhib. àìsà yìí ọlọ́run bá kóyán ló sí. anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ lọ́mọdé nítorí pé anabi sallallahu alayhi wa sallam fẹ́ nígbà tó wà lọ́mọ mẹ́fà péré. anabi ti fẹ́ láti gbà tó ti wà lọ́mọ ọdún mẹ́fà ṣùgbọ́n gbà tó pé ọmọ ọdún mẹ́sàn-án ló tó wọlé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìgbà tó pé ọmọ ọdún án anabi sallallahu alayhi wa sallam torí anabi sallallahu alayhi wa sallam fẹ́ síwájú kó tó ṣe hijira pẹ̀lú ọdún méjì márùn oríṣiríṣi yẹn là nàbì sallallahu alayhi wa sallam fẹ́ títí tá ànábì ti fi hijira lọ sí Medina kò tí kó wọlé ànábì sallallahu alayhi wa sallam anabi tún wọ Medina ànábì jagun Badr ó borí ogun Badr lẹ́yìn ogun Badr ìní Aisha wọlé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Aisha jẹ́ ọmọ ọdún sábà wọn sọ̀rọ̀ báwo láwọn ti ṣe ma ilé mùsùlùmí. a rí ẹ̀kọ́ mú nínú ohun tá ti sọ yìí peter bá fẹ́ mọ ilé mùsùlùmí yẹ kí ìyàwó tá a bá fẹ́ sílé kó ìyàwó torúkọ rẹ̀ dà kó ìyàwó torúkọ rẹ̀ dà nítorí kílé ó boro jẹ́ ilé ayọ̀ kílé jẹ́ ilé a máa ro lórúkọ ló fà fi jẹ́ pé anabi wa sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ orúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin sorúkọ tó dára bí kéèyàn máa jẹ́ múra múra ẹni tó kóró à ṣé máa fẹ̀yàn sílé pẹ̀lú kórúkọ tó kóró gbogbo ìgbà fi ṣúgà sí tíì kí kóró ní tí kóró nítorí ni èèyàn ò sì kọ́wọ́ rẹ̀ ọjọọ ṣọlùwà tàbí òye wa èèyàn ní jẹ́ ní tó korò kọ́wọ́ rẹ̀ wá dùn subhanallah eléyìí fi hàn yín pé orúkọ ìyàwó ọgbọ́dọ̀ orúkọ tó dára torí ẹ, ìwọ náà tó ti kó bí rẹ ti sọ lórúkọ tó dára lórí eléyìí ìwọ tó ti pé wo orúkọ sọ kò dára àyè ti gbà kò sí nǹkan tó wà ń bẹ̀ ju pé kọkàn sọ fáwọn bàbá rẹ àti màmá rẹ ìkórúkọ tẹ sọ mí tẹ́lẹ̀ yẹn arúgbétumà tó ní kò wúlò torí de eléyìí mo ti ara mi orúkọ báyìí lẹ́ẹ̀ máa pè kò sí tó burú mbẹ́ tó ń torí de eléyìí báyìí eléyìí jẹ́ sálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì ni pé tí wọ́n bá gbé ìyàwó tí wọ́n fẹ́ obìnrin ti náà ni pé jọ́ tí ti fẹ́ tó ti di ìyàwó náà ló lè wọlé ọkọ rẹ̀ àbí lọ́gbọ́dọ̀ kí ìyàwó tún máa fìgbà kan bẹ nílé bàbá rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé bí bẹ nílé bàbá rẹ̀ yẹn ọjọ́ ń tọ́tí ọkọ rẹ̀ lọ́rùn kò sí tó burú mbẹ kí ẹ bá ṣe rí i pé ọdún kẹta lẹ́yìn ìgbà tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ Aisha radiyallahu anha ìní Aisha tó kú wọlé anabi wa Muhammad sallallahu etí ṣe ìyá ńlá wa Khadija radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam kò tó yẹ kóbìnrin kankan sọ̀rọ̀ rí ikú wọn fẹ́ dípò pé ó tiẹ̀ wá fẹ́ wọlé títí tó fi di pé Khadija radiyallahu anha sàlàyé eléyìí tó túmọ̀ sí fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe ọlọ́kùnkùn obìnrin abẹ́ni tí ń sojú kòkòrò àti sàmà kóbìnrin jọ lásán láì nítumọ̀ nítorí pé ọdún mélòó la anabi sallallahu alayhi wa sallam ló fi gbé pẹ̀lú khadija radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam ó fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó fi gbé pẹ̀lú khadija radiyallahu anha láì jẹ́ kó fẹ́yàwó mi lé khadija radiyallahu anha eléyìí náà túmọ̀ sí pé sọ̀rọ̀ wa àtìyàwó rẹ tó bá fi lè wọ̀ sílé yín sì ń tòrò sílé yín ọ̀ máa kan tó bá yẹ pé àwọn kan náà lọ́ bá wà lọ́dọ̀ rẹ̀ ti lé lọ́dún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ó sì ń lọ bí ogún ọdún ó sì ń tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá ṣe é pé ò ní bùkátà tí kò fẹ́ yàwó mi dáwàá pé ọlọ́ọ̀ni dandan àfi kẹ́ fẹ́ méjì ọlọ́ọ̀ni dandan àfi kẹ́ fẹ́ mẹ́ta ọlọ́ọ̀ni dandan àfi kẹ́ mẹ́rin ó sì ń tó bẹ́ẹ̀ eléyìí ń bẹ lọ́wọ́ pé tó lè ṣe dọ́gba láàrin wọn wọlé ṣẹ́ẹ̀kì anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó lè ṣe dọ́gba láàrin àwọn sallallahu alayhi wa sallam kò ní bùkátà sí pé khadija radiyallahu anha títí tóbi di pé khadija radiyallahu anha ọ̀sálàyé. anabi gbé pẹ̀lú khadija ju ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo lọ anabi sallallahu alaihi wasallam mfe khadija anabi wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n anabi sì pé ọmọ ogójì ọmọ ogójì ọdún eléyìí túmọ̀ sí pé ó ti sọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nígbà yẹn pẹ̀lú Khadija radiyallahu anha ó wá ń kú dẹ̀dẹ̀ kánàbì sallallahu alayhi wa sallam kó ṣe hijira máa bọ̀ wá sí Medina pẹ̀lú bí ọdún méjì ẹni Khadija radiyallahu ìyẹn ni pé ó ń bẹ pẹ̀lú lẹ́yìn tẹ́bá fi mẹ́jọ tẹ́bá fi kún mẹ́ẹ̀ẹ́dógún ó di mélòó ó dọdún mẹ́tàlélógún lànàbì sallallahu fi di Khadija radiyallahu anha mú láì jẹ́ kó wo obìnrin míì kó fẹ́fẹ́ àbútẹ́ ẹ̀ bá tọrọ kó wọn fẹ́fẹ́ subhanallah. ẹ tún wá fi kún lẹ́yìn ìgbà Khadija kú ọdún kìíní ànábì ọ̀wá yàwó mi ọdún kejì ló ń mi títí tó di pé malaika Jibril aleyhi salam ó wá Aisha radiyallahu anha ó wá gbé hàn nabi wa muhammad sallallahu alayhi wa sallam lójú oorun anabi sallallahu alayhi wa sallam ní malayika jibril ó gbé aisha wá ó gbé sínú ìtẹ́ tó ṣe pé aṣọ harir ni wọ́n tẹ́ sínú ẹ̀ aisha wá wà nú ẹ̀ malayika jibril wá fi hàn òun ipe ìyàwó rẹ̀ ni nínú riwaayà mi hadihi zawjatuka fi dunya wal akhirah eléyìí ni ìyàwó rẹ láyé àti lọ́run subhanallah anabi sallallahu alayhi wa sallam rí aisha ó ti dá àmọ́ kọ́ ma abubakar lélẹ́yìí anabi wa ni sábà jẹ́ bẹ́ẹ̀ sọlọ́wọ́ bá bá kọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bó ti rọrùn subhanallah tó báyìí ilà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló ti kọ́kọ́ ma ibi aisha radiyallahu anha yóò jẹ́ ìyàwó fún anabi sallallahu alayhi wa sallam síbẹ̀síbẹ̀ kọlọkọnu sí àyíṣà kò ń fẹ́fẹ́ títí tí arábìnrin kan fi wá bá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam arábìnrin yìí wọ́n ń pè ní khawla bintu hakim ó jẹ́ ìyàwó usman bunu maz'un radiyallahu anhuma arábìnrin yìí wá bá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tó pé ọdún méjì sanabi sallallahu alayhi wa sallam tó ti ṣàfẹ́kù ìyàwó rẹ̀ àkọ́kọ́ khadija radiyallahu anha ó ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kí ló ṣe tẹ́ ẹ fẹ́ yàwó mi kódà bó bá jẹ́ pọ́ ọmọge lẹ́ ń fẹ́ ni tàbá bilé kọ ó yẹ kẹ́ nìkan. ànábì sallallahu alaihi wasallam ní abilékọ bíi tani adélébọ̀ bíi ta àbí ọmọge bíi tani abilékọ àbí adélébọ̀ bíi tani. báyìí arábìnrin rẹ̀ yìí ó ní ọmọge gẹ́gẹ́ bíi عائشة بنت الصديق رضي الله عنهما عائشة أم أبو بكر الصديق رضي الله عنهما أين هو عائشة وأن كيري أم مفا kí wọn ní ọmọ ọdún mẹ́fà ipò wọn fẹ́ wà péyàwó fọkùnrin tó ti dàgbà tó ti kó ti lé ó ti súnmọ́ àádọ́ta ọdún ipò wo la fẹ́ gbèrò eléyìí sí irú ìyàwó wo nìyẹn ọmọ kólóró wọn dá mọ́ra rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wa ni adélébọ̀ bíi tani arábìnrin yìí dáhùn ó ní gẹ́gẹ́ bíi Sawdatu bintu Zam'ah faqad amanat bima ursilta bihi nítorí pé Sawda ọmọ Zam'ah. ó ti gbàgbọ́ ọgbọ́ lọ́ngbọ́ ó ti gbọ́ ọgbọ́ kó jíṣẹ́ ọlọ́ọ̀ni ó ti gbà tọ́lọ̀ wọn bá fi ràn ọgbọ́. tán anabi wa muhammed sallallahu alayhi ni lọ sọ̀rọ̀ mi fún àwọn ìkíní kejì wọn lásìkò anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì nǹkan bí ọdún tí òfin fẹ́ ṣùgbọ́n gbà tí anabi sallallahu alaihi wasallam wá fẹ́yàwó mi lẹ́yìn ìgbà tí ìyá ńlá wa Khadija sẹlẹ̀sì pẹ̀lú ọdún méjì obìnrin méjì anabi sallallahu alaihi ní kí wọ́n bò ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà sí pé méjì mẹ́ta ńjọ́ kan náà gẹ́gẹ́ bí ṣe burú pé mẹ́rin ńjọ́ kan náà ṣùgbọ́n pẹ̀lú ó lè ṣe dọ́gba láàrin tóbìnrin ọwọ́ afa kíkọ́rí kí ọwọ́ ayarí ike ta ni jẹ máa jẹ́ ìyáálé jẹ yàwó eléyìí tó protokolu rọ ìtàwọn obìnrin ń bá ká tí fi máa ara wọn ru ta ló wọlé wà ní so igi ọkọ márùn igi eléyìí so eléyìí ọmọ ilé ọmọ jẹ́ ìyàwó pẹ̀lú minus ìṣẹ́jú márùn gbogbo eléyìí protocol yorùbá nìyẹn tó bá ṣe é ṣe pé lásìkò kan náà ìṣẹ́jú kan náà kí wọ́n so igi fún ọkùnrin pẹ̀lú ìyàwó méjì lẹ́ẹ̀kan náà kò sí tó burú mbẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún obìnrin yìí pé kò anhu ọgbà lọ ìyá aisha radiyallahu anha ẹ mọ̀ kú oríire orí tó wọlé yín àti àlùbáríkà ó ní orí wo ni ó náà nàbì sallallahu alaihi wasallam fi ọmọ rẹ ni ó ní ah, èmi nìkan tán ànábì gan subhanallah ẹ wọ àwọn àwọn wọn pé àwọn ìyá tó wọn. àwọn àyà tí ọ̀gbádùn pọ̀ nínú wọn ọlọ́mọ sẹ́yìn bẹ́ẹ̀ o àwọn àyà ayé ìsìn kí ló dé tá a fi pè wọ́n yìí òfò kí ló dé tá a fi pè yìí àdánù ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn a máa wo ta ló fẹ́ fi ọmọ àwọn sí ní ni kejì tàbí kẹta èmi ì lè gbà mi kọ́ mi ì fẹ́ lé oníwo irú ilé wo ni wọ́n fi ọmọ lọ irú yaari ó ní áà ah, mọ̀ mọ̀ kú oríire tó ti sá nàbì sallallahu alaihi wasallam fẹ́ fi ọmọ mi ànàbì sallallahu alaihi wasallam ó ti ń pè ọmọ fifty years lọ Àìṣà sì wà lọ́mọ ọdún mẹ́fà ìyá mi ọ̀gbọ́n wọn pé ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ ìyá wọn á fẹ̀ là. ó dákun o mẹ́jọ jẹ́ pẹ́nu mi wọ́n ti gbọ́ o wọ́n máa pe àwọn obìnrin tó gbèsè wá dé o Abubakar fẹ́ wọlé jọ́ gbọ́ lẹ́nu ẹ̀ abubakar radiyallahu anhu ọwọlé wíwọlé tó wọlé khawla bintu hakim ọsọ fún abubakar radiyallahu anhu ó ní rẹ khawla à ó ní rẹ abubakar ẹ kú oríire oore àti ìdùnnú tó wọlé yín ó lóore wo nìyẹn ó ní pa Ànábì sallallahu alaihi wasallam fẹ́ fi ọmọ rẹ ọmọ mi wò ń bẹ ó ní aisha radiyallahu anha ó ní aisha innaha bintu akhi aisha yìí. kọ̀dájú pé ànábì lè fẹ́ torí pé àìsà ọmọ ọmọ ẹ̀yà ànábì ni bóòlù yóò fi wá fẹ́ ọmọ ọmọ ẹ̀yà rẹ ìyẹn ni pé Abubakar ọkara rẹ fọmọ ẹ̀yà fún ànábì sallallahu alaihi wasallam báwo lè yóò fi wá fẹ́ ọmọ tọmọ ẹ̀yà rẹ̀ bí. tọ́ ọ̀tọ́ àní iṣẹ́ tí wọ́n ní kémi ọ̀ á jẹ́ fún ọ ni mo ti jẹ́ o. oná wa ni sọfún anabi sallallahu alaihi wasallam pé ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ ni njọ́ tọ́ nínú òfin ẹ̀sìn ọlọ́ọ̀tọ́ tọ́lọ̀fin rán anabi kúrò àti òfin mélòó la dì mà njọ́ tọ́ nínú òfin ọlọ́ọ̀tọ́ tọ́lọ̀fin rán anabi pé kéèyàn fẹ́ ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ bí. báyìí wọ́n padà wọ́n lọ bá anabi sallallahu alaihi wasallam anabi níbẹ̀ ni lọ́ọ́ sọ fún subhanallah anabi lè ránṣẹ́ sí Abubakar bá ìyẹn ni pé tẹ́ bá fẹ́ ma ilé mùsùlùmí ó ní sọ pé kí bàbá ìyàwó rẹ̀ wá ọ̀fẹ́ bá sọ̀rọ̀ bàbá ọmọ tí ọkùnrin fẹ́ fẹ́ kò ní pé sọ fún bàbá rẹ̀ pé mo fẹ́ rí kí bàbá wa wá kọ́ wa dábàá fún bàbá jókòó pé ìdí tí mo fi pè é ni pé mo fẹ́ fẹ́ ọmọ yín ni á aláìlẹ́kọ̀ọ́ léèyàn téèyàn bá ṣe bẹ́ẹ̀ torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ wo bó ti ṣe ga tó ẹ wo bí kò rẹ ti ṣe tó ẹ wo bọ́lá ti ṣe láti wá bí gbogbo ọmọ anabi adam ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa kò dídì sọ pé kábùbákàr ọ̀wá mi tó ń tipọ́ rẹ̀ rẹ̀ làbúbákàr tó ń tipọ́ ọmọlẹ́yìn rẹ̀ làbúbákàr radiyallahu anhu. anábì sọ́nà káwùlà padà sọ fún pé bẹ́ẹ̀ ọmọ ẹ̀yà mi làbúbákàr ṣùgbọ́n innaha bintu akhi islam. ọmọ ẹ̀yà mi ọmọ ọmọ ẹ̀yà mi tó ti pé islam lọ́sọ̀ wá dọ́mọ a kìí ti ọmọ ẹ̀yà kan a kìí sọ baba bàbá kan náà àmọ́ mo lè fi ọmọ rẹ̀ nígbà tó Abubakar Abubakar lọ parí mi àmọ́ o mi fẹ́ yàdì o Abubakar ní òun ọ̀fẹ́ yàdì o nítorí pé ẹnìkan jẹ́ ọ̀kan náà àwọn kẹfẹ́ ní maka ń gbà yẹn ó ti bá Abubakar sọ̀rọ̀ rí nípa fóun tọrọ Aisha fọmọ òun Aisha wà kéèké fa ọmọ ọdún mẹ́fà ní ìsẹ́lómìn àyíká afẹ́ kọ́lé mùsùlùmí bó láti máa lé mùsùlùmí ẹlòmíì nínú àwọn obìnrin ó tó fọ́tì yẹ ó sì ń pè kéré kò yẹ kí n lọ lé ọkọ ẹ dákun lẹsẹ máa lé mùsùlùmí wọ́n á ní ẹ torí káwọn olóyìnbó wọ́n sọ pé téèyàn bá tètè lọ sílé ọkọ wàhálà pọ̀ ń bẹ nítorí de eléyìí ọ̀dà ìgbà táwọn ní kẹ́mẹ́ tètè lọ sèwọ́n àwọn ní eighteen years above mi ìwọ́n sì ti pé forty years above forty years above minus eighteen years above ọdún mélòó nìyẹn náà rí méjìlélógún ó ti yẹ kó ti yá àyà tontorí de eléyìí tí wọ́n bá tẹ̀yàn jẹ́ kọ́mọ́tàn ara rẹ̀ jẹ́ o. ọmọ ọdún mẹ́fà nù ya èèyàn kejì ni anabi sallallahu alaihi wasallam jẹ́ nínú ẹni tí ń tọrọ rẹ̀ al ibn Adi ó ti tọrọ Aisha fọ́ máa tiẹ̀ Abubakar wa ń bẹ̀rù pé tó ń bá fi Aisha fún anabi sallallahu alaihi nítorí anabi ń bọ̀ fún ọmọ lọ òun nítorí pé ń ń sọ̀rọ̀ nípa tọrọ Aisha òun ọwọ́ ni kí kọ́ọ̀lá yẹn kó ṣe sùúrù fún ọ̀nà Abubakar wa lọ tó ń ti pé alimọ́tẹ̀mì yẹn kẹfẹ́ rí nígbà náà ṣùgbọ́n wọn ò tí mọ̀ òfin Islam o àwọn àdájọ́ ò tí máa sọ kalẹ̀ débi kí wọ́n mọ̀ pé mùsùlùmí bìnrin kò lè jẹ́ ìyàwó fún kẹfẹ́ rí kùnrin Abubakar wa lọ sílẹ̀ mọ́tẹ̀mì gbà débẹ̀ ó ní kí lẹ́ẹ̀rí kọ́rọ̀ àìjà tẹ tọrọ fọmọ yín lẹ́rìí ó ní ah, ọ̀rọ̀ rẹ̀ tẹ̀ sí yọ lọ́kàn wa nítorí pé àwọn òpè tá bá ní ká fẹ́ fọmọ wa ní ìsinyìí báyìí ẹ lè tú láti ọmọ wa náà kọ́tẹ́ lẹ́sìn yín. Ah, Abubakar ní ọ̀dà kí lọ́mọ náà rí sí ọmọ ní àti ah, bàbá mi sọ náà lọ́rọ́ ó ní ọ̀dà ọ̀dà bọ̀ nìyẹn. àwọn bàbá nìyẹn bàbá tí kó lówó dé ẹni tó ti ń wọ́ òun ń gbámú kò sí ìrówó ọ̀rọ̀ ti nítorí pé ńgbà tó lówó àti fífún bàbá olówó àwọn ìṣerú bàbá òfò bẹ́ẹ̀ tontipa nàbì ní sallallahu alaihi wasallam ní tọrọ Àìṣà tontipa ẹni tí wọ́n sì ń fẹ́ Àìṣà fún síwájú ànábì sallallahu alaihi wasallam kèfèrí ni ànábì sallallahu àbí Abubakar radiyallahu anhu òtítórí rẹ̀ pé hàn mo ti fi fún ànábì báwo ti bá dín wọ́n jìyà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́ba wọn eléyìí ń bẹ nínú ẹ̀kọ́ pé tá a bá fẹ́ ma ilé mùsùlùmí tẹ́nìkan bá ti ń wá ọmọ wa tẹ́lẹ̀ tẹ́lòmíì sì dé táàrí pé ẹlòmíì tọ́lọ̀ wọn bá fi ṣe kóńgẹ́ rẹ̀ yan ọ́ dáa ju ẹni àkọ́kọ́ lọ kò sẹ́ni tí ò ní fẹ́ ikú kọ́ mọ̀ wọ́n kángun síbi tó dáa jù ṣùgbọ́n o ẹ kí a ṣe agbára láti lọ wá ìyọ̀ǹda àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tọrọ ọmọ yẹn kó tó di pàfi fún ẹni èkejì torí kí tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀ràn ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí àìsí bẹ́ẹ̀ ni máa jẹ́ kó lọ jíyàwó gbélé ọkọ rẹ̀ bó lẹ́sẹ̀ wá fẹ́ mọ ilé mùsùlùmí yóò ní wọ́n jíyàwó ń gbà àìsí bẹ́ẹ̀ onímọ̀ mú wọn da ibi ìgbéyàwó wọn rú tí wọ́n lọ kó àwọn ọmọ àtàkàn lẹ́yìn àwọn area boys táwọn kó ìgò lọ́wọ́ tí wọ́n máa ní gbogbo èèyàn làwọn pàǹgò lónìí torí kíni ìyàwó wọn fẹ́ gbé fẹ́lòmí yẹn tí wọn náà bá fẹ́ jẹ́ ìyàwó rere ní ọ̀dọ̀ ọkùnrin rere tó o fẹ́ kí wàhálà ru eléyìí ọ̀sẹ̀lẹ̀ tẹ́nìkan bá ti ń wá ọ̀sẹ̀lẹ̀ ti agbára láti rí pọ́ ọ̀dà tó o bá padà rẹ́ lòmíì tó wú ọ jùlọ ti agbára láti ṣe àlàyé tí ó yé yéké fún ẹni àkọ́kọ́ yẹn ìdí tó fi fẹ́ má torí kọ́mọ́bà jẹ́ pé nígbà tó bá wà nílé ọkọ rẹ o ní oníjọ gbádùn nílé ọkọ yẹn kò ní jẹ́ kí lè rí ilé mùsùlùmí kọ́lọ́mọ bá kó sàlùwà. tí ẹ bá wá béèrè pé báwo ni ta ni ẹni tí ń jẹ́ Khawla bintu Hakim ìtàn nàbì sallallahu alaihi wasallam tọ́ra sí Aisha yẹn àti kí bóòlù ti lẹ́tọ̀ọ́ sí kọ́mọ wọlé tó ànábì sallallahu alaihi wasallam tànàbì fi wọn aràn sí Abubakar tó fi wọlé tó Abubakar tó ń bá Abubakar sọ̀rọ̀ tá Abubakar náà rán padà tànàbì náà tó rán padà tá ló ń jẹ́ sọmọ ẹ̀yà ànábì ni sallallahu alaihi wasallam kí ẹ̀yà ànábì ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ńgbà tí gbogbo ọ̀rọ̀ yín ṣẹlẹ̀ Ọlọ́run bò tí ì sọ hijab kalẹ̀ aya hijab kò tí ì sọ̀kalẹ̀ ipe tẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ògiri ni kò tí ì aya ó gbogbo ara rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ sí islam ní ọ̀rọ̀ tá à ń sọ yìí eléyìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam abubakar ọwọ́ ara kawla sí oníkà anabi ọmọ ọbọ afẹ anabi sallallahu alayhi wa sallam anabi eléyìí túmọ̀ sí pé bá nígbà tó bìnrin bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ kó wọ́n má fi falẹ̀ tó bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ kó wọ́n má fi falẹ̀ torí pé ọwọ́ ọlọ́run ọba lọ́kàn wà ọlọ́run ọba sì máa yí ọkàn bọ́ ti ṣe fẹ́ lónìí ẹnìkan fẹ́ ọ ọ yẹ kẹ́ ẹ sagbára láti rí ta ní kókó torí pé tẹ ẹ bá lọ lára ọwọ́ ọlọ́run ọba lọ́kàn wà ọlọ́run ọba lè yọ ìfẹ́ rẹ kúrò lọ́kàn rẹ ó sì lè yọ tiẹ̀ náà kúrò lọ́kàn rẹ kó ti pẹ́ ni ti fẹ́ràn ara yín wá ara yín ló fi jẹ́ pé gbogbo ògbà tí ẹnìkan bá ń fẹ́ nìkan kí wọ́n tètè so iyì wọn ẹni tó dáa jù ẹ wò pápápá anabi sallallahu alayhi wa sallam aisha wò ó sì rán yàn sí baba aisha baba aisha náà ti ṣe gbogbo àwọn ìwádìí tí ó ṣe ọparí àwọn ìwádìí rẹ̀ ọ̀ràn ẹsẹ̀ kíá kánàbí sallallahu alayhi ọwá nítorí ti aisha radiyallahu anha ó ròyìn fún wa pé ní ìjọ tí wọ́n fẹ́ gbé òun lọ sílé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìyá òun Umm Rumman ọwọ́ abá òun nítorí pé ńgbà tí wọ́n dé Madina àárẹ̀ bẹ̀rẹ̀ sí ní dakaluku láàmú àárẹ̀ ibà ibà yìí pọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sáko Madina anabi wa bẹ̀ lọ allahumma habbib ilayna al kama ahbabna makkata ọlọ́run bá fi ìfẹ́ Madina sí wa lọ́kàn gẹ́gẹ́ bá ti ṣe fẹ́ràn Maka ìwọ ọlọ́run wá kó ibà èyí tó wà nínú Madina ti ń yọ wá lẹ́nu ọlọ́run bá kó gbogbo ẹ̀ kú òkọ lọ dá sí lò Jaffa báyìí lọ́lọ́run bá ṣe tó kó gbogbo bàtí nínú Madina kúrò ọlọ́run bá sì lọ da ibà yìí sí Jaffa nígbà tí ibà yìí dé Jaffa ìlú Jaffa dahoro gbogbo yẹn sáko lóyún débi pé wọn ò gbé bẹ́ẹ̀ má dòní yìí so ọlọ́run ọba kó ibà Madina ọlọ́dà sí Juhfa ìlú Madina wa ti ń tọrọ àwọn èèyàn lọ́rùn níta wá fẹ́ fààyàn ni pé nígbà tí wọ́n dé Madina ń yọ gbogbo èèyàn lẹ́nu nínú wọn ni Aisha wa kótó di kókó lọ sílẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ibà sí Aisha débi ibà yìí mú kí awọ ara ọmọ gbogbo orun orí rẹ̀ ń já irun yìí já débi yìí ọwọ́ àwọn abẹ́ tẹ̀sí máa ń pé àwọn alárúbáwá àtàwọn ẹ̀yà tó lọ́wọ́ bá dábí wọn àwọn ọkùnrin àti obìnrin wọn irun wọn máa gùn pàápàá àwọn obìnrin wọn irun wọn máa gùn gan irun wọn ajá débi pé kò ju etí lọ. báyìí ìnìyàn Aisha radiyallahu anha ló bẹ̀rẹ̀ sí ní ṣètọ́jú Aisha lóríṣiríṣi Aisha sọ ó lóríṣiríṣi oúnjẹ nìyá mi fún mi jẹ nítorí kí n lè bá a sanra kí wọ́n tó gbé mi lọ sílẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé wọ́n tọ̀ ń tanra rẹ jẹ tó ṣe pé bisikíìtì ni wọ́n ń jẹ àti chakuléètì nítorí kó lè bá képe kó tó lọlé ọkọ rẹ ń tanra rẹ jẹ ni. àgbọ́yé àwọn obìnrin rere oná ní kí káwọn sanra níwọ̀nba ẹ wò ya Aisha radiyallahu anha ó ní fún láwọn oúnjẹ tó dáa tó dáa jẹ nítorí kí n lè bá a sanra torí pé ìgbà tó ṣe ó ti jẹ́ kó jò ó ti sò torí ẹ̀yà rẹ tọ́jú ẹ̀ títí tó fi sanra irun orí rẹ tún wù padà kótó di fún agbè lọ sílé anabi wa muhammed sallallahu alayhi wa sallam aisha kọ́lọ́mù ọba kó yọnu sí i ó ní níjọ́ tí wọ́n fẹ́ gbé mi lọ sílé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyá mi wá bá mi bí tí mo wà lọ́ba fà mí lápá lọ́ba fà mí lọ fáwọn obìnrin nígbà tó fà mí dọ́dọ̀ àwọn obìnrin ó ní kí wọ́n tọ́jú mi àwọn obìnrin yìí wọ́n bá mi fọ irun orí mi dáadáa wọ́n sì bá mi tọ́jú gbogbo ara mi wọ́n bá wọ́n soge fún mi dáadáa kótó di pé wọ́n gbé mi fún wọ́n gbé mi lọ sílé anabi wa muhammed sallallahu alayhi wa sallam báyìí ló wà nù sahih bukhari àti muslim bí aisha ti ròyìn bí wọ́n ti tọ́jú ara òun tí wọ́n sì ń lóge dáadáa. eléyìí náà láti sọ fún yìí ipe náà ń pè ní tó bá nǹkan náà ń ń bẹ́ẹ̀ jọ yẹn ilé ọkọ ẹ̀ múra fún ẹ bá pajú pamú pété nítorí pé ọ̀nà tọkọ rẹ̀ ó fi rí ń jọ yẹn yóò fi ìrántí lẹ̀ nínú ọkàn rẹ̀ yóò di kọkọ rẹ̀ ó kà fún yàtọ̀ sẹ́ni tó ṣe pé ìgbà tí ó yọjú sọ́kọ rẹ̀ ọkàn yọjú sọ́kọ ní ìyọjú ẹni tí ń tọjà bọ̀ tí ń ru ẹrù tó ṣe kó ti làágùn làágùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí bí àwọn ẹ̀yà Yorùbá àwọn ẹ̀yà àkà bí wọ́n ti ṣe máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí máa ń lọ ilé ọkọ bàbá béèrè pé bí wọ́n máa ṣe nígbà tí wọ́n máa ń gbé ìyàwó bọ̀ ìyàwó á ti múra dẹ́dẹ́dẹ́ yóò ti máa rìn bọ̀ láti nǹkan bíi kìlómítà méjì pẹ̀lú aṣọ tó ṣe pé wọ́n dára sí la lóríṣiríṣi léèsì ni aṣọ òfì ni gbogbo ẹ̀ lóríṣiríṣi ní ọwọ́ nígbà tó bá wá délé wọ́n wá yẹn sàlù alọ́ tó wọlé tọ́fẹ́ kírun ni àwọn nìkan sàlù àlá kó tó wọlé tó bá sàlù àlá yẹn tán ńgbà bá wọlé gbogbo nǹkan ọ̀ṣọ́ ara rẹ̀ wọ́n bọ̀ dànù èmi gèlè ni wọ́n gbé sẹ́gbẹ́ kan gbogbo ẹ̀wù dáadáa tọ́wọ̀ wọ́n bọ̀ sẹ́gbẹ́ kan wọ́n wàá mú aṣọ yílẹ̀ kan aṣọ yilẹ lẹ̀ èyí tó ṣe pé ọ̀kan nínú àwọn ẹni tí ọmọ bá jìyà kọ nílé ọkọ rẹ tóun máa fi yilẹ nínú gbogbo èmi ni chain ọrùn rẹ ni ẹ̀gbà ọwọ́ rẹ ni yẹtí rẹ gbogbo fún tán yọ dàbí ẹni tí wọn lé lọ tí ti pajú pamú tí lọ yọ wọdọ ọkọ rẹ gbogbo zomu. bí ẹni tí wọ́n jí lójú oorun tó falala sẹ́nu yọmọ ọrùn nítorí pé aṣọ tó wọ̀ yẹn aṣọ yun aṣọ tí ẹni tí ó bá jìyà kọ́ máa fi yílẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé aṣọ tóbìnrin máa fi ń yílẹ̀ tó bá ṣe pé tòmátì ní bẹ́ẹ̀ lọ́rẹ̀ àfi pa tó bá ṣe pé òróró ni àfi rẹ̀ tó bá ṣe pé àlùbọ́sà ni àfi yí irú rẹ̀ wọ́n wá gbèsè lọ́rùn tọkọ bá ti wá súnmọ́ yọ máa tòmátì yọ máa gbóòórùn na agbóòrùn mọ́ngòrò èyí ti jẹ́ tòmátì ti jẹ́ mọ́ngòrò ti jẹ́ pé àwọn ará lẹ́yìn náà ni ọkùnrin ọmọ ọkọ ara náà rò ẹ́ pé wọ́n ní báwọn ṣe máa ṣe báwọn obìnrin nìyẹn táwọn á níyà ká torí ẹ̀ tí wọ́n tó ti fẹ́ ṣe fọkọ yarí ni o torí wọ́n sọ di méjì kọ́bọ̀ tó bá tọkọ rẹ bẹ́ẹ̀ láì jẹ́ pé wò nítorí wọ́n máa rántí nu oge kí lọ́ọ́ fẹ́ ṣe kí ni inú tí a fẹ́ kọ́ jámà kí ni ní wọ́n tó ti pé ń tẹ́tọ̀ wọlé aṣọ tòmátì aṣọ àlùbọ́sà aṣọ ọrú inú gbé wá bọ̀ subhanallah torí ọ̀yẹ̀ káwọn màmá màmá yẹn wọ́n yí yẹn padà ọ̀pọ̀lọpọ̀ nu wọn deliberately ni máa ní wàlà hawla wàlà quwwata illa billah ẹ wòye ńlá wa Aisha tẹ bá fẹ́ malé mùsùlùmí ẹ jẹ́ kí àwòrán tóbìnrin ọba rí ọkọ rẹ̀ ńjọ́ alákọ̀ọ́kọ́ kọ́ jẹ́ pé ń lọ dáàdù kọ́kọ́ rẹ̀ mọ́ á pàkíyèsí rẹ̀ ńjojúmọ́ pé irú bó ṣe múra níjọ́ tó dé yẹn ni mo fẹ́ kó múra àmọ́ kí wá ti pé irú ṣe wọlé wà tí mo bá tún ríru rẹ̀ ọ̀ tó ń torí di eléyìí Aisha radiyallahu anha ó ní wọ́n tọ́jú mi dáadáa wọ́n soge fún mi tọ́pọ̀ kótó di pé mo lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó lẹ́yìn náà wọ́n ti wàlíìmà nígbà tí wọ́n fi Aisha tán ǹjẹ́ ṣé màálù la nàbí sallallahu alayhi wa sallam pa ni àbábùtàn tàbí ewúrẹ́ tàbí adìẹ ànábì ọ̀pá nǹkan kan wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pàm kankan. Aisha radiyallahu anha òǹkà fúnra ara rẹ̀ ó ròyìn fún wa ó ròyìn fún wa ó ní máa dóbi àṣẹ́kù ó ní máa nuhirat alayya min jazurin wala dubihat min shah wọn àti torí mi para fún mi wọn àti torí mi pa gùdàn nítorí pé anabi sallallahu alayhi wa sallam fẹ́ mi wọn ò sí nǹkan kan nù walakin hafnatun kana yab'athu biha Sa'd ibn Ubadah. إلى رسول الله صلى الله عليه وسلم يجعلها إذ ذاك بين نسائه ومن كتان النبي صلى الله عليه وسلم في سوليما وناني جفنة oúnjẹ kan tó máa ń gbé sínú bàtíà ètí sáàdì ibn Ubada tó máa ń gbé ránṣẹ́ sílẹ̀ ànábì sallallahu alaihi wasallam lásìkò yẹn wọn lásìkò yìí Sa'ad ibn Ubadah ó máa ń gbóúnjẹ ránṣẹ́ sílẹ̀ anabi sallallahu alaihi wasallam oúnjẹ yìí tó máa ti gbé ránṣẹ́ anabi sallallahu alaihi wasallam máa ń kún fáwọn ìyàwó rẹ̀ oúnjẹ yìí lànàbì fi ṣe wọlímà oúnjẹ yìí lànàbì sallallahu alaihi wasallam fi ṣe wọlímà nítorí di eléyìí báyìí Aisha wa ni wa qaddama an-nabiyyu sallallahu alaihi wasallam ila duyufihi níta nàbì sallallahu alaihi wasallam tó fi ṣe wàlímà lẹ́yìn ìgbà tí mo wọlé rẹ̀ kò náà ní kíni milk àtóúnjẹ wàrà àtóúnjẹ nìkan lànàbì sallallahu alaihi wasallam fi ṣe wàlímà eléyìí túmọ̀ sí pé àsìkò wo láwọn máa ṣe wàlímà tá a bá fẹ́ máa lé mùsùlùmí lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé ni ẹ wò láti nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ni wọ́n ti fi àyíjà fún ànàbì sallallahu alaihi wasallam ànàbì sallallahu alaihi wasallam ó ti torí rẹ̀ lọ ṣe wàlímà ṣùgbọ́n níjọ́ tá àìsà wọlé lẹ́yìn ìgbà tó wọlé tán iná tó ṣe walima eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ bá wọlé pẹ̀lú jọ́ méjì mẹ́ta àbí lẹ́yìn ìgbà tí wọ ìyàwó náà bá wọlé pẹ̀lú jọ́ méjì mẹ́ta ẹ̀yìn ìgbà náà ni ẹ̀ tó ṣe walima lọ́kọ rẹ̀ ó tó ṣe walima eléyìí ni ìlànà ẹ̀sìn Islam ìtẹ́sìn Islam mú wa tó sallallahu alaihi wasallam tó walima ẹ̀jẹ̀ àtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ mílíkì àtóúnjẹ ìlànà Ànábì sallallahu alaihi wasallam fi ṣe wàlímà èyí tágbára Ànábì kánú kọ́dà gan eléyìí wọn ni wọ́n gbé ránṣẹ́ sílẹ̀ Ànábì ní sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí pé àwọn anáta máa ń fi àlàáfíà nítagbára wa bá ká ní ká fi ṣe wàlímà mọ ìyá fìtínà mọ́kọ rẹ lọ́wọ́ nígbà tí wọn náà bá wọlé ọkọ wíkẹ́ mi lè gbà orúkọ máa ewúrẹ́ ló dẹ̀ fẹ́ ni tó o gbọ́dọ̀ pa màálù màálù gan tó máa pa ó gbọ́dọ̀ jẹ́ abike lẹ́yìn bọ̀kọ́ abọ́kọ́ yàtọ̀ sílẹ̀ yẹn gan kò gbọ́dọ̀ jẹ́ màálù thirty thousand ọgbọ́dọ̀ jẹ́ máa lùsọ bẹ́ẹ̀ láti hundred abo ọkọ náà bá fi tìjú kán káṣe bí wọ́n ti ṣe kó lè bá àríbí sí òun náà bá fi tìjú kán abalọ gbèsè ara màálù one hundred and fifty thousand nígbà tẹ bá jẹ tán yóò ti hundred and fifty million yóò kàn mọ yóò rẹ mọ nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ rẹ jẹ́ níjọ́ tẹ́yìn bá ti pa màálù tẹ́ gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ màálù tẹ́yìn lẹ́ẹ̀ pa ẹfẹ́ fi sàjọyọ̀ àwọn ẹni tẹ́ pè pé kí wọ́n bá yín pa màálù wọ́n bá yín sáyẹn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹran màálù ni wọ́n kó dà sínú ẹbọ́tọ̀ màálù tó ṣe pé wọ́n làwọn fẹ́ lọ dẹbọ́tọ̀ màálù nù gbogbo nǹkan nú ẹran màálù àti tán àti gbogbo ẹ̀sán wá kó dà rẹ̀ ilé rẹ̀ ní òru lọ ẹfẹ́ fìgbẹ́ màálù a máa wúlò àwọn náà bá jí wá ọba fọ́ màálù ọkọ̀ wọlé ilẹ̀ dá so gbogbo yẹn wọn béèrè pé onínkóni ẹ̀rọ mọ̀ ti tán pé abúlé adé fẹ́ sí náà òkè mowó wá fẹ́ sí sí náà náà tún lọ rori màálù kún ni àwọn arú màálù kún ni lọ́nà mọ̀ anáwó ńgbà tó bá kó sí wàhálà tán àbá ìyàwó wa gbà ńgbà tó bá di pé ọkọ ń kanra mọ́ tó sì rí lé bàbá rẹ̀ máa ké lọ wípé bàbá èmi ò dé ẹ̀mọ́ tí ń ṣe ọkùnrin yẹn ó kàn kanra jojúmọ́ ẹni nígbà wọn bá wádìí pé a ah, kí lóun ní kanra fún gbogbo gbèsè tọmọ yín kó nsí gan tí ó tó òun ti sọ fún pé lẹ́gbẹ́ jẹ́gẹ́rẹ́ ni káwọn ṣe káwọn kó gàrí fáwọn èèyàn àti kúlíkúlí ẹni tó bá ti mú kó dúpẹ́ fọlọ́ ọ̀hán ní dandan ọgbọ́dọ̀ pa màálù tẹ́ bá fẹ́ kọ́lé mùsùlùmí ọgbọ́dọ̀ la wàhálà bọ̀ra yín lọ́rùn wọ́n máa kẹ́ ẹ́ tara ni wọ́n máa fi pìtà fún pé kúlíkúlí àti gàrí ni wọ́n jẹ́ ń jẹ́ wọ̀límà rẹ̀ kí torí pé ẹ fi tàwọn obìnrin rẹ ẹ fi kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn karamba ni wọ́n ti pọ̀ jù karamba ni wọ́n ti pọ̀ jù nítorí pé nítorí àlẹ́yìn ẹ̀fà ó fèdè lọ kò yí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tí wọ́n bá la wàhálà àbọ̀kọ lọ́rùn tán tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe bí wọ́n ti ṣe yóò tún aṣọ pé kọ́dà bàbá sí oúnjẹ yẹn gan kìí ṣe pé ònìkan ni agbọ́dọ̀ tún gbé lọ sí hòtẹ́ẹ̀lì àwọn hòtẹ́ẹ̀lì ni wọ́n bá páàkì ẹ̀ àwọn ìyàwó tún mọ́ oúnjẹ ṣe mọ̀ hòtẹ́ẹ̀lì ni wọ́n tún páàkì ẹ̀ tó ń bọ̀ báyà wọ́n á tún ní àwọn lọ sí reception kan àwọn lọ sí reception kan gbogbo gbèsè ó kunra wọn ìyá ńlá wa ni ẹbí tí ẹ̀kọ́ gbọ́n. ìgbà tí àyíṣà wa wọlé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n gbé mílìkì wá bá anabi sallallahu alayhi sallam anabi bá mu nínú mílìkì yẹn ìgbà tó mu nínú mílìkì yẹn anabi bá nawọ́ rẹ̀ sí àyíṣà radiyallahu anha ẹ má gbàgbé bá àyíṣà ti kọ́ ọmọ mélòó ó ti kọ́ ọmọ mẹ́sàn-án. ẹ̀yin ọmọ àwọn òkè ọmọ ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ oríṣiríṣi lọ́lọ́ ń èèyàn wa ibi tọ́lọ̀ ń dá wa sí àti látàrí báwa náà ṣe wa tó ti pa àìjó oúnjẹ tí máa ṣe kára èèyàn fíò ọkà náà kó jẹ àbí fùfú gbogbo àwọn oúnjẹ tó ti pé bẹ́ẹ̀ ṣe jẹ́ náà ni wọ́n máa dànù kì í dúró lára àwọn ẹ̀yà kan wà láyé tó ti pé lọ́mọ ọmọ ọdún mẹ́sàn ó lè ti ọmọ fifteen years ti wa ó lè ti ọmọ eighteen years ti wa tó ti ga tó ya rẹ̀ tó ti wà lọmọ ọdún tó anabi mu nínú mílkì yìí anabi bá nawọ yòókù fún àyíṣà ojú bá ń ti àyíṣà àyíṣà ọ̀fẹ́ gbà ọ̀fẹ́ gbà àwọn sọ fún pé ah, kí ni tí ó muhammed. sallallahu alayhi wa sallam hadithi wa nínú musnad imam ahmed báyìí ni aisha lọba gba mílíkì lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa lọba lọ́ba mú afẹ́ kílé mùsùlùmí ó dùn kó tóòrò wọ ẹni tí bá kò lè gbélé ọkọ jama ẹni tí bá sì anabi nawọ mílìkì sí ó sì fi pẹ́ lọ sẹ́mi pé tíyẹn bá gbé nǹkan lọ tó bá pẹ́ tẹ̀ ń fún yàn tí ọgbà ọwọ́ èèyàn ti gbà tẹ́lẹ̀ ọwọ́ bá máa gbà torí pé àbùkù ló ń fi ka ẹni tó gbé nǹkan lọ́wọ́ tó ọba ti lè gbà ọwọ́ máa gbà wọn ni gbà lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ìgbà náà ló tó gbà torí délé ọ̀pọ̀lọpọ̀ wà nù wà tó ṣe pé ọlọ́run tún wá ṣe à ń pera àwọn mùsùlùmí ṣùgbọ́n wà wà kọjọ́ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn novel tá à ń kà àti àwọn fíìmù tá à ń wò wọ́n ti sọ wá di oríṣi mi wọn ò jẹ́ kí wàá wakọjọ tàwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin láyé ìsìn ńlọkọ wọn ti dùn kọ́wọ́ fún wa tọkọ máa ń jẹ́ Muhammad wọn á pè pé Muhammad ẹ wá ṣe bí ọmọ kan títì ní ń pè é pé wàá lọ bá ń ra pure water wa Muhammad tó ti tó bá lọkọ mú pure water bọ́ ah lónà bá ní ó pè mọ́ gbọ́ yes ma. ọkọ ni ó tún máa ṣe mà ìyàwó ọmọ wa ló kọ mọ́ lórí subahánàlá ọlọ́wọ́ ní sẹ́tìyín bẹ́ẹ̀ obìnrin tó bá rí bẹ́ẹ̀ wàláhì wọn ìpẹ́ ọkọ nítorí pé ìwọ ara rẹ dàbí ti ayé rẹ rú nígbà tí ìyàkọ́ bá wá fura sí pé bó ti ṣe sọ́mọ òun àti aláìlẹ́kọ̀ọ́ ọmọ ni ọ́ tí mi ojú orí gbé ojú ìṣe ìwà tí wọ́n ìwọ́jẹ́ gba irú ẹ̀ fọ́mọ fún ìyàwó ọmọ tiẹ̀ tí wọ́n náà bá bímọ kí ìyàwó ọmọ rẹ̀ kọ́ máa lákọ́ máa lórí kọ́ fẹ́ gbé nǹkan kọ́kọ́ rẹ̀ kọ́ fọwọ́ sí náwó ẹ̀ fún pé tó bá dẹ̀ wù ẹ́ kó gbà tó bá dẹ̀ wù ẹ́ kó má gbà à tó bá dẹ̀ wù ẹ́ ṣé obìnrin rẹ ni máa ń sọ bẹ́ẹ̀ obìnrin rẹ sọ bẹ́ẹ̀ torí de eléyìí ẹ̀ tara ẹ̀yà ńlá wa Aisha radiyallahu anha kẹta ara rẹ̀ kọ́gbọ́n èèyàn máa ní tìjú ni tí èèyàn bá ní tìjú ìtìjú máa sọ yẹn dẹni gíga àmẹ́ni tí ò ní tìjú yẹn irú wọn ní máa padà dérò ẹ̀yìn tọkọ bá ti ń fẹ́ràn rẹ̀ ti ń gba tiẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà yóò bá di pé ọkọ kàkún gẹ́gẹ́ bí ìgbẹ́ lórí àkìtàn èyí ti pé yẹn kù lá ẹ̀ kìí kàkún ọlọ́run anabi ọ̀fẹ́ yàwó sàrà anabi ọ̀fẹ́ yàwó sàrà ilé ìtàmàǹtì láyé sin náà ni ẹ tó jẹ́ pé ọ̀rẹ́ mi ni Abu Aisha Abu Aisha mọ̀fẹ́fẹ́ Aisha Abu Aisha wa pé òun fi Aisha fún yín wọn gba Abu Aisha èlò lẹ́gbà sọ́dá kí ah, àárín wa ti da ju gbogbo eléyẹ lọ ẹ máa mú lọ ni máa mú kíni lọ máa mú kíni lọ òun náà wà ní lẹ́nu ilé ọkọ rẹ̀ tó bá ti bá tó pàpàlùmọ́ ìwọ ìyàwó sàrà pàl iru irú wọn ìyá máa jẹ wọn àfà wàláhì ìyá máa jẹ wọn wọ́n ti ma màtọ́mọ wọ́n ti tó ọdún àmọ́ síbẹ̀síbẹ̀ kò ní lẹ́nu ọ̀rọ̀ lé ọkọ lẹ́nu bá ti sọ̀rọ̀ olùpanumọ́ ìwọ ìyàwó sàrà a ọlọ́run ní sẹ́yìn ìyàwó sàrà ẹ ànábì ọ̀fẹ́ ìyàwó sàrà rì wa nùdáwà ń wò kọ́sì torí ló fi pé kò sí elo na anabi sallallahu alayhi wa sallam san ẹdi agbóya ńlá wa aisha radiyallahu anha gẹ́gẹ́ bó náà ti ti sọ fún wa gẹ́gẹ́ bí adé ti tó wà nù sahihi muslim wọ́n bi abu salama ibn abdulrahman radiyallahu anhu ó bi aisha radiyallahu anha radiyallahu anha ó bi léèrè pé kam kana sadaqu rasulillahi sallallahu alayhi wa sallam li azwaji elo na anabi máa ń san lówó ọ̀fẹ́ sọdáàkì ní máa ń san fáwọn ìyàwó rẹ̀ tó bá ti fẹ́ yàwó kẹ́ ẹ máa gbọ́ kẹ́lẹ́ bá mọ̀ pàànàbí wa kì í so lòṣì. Aisha radiyallahu anha ó ní tànàbí máa ń san fún sàdáàkì àwọn ìyàwó rẹ̀ ní khamsumiyat dirham khamsumiyat dirham that is five hundred dirham. sáà mọ ìtọ́jẹ́ lónìí a owó ti pọ̀ nbẹ àmọ́ túmọ̀ rẹ̀ kẹ́ ẹ mọ̀ dọ́ fitinalẹ̀ fáwọn ìjọba fẹ́ yín. ọ̀dà ẹja sírù rẹ̀ ẹ̀yin lẹ́ mà. lónìí èlò ni dirham dàgbé five hundred dirham zaka tí yẹn bá fẹ́ yọ zaka èlò lẹ́yìn òní ní dirham tó fi yọ zaka two hundred dirham two hundred dirham yìí èlò lọ jẹ́ lónìí ó lé ní two hundred thousand naira ẹ wá kọ two hundred thousand ẹtún fi two hundred dirham mi kun ó di èlò four hundred thousand naira dirham mélòó ló kù hundred dirham eléyìí hundred thousand ẹ fi kún four hundred thousand ó di èlò half a million naira. ẹ má dàbí sí náà lẹ ẹ má wàá fi dàbí sí náà lẹ bẹ́ẹ̀ tí ọba fẹ́ yín o tọ eléyìí jẹ́ ìdánilẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe ń san ní sọdáàkì fáwọn ìyàwó rẹ̀ ajẹ́pọ̀ anabi wa tó lòsì ní àbí èso lòsì anabi wa kì í so lòsì sallallahu alayhi wa sallam tọ́ eléyìí túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ mọ́lé mùsùlùmí tẹ̀sí fẹ́ kílé yẹn tóró ìyàwó gbọ́dọ̀ gba sọdáàkì rẹ̀ ìyàwó gbọ́dọ̀ gba sọdáàkì rẹ̀ yọ gba sọdáàkì yẹn látọwọ́ ọkọ rẹ̀ yọ gba látọ̀dọ̀ ọkọ rẹ̀ tààrà tí o bá ti gbà látọ̀dọ̀ ọkọ rẹ̀ tààrà tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló bá gbà kí bàbá ó fi lé ọmọ lọ́wọ́ nítorí pé gbogbo ìyàwó tó máa fẹ́ láyé yìí kò sí bó ti ṣe lè lẹ́sìn tó tó máa ti sọ̀dá àti rẹ̀ sún gbogbo ìgbà tó bá wà lé ọkọ yẹn yóò mọ̀ fún mi. yóò máa béèrè pé sọ̀dá àti òǹkọ ṣébi mo ti fún bàbá rẹ̀ bàbá òun wò bàbá òun fún nà bàbá àkìtà fún yín o ọmọlẹ̀ fi jíṣẹ́ o pé àfọ bọ̀ wọ́n má bàa wá máa bọ̀ ọgbọ́dọ̀ tún múra kó o tún sọ̀dá àkìtà fún dání fún ìyàwó rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ́lẹ̀ mùsùlùmí nù kẹ́ ẹ bá ti ṣàpèjúwe fún yín gbogbo obìnrin tó bá fẹ́ níyàwó sàdákà ikú wọn fi ṣe sàárà ni irú àwọn obìnrin bẹ́ẹ̀ kò sí bó ti ṣe lé lẹ́sìn tó ìjókòó yẹn ò ní tòmá ìbànújẹ́ pàápàá jùlọ láwùjọ bíi tí wọn ti lẹ́sìn torí pé àìlẹ́sìn náà ló mú wọn fáwọn ọmọ ṣe sàrà torí de lè gba sọdáàkì rẹ o gba sọdáàkì rẹ mọ wàá fi ní ọkọ rẹ lára ó ṣe é ṣe kọjá kọkọ rẹ lágbára àti fún one million alhamdulillah ó ṣe é ṣe kọ lágbára kọjá pé ten ten thousand naira lọ lágbára alhamdulillah ọkọ yẹn ọkọ yẹn ọ lágbára ju ten naira lọ tó o bá ti yọ ọ́nù sí ọlọ́run ọgbọ́n kò rè sí anabi wa muhammed. sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá pa àwọn obìnrin tí owó orí wọn bá kéré jù àwọn náà ni wọn máa ń lóore jù kéré jù àtàràtà anábìlẹ̀ ti máa wò ó bẹ́ẹ̀ pé five hundred is five naira àwọn ọ̀wá ní máa mú náírà márùn-ún ẹ ti ní àkọlù pé àwọn tó wọn làwọn ẹni tó wọlé wọn eléyìí tó túmọ̀ sí pé tẹ bá fẹ́ máa lé mùsùlùmí irú àṣà kan tó tún wà láwọn àyè ibì kan agbọ́dọ̀ sá fún kíláàsì náà tó máa ti fẹ́ ṣe wọ́n fẹ́ so èyí láàrin àwọn obìnrin obìnrin àtọkọ wọ́n máa béèrè pé ẹ ẹ sàdáàkì rẹ̀ tó pé àbí òpè ó pé àbí òpè báwo torí wọ́n ti price ẹ̀ wọ́n ti gé iye kan fún pípọ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ wípé àwọn táwọn bá fẹ́ yàwó owó sàdáàkì rẹ̀ gbọ́dọ̀ ju one thousand naira lọ torí tẹ bá ti fún ti one thousand naira lọ yọ̀wọ̀n pera rẹ̀ ní jọ́ọ̀jì à eléyìí túmọ̀ sí pé ká làwọn eléyìí ẹ̀ ìkà burúkú ni wọ́n àmọ́ o ẹwájú iye wà o ìwọ náà tí o bá rẹ ni tó musa tó rẹ ni tó fún ọ hundred thousand naira ń sàdáàkì ntí ọ dáàjù ntí ọ dáàjù òun náà ní pé kó fún ọ láàrin rẹ̀ sí ọ àmọ́ tó bá ké àwọn èèyàn péjọ wọ́n wá ní sàdáàkì arábìnrin yìí o oní hundred thousand naira náà yẹn sẹ Allahu Akbar kọ́ ọmọ kọ́ gbà fọlọ́ gbogbo àwọn ará ilé yìí ò ní jọ gbádùn torí pé pàápàá jùlọ tí yàrá ń jẹ wọn díẹ̀ tó ti pé wọn ò lówó wọn máa pé hundred thousand yẹn bí hundred thousand million ni pé ẹ adúlọ owó tí wọn fún nu ọlọmọ amútẹmí bẹ́ẹ̀ fún mi tẹmí bẹ́ẹ̀ tòun ó ti já mọ Ọlọ́run tí gbogbo yóò fi tán. torí de ilé ẹgbẹ́ sọ̀dá kìíyàn ẹlòmíì ọmọ wa sọ nínú àwọn obìnrin àtàwọn ọkùnrin igi hàn kí ló burú nínú kó o gun ọkọ onísọ̀dá kí òun kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ kó o gun ọkọ rẹ sọ̀dá kí rẹ lẹ́yìn ìgbà tó bá gbà àbí kó gun nínú rẹ lẹ́yìn ìgbà tó bá gbà kò sí tó burú mbẹ ṣùgbọ́n o tó ń bá ronú ẹ̀ ní lásán ó kó gun ó sì kó yọ̀ǹda tó bá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin látàrí pé ìfẹ́ ó ti rúbọ lójú níjọ́ tó wọlé ọkọ kí ha i'm so lucky àti apàdà fẹ́ra wa náà ọkùnrin náà i'm so lucky apàdà fẹ́ra wa náà oh, i love you kàlàmbọ́ọ̀dì nígbà tó bá parí tán so tí ọkùnrin yẹn tí ó náà bá gbé bóyá fifty thousand lásán ló fún yóò máa ní ah owó yìí ti pọ̀ Because ẹ ẹ mọ̀ pé ìnáwó lẹ́tọ́ máa tọ́jú lé tó kẹ́tó ra ráì ráì ti wọ́n mì sí kẹ́tó ra ẹ̀wà ẹ̀yìn kẹ́tó ra gbá kẹ́tó ra wo ok ten thousand ti ó bẹ̀ ti fẹ́ mi ẹ̀yìn gba forty thousand ọkùnrin ọ̀rọ̀ àgbà yóò kó sápò ìgbà tó bá tójọ́ méjì mẹ́ta tó rí pé ilé ọkọ àgọ́ kan ilé ọkọ kan kọ̀dà yóò gbé ẹjọ́ owó tí mo fún yín jò ní ẹ mo kó pamọ́ ni o mi ì dẹ̀kun yín o tó ọkùnrin ọba ni à sáwọn ti bùn yẹn nìkan wo ètò ń gbà padà torí pé ó ti bá níná lọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àbí òní bẹ̀rẹ̀ ẹ̀hẹ̀ là ń fi máa fún àwọn ọkùnrin ní márùn pé tóbìnrin bá lò ń yọ̀ǹda kankan fún ọ yóò dà nǹkan ọlọ́wọ́n bá ti sọ pé tí wọ́n bá yọ̀ǹda kankan fún yín ẹ jẹ́ tìfẹ́tìfẹ́ ṣùgbọ́n tẹ bá wo tí ọmọ padà ṣẹlẹ̀ kọ́ ọ jẹ́ dà àmọ́ tẹ bá wo báwọn èèyàn ṣe yí padà tí wọ́n dà kó o fi pamọ́ dà torí ń jọ́ tí ìyàwó rẹ̀ bá gbọ́ di orí rẹ̀ dé tó bá ní kọ́ ọbọ̀ nkówó òun kọ́ má jẹ́ kó o dìnnà bákan náà nínú àwọn kan tó ti yẹ ká mójútó nípa sọ̀dáàkì obìnrin mi lè sọ fọ́kọ rẹ̀ pé èmi ò fowó tẹ bá dẹ̀ ti fún mi lálùkùránì ó ti tó àà owó tó o bá lówó fún lówó torí pé àwọn obìnrin tẹ́ rí yẹn wọ́n wà sensitive púpọ̀ tó bá di lọ́la ó lè yarí kọ́ máa da lérú kọ́ máa kó àwòbá kọ́ máa kó kọ́ máa kó àwòbó gbá kọ́ máa kó gbábà wo kọ́ máa sọ pé ẹ́ at long last náà èlò ló lẹ fún mi ò fún mi lówó sàdáàkì náà àkùránì yẹn gbà máa gbà lówó sàdáàkì fún lówó sàdáàkì látò nítorí pé experience ó fi hàn tí àwọn máa ń tàn jẹ lónìí tó ní àkùránì kò mú wa ẹ kíní kan bàtà yín tẹ̀sí ọwọ́ ẹ ló fi ẹ̀wù mí owó ni kò fún o tó bá fún lówó wá fún bàtà. tó bá fún lówó wà fún lálùkùránì tó bá fún lówó wà fún nìkan mi ti máa ń fẹ́ àmọ́ owó sọdá kìnyẹn mọ́jọ gbẹ̀yìn nítorí pé àwọn obìnrin tẹ ẹni wọ́n gbé padà ẹnìkan lè fi nínú àwọn lé yọ ó ní lẹ́yìn gbogbo yẹn sàn sàdá ju òun lónìí ó sì lè jẹ́ pípọ̀ fowó lọ́wọ́ ńjọ náà nílé ọba dàrú ẹ̀dá lè yẹn. tó ilé wo ni ń gbé táwọn náà bá wọlé ọkọ gbogbo obìnrin náà fẹ́ gbélé kan ẹlòmíín wà nínú àwọn obìnrin tó ṣe pé kò tí ì wọlé ọkọ ó ti ń dikiteeti fọkọ rẹ̀ irú ilé wo lọ́yẹ káwọn gbé fúláàtì wo two bedroom flat ni àbí apartment àbí three bedroom flat àbí àbí àbí ọkọ ọmọ wa wò pé hàn tí mo bá fi obìnrin tí wàhálà rẹ̀ ò ní pọ̀ bí ẹni títí ń dikiteeti fún mi báyìí ó ní yàrá kẹtí mo ń gbélé bàbá mi ọtí Ọlọ́run àfi ká lọ gbalé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa lé méèkì ẹ̀ ẹlòmíì ò lè méèkì ẹ̀ ẹjẹ́ àwò ìyá ńlá wa Aisha ilé wo ló ń gbé Aisha radiyallahu anha ó ń gbé hujratan mulaziqatan lil masjid yàrá kẹta nàbí kọ́mara mọ́sálásí rẹ̀ sallallahu alayhi wa sallam yàrá yìí ni Aisha ń gbé banaha nabiyyu sallallahu alayhi wa sallam 'inda bina'i al-masjid yàrá yẹn anabi kọ́ fúnra rẹ̀ pé kó o lè máa gbé bẹ̀ nígbà tí anabi kọ́ mọ́sálásí yàrá yẹn la anabi wa Muhammad sallallahu alaihi wasallam ló fi Aisha sí. ṣé yọ sí àwa lọ́rùn bẹ́ẹ̀ kọjá pé yàrá kan wọ́n fa àwa náà sí tọba tẹ wa lọ́rùn bẹ́ẹ̀ à ń kọ́ sí àwọn ìyá ńlá wa nù àmọ́ tí ọba tẹ wa lọ́rùn ta ni àwa nìkan a ní di flat flat yẹn gan-an kọjá three bedroom flat kò tí ì bímọ wọ́n ti ń gba yàrá lẹ̀ fáwọn ọmọ tí ò tí ì dé sẹ́mi pé wàhálà àwọn àwọn wọ̀nyẹn pọ̀ yàrá kan ni wọ́n fún yàrá wa Aisha radiyallahu anha yàrá wo ni yàrá tó ti pín tí Aisha bá sùn nínú rẹ̀ sànàbí bá ń kírun ànábì rórí fi kalẹ̀ àfi kọ́kọ́wọ́ ti Aisha fi sùn kànàbí ò tó rórí fi kalẹ̀ bí yàrá yẹn ti fẹ̀ tó nù yàrá yẹn ni Aisha ń gbé eléyìí túmọ̀ sí pé ìyá ńlá wa kọ́ ó ní tẹ́ lọ́rùn ó ní tẹ́ lọ́rùn tó pọ̀ ẹjá wa náà ní tẹ́ lọ́rùn jọ̀mọ́ gbogbo obìnrin tó bá ti ní tẹ́ lọ́rùn láyé ayé wọn máa ń tòrò ọ̀rọ̀ wọn máa ń dayọ̀ àmọ́ gbogbo obìnrin tí ò bá ti ní tẹ́ lọ́rùn wàhálà wọn máa ń pọ̀ fìtínà wọn sì máa lékele nítorí pé kò sí tí wọ́n ti fún wọn tí wọ́n tẹ̀ wọ́n lọ́rùn wọ́n mọ̀ fojú báwọn ti ṣe rí tẹ́lẹ̀ wúra wọn wọn sì ní mọ̀ pé bí lẹ́sìn tuntun mọ́ làwọn náà ń yí padà tó bá ti ké bákan ìlọ́kọ̀ wọn bá rí wọn tẹ́lẹ̀ tí fi ń ṣe gbogbo tí wọ́n fẹ́ fún wọn àwọn òní wo díngí wò fún owó ra wọn pé àwọn mà ti yí padà dẹ́ẹ̀bọ̀ gbogbo dèmáàdì tó ń ṣe tẹ́lẹ̀ tó ti fún wọn máa ń ṣe fún ọ kíákíá kò mà ní rí bẹ́ẹ̀ má nìsín wọn mọ̀ àwọn òkú òun kẹ̀ ìwọ kẹ̀ wọn náà ti kẹ̀ torí kò ti dorí sí mi torí di eléyìí báyìí o lè má fọkùnrin njọ́ máa ti fún ọjọ́ tẹ ọlọ́run almuhim kọ́sá máa jẹ́ pé ìyàwó méjì lọkùnrin ó kó sí yàrá kan náà àbí ìyàwó mẹ́ta lọkùnrin ó kó sí yàrá kan náà kọ́ wa jẹ́ pé kọ́tìn ni wọ́n fi lábẹ́ di òǹkàlùkù Islam ọ̀faramílẹ̀ àmọ́ lókùn ìgbà tó kọ̀ rẹ bá ti wá yàrá kan fún ọ tó o bá ní tẹ́lọ́rùn yàrá kan ó lè di ilé kan ilé kan yẹn máa lè di báńgálò kan nítorí pé kò sí tọ́lọ̀ ọba wa ò lè ṣe torí délé báyìí yàrá wa Àìṣà báwo kí ni wọ́n tò sínú ilé àìsà gan ẹlòmíì aṣọ fọkọ pé a ti rí pé ní flat ẹgbẹ́ fúláàtì fún ata máa gbé tó bọ́ tẹ ẹ sí ẹ kí pẹ́ lọ́rọ̀ àwọn àga àwọn àga tó tóbi náà bá jókòó mẹ́rin ó tún síyàn so lẹ́yìn náà tẹlifíṣàn twenty inches yàtọ̀ sílé yẹn kíníkà digital gbogbo ìtọ́kọ̀ gbókọ̀ rẹ̀ rí lónà ọba máa gbọ̀n ká torí kíni ọbẹ̀ fẹ́ yàwó kan ìyàwó ọ̀ràn tẹ̀yìn ọlọ́jẹ́ bẹ́ẹ̀ o ẹ wo bó wọn ti tolé Aisha radiyallahu anha subhanallah Aisha radiyallahu anha ó ní inú ilé òun kàtífà kan lọ́wọ́ àbẹ̀ matras kan lọ́wọ́ àbẹ̀ ntí wọn wá lọ sínú yìí òun náà ni léèrè léèrè ewo gbígbẹ. gẹ́gẹ́ inú sọ pé líìpù lóyìnbó ó ní tí wọ́n sínú ẹ̀mí ẹ̀dá kòtòrí mọ̀ pé tí yóò àwọn ilẹ̀ ń gbọ́ ìbá ẹ̀yin ń kọ́ ẹ̀ kálukú sí kò wọ́n ní gbà ọ́ ọmọ sun ó ní bí bẹ́ẹ̀dì yẹn ṣe rí nu lẹ́yìn náà táwọn ní bẹ́ẹ̀dì yẹn ọlá nàbì sallallahu alaihi wasallam òun òmí tò ọkọ ara bẹ́ẹ̀dì wálé sẹ̀mọ̀ kó àwọn obìnrin ayé ìsìn báwọn ṣe rí nu ẹ má bínú o gbogbo nǹkan mi táwa ń sọ àwọn nǹkan tá máa bí wá ni àbí òye làbí láwọn experience yẹn ọkọ ra bẹ́ẹ̀dì wálé nìsín bẹ́ẹ̀dì yẹn wá da ọjọ́ labalábá. Laba

la ilaha illallah ilé ìtumọ̀ sí pé wọ́tọ̀ ń tara rẹ jẹ tó lónìí ti lọ yọ ọkọ lórí ìgbà tó bá tó ní bẹ́ẹ̀ tó bá ní kọ́bọ̀d tó bá ní wọ́dúró tó bá ní gbá tó bá láwo ọ̀pẹ̀ lè bàbá rẹ̀ ẹni tó bá fẹ́ tẹ̀lé ìlànà àwọn ìyá ńlá wa tọkùnrin bá ti lọ yá ọ̀yá náà nù kò bá jẹ́ pé ní lóní tẹ́ máa fi sùn ọlọ́wọ́n bọ́ sọ ti bẹ́ẹ̀ dì lọ́jọ́ kan báyìí ni ìyá ńlá wa Àìṣà radiyallahu anha bí wọ́n ti tó yàrá rẹ̀ nú o. ọ̀rọ̀ ni mo tún ní àwọn tìmùtìmù kan àwọn tìmùtìmù àwọn pílò onímọ̀lá àwọn pílò kan nú yàrá ìṣèṣe pé mo ti àwọn aṣọ fún mo fi tírẹ́sì yàrá mi níwọ̀nba ṣùgbọ́n ẹ má yàrá mi Àìṣà ní bá wa gbọ́rọ̀ o kò sí fìtílà nù ẹ̀ kò sí náà ó ní torí pé láyé ànábì sallallahu alaihi wasallam kò sẹ́nìkan tí ilé tàbí tí là á lé tílẹ̀ bá ti túbà yìí kálukú wọlé nù kò sí pàǹrí ràn má ìyẹn ni pé yóò mọ mu ara ti bí nàìjíríà ti rí nìyí àbí bí nàìjíríà ti rí yóò mú amọ báwo ní gbèsè ayé tí wọn náà ti rí kò sí ná ẹnìkan wá bí àyíṣà léèrè ó ní á ṣe kí ló náà sí ní fìtílà àti ẹ̀ma tẹ̀lé sí àti ẹ̀rí epo tó ọ̀rọ̀ síbẹ̀ ni àdéhìí wa nù Bukhari àyíṣà ni. والبيوت يومئذ ليس فيها مصابيح ó láwọn ilé àwọn èèyàn láyé ìgbà tá à ń sọ yìí láyé ànábì sallallahu alaihi wasallam kò sí fìtílà mẹ. ó tún wọn náà dé fi mí lọ́dọ̀ imam ahmed àti at-Tabarani ni law kana indana tuhnun law kana indana tuhnun lè ẹni tó bá jẹ́ pé kú.

subhanallah àwa nísìnyí obìnrin púpọ̀ wà tó ti kọ́kọ́ rẹ̀ ọgbàlé tí wọ́n fa náà nẹ́pà tì bó tilẹ̀ jẹ́ pẹ̀ kan láàrin ní nẹ́pà múná wá tí wọ́n bá múná wá àwọn náà rí náà tàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin a máa bára jẹ́ bíbọ́ kò wọ́n tún ra jẹnẹrétọ̀ pé gbogbo ẹ̀dá àjọ gbélé ní jẹnẹrétọ̀ báwo lẹ yóò ṣe ní ra jẹnẹrétọ̀ ẹ jẹ́ kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa inferiorize èèyàn nìyẹn lọkùnrin náà bá lọ yáwó tẹ́lá wa fún lọ́rùn òun náà yóò tó fún jà kí ẹ kábùtù tẹ́lá kọ́ kàn wọ́n ẹ kábùtù tẹ́bí ìwọ ló kọ́kọ́ fọwọ́ kàn wọ́n ìwọ ló kọ́kọ́ fọwọ́ kàn kọ́ ọ̀rẹ́ tó gba létí kókó lọ gba gbèsè torí ti eléyìí báyìí àìsàn nù radiyallahu anha tẹ́wọ́ àmọ́ iye ọdún tí àìsàn lò nù yàrá yìí ó lo ọgọ́ta àbí àádọ́ta ọdún fifty years ìní àìsàn lò nínú ilé yìí tí yàrá yóò sì yí padà àyípadà tọrọ ẹbẹ ọ̀nà ní sàárè mẹ́ta tí wọ́n gbé wọnú yàrá yìí sẹ́gbọ́n bí yàrá náà ti fẹ̀ tó wọ́n sì tún sin òkú mẹ́ta sínú rẹ̀ inú rẹ̀ ní àyíṣà ti gbé tó fi kú ibẹ̀ wọ́n sin anabi wa sallallahu alayhi tolukọ́ àti sọlọ́lá àtúnlá ti sọ pé àwọn ànábì ọlọ́ ibi tá a bá kú sí ni wọ́n máa sin wá sí inú ilé àyíjà là ànábì ti kù sí. ibẹ̀ wọ́n sin Abubakar sí nítorí pé ìgbà tá Abubakar kú Abubakar ni bàbá àyíjà ànábì ti sọ́nà àti ti pé mo wọlé mo jáde èmi pẹ̀lú Abubakar àti Umar mo wọlé èmi àti Abubakar àti Umar mo jáde èmi àti Abubakar àti Umar wọ́n ní àfikà sin Abubakar pẹ̀lú ànábì sọlọ́lá àlùsọ̀lá gbàtí umar náà kú kí umar tó kú ó ti sọ̀rọ̀ ẹran tí a ti di yín o anabi ló mi wọ èmi àtàkùnbọkàrà tí umar lájọ wọlé èmi àtàkùnbọkàrà tí umar lájọ jáde ẹ̀dá kan méje ń gbẹ yín mẹ o tó wọn lọ bí àyà àyà ní sọtọ bá kú kàn wá sí síbẹ̀ wọn sì síbẹ̀ sàárè mẹ́ta yẹn là yí padà tọwọ rẹ báwo wá ni àyà ti ṣe sẹmí báwo ni gbèsè ayé rẹ ti ṣe rí àti rí létí ń gbé àti rí wọn ṣe dírẹ́sì nínú léyìí. Urwa ibn zubai tó jẹ́ àyà àyà Aisha tí wọ́n jọjọ́ ọmọ bàbá kan tó bintu Abi Bakr as radiyallahu anhuma òun ló bí Urwa Asma'u yìí ẹ̀gbọ́n Aisha ni Abubakar lọ́jọ́ bí wọn ṣùgbọ́n màmá wọn yàtọ̀ Urwa yìí tọ́jọ́ máa ń ti Aisha ó bi Aisha léèrè ńjọ́ kan pé bọ́ọ̀lù ẹ̀sìn ń tẹ̀mí gan pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam irú kí lẹ̀ ń jẹ subhanallah Aisha ni ibna ukhti ìrẹ́ ọmọ àǹtí mi inna kunna lananzuru ila al-hilali thumma al-hilalu thumma al-hilalu àwọn arúgbó oṣù tó máa ń yọ oṣù oṣù yọ lẹ́ẹ̀mẹ́ta. fi ṣàrẹ́yìn láàrin oṣù méjì fi alayhi wa sallam náà a ń sọ méjì tí wọ́n dáná lé ànábì alayhi wa sallam wọn ò ní sàṣà ná báyìí dípò pé wọ́n gbé oṣù méjì sọkúnlá sọkúnlá yà kọ́ọ̀lá ọ̀rọ̀ àwọn àbúrò ìyá mi máa kàn àyàrí ìṣòkò kí wọ́n lè máa ń jẹ ńgbà tẹ ìdáná kí lè ń jẹ àìjà ni al-aswadani al là máa jẹ kí ni jẹ́ aswadani ó ní atamuru walma dẹ̀bínú àtomi dẹ̀bínú àtomi là ń jẹ. إلا أنه قد كان لرسول الله صلى الله عليه وسلم جيران من الأنصار وكانت لهم منائح وكانوا يمنحون رسول الله صلى الله عليه وسلم من أب من ألبانهم فيسقينا رواه البخاري أني أتسكي النبي صلى الله عليه وسلم والله على بابك تسكي من جبوا والنبي صلى الله عليه وسلم ومن بو النبي صلى الله عليه وسلم من ملك ثم بو ملك النبي من بو أنا wọn máa tó n'ile méjì nílé anabi sallallahu alaihi wasallam láì kò dáná táwa bá ṣe jọ méjì tọkọ òróró ń wá láti fi dáná ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ti torí rẹ̀ fi lé ọkọ lẹ̀ tọkọ bá rí nǹkan máa gbé wá lójoojúmọ́ ṣùgbọ́n tó ṣe pé láǹfún náà wọ́n máa jẹ lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ti torí rẹ̀ fi lé ọkọ lẹ̀ ètò bá pé ètò bá jẹ́ pé gàrí lọ lágbára ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lè yarí ó lè ní kinní kan mr big ibẹ̀ ni kó máa gbóhùn lọ ní ojúmọ́ tọkọ wa jẹrìí tí ó jẹ gbèsè rẹpẹtẹ ẹ̀yin náà sì mọ̀ pé tírípù kan tí ẹ̀ máa lọ sí mr big ó ṣe é kó lé one thousand naira nbọ wa lọkọ fowó sí one time thirty nìyẹn náà rí thirty naira ẹ dákun iṣẹ́ wo lọ́kọ́ wọ́n wà ní ẹ bí mo ṣe ń jẹ́ kí n tó wọlé ẹ̀ nìyẹn bàbá mi ti fi kọ́ mi màmá mi ti fi kọ́ mi èyí ṣe kúkú jókòó lé bàbá àti màmá rẹ̀ bí bàbá kan nìyẹn wọ́n kọ́ ọmọ lọ́kọ wọ́n wá sọ fún ọ̀pọ̀ ọmọ wọn pé sórí àwọn bẹ́ẹ̀ bá dàn wọ́n wá sọ fún bàbá wọ́n wá sọ fọ́kọ ọmọ pé sórí tí mo fẹ́ kó yí ẹ ni pé etí òkun ni mo ti máa lọ rẹ já wá sílé tí àwọn ará ilé mi máa ń jẹ tó wọn náà iṣẹ́ dídí ẹni ẹ o wàá máa lọ sípò wàá lọ máa ra ẹja wá fún àwọn fúnyàwó ẹ torí pé tó mọ láti mo dẹ̀ fi kọ́ nìyẹn èkó èkó ńkọ́ <laughs> bàbá ni kò máa ru eléyìí ẹjẹ tó àwọn ẹja tó jẹ́ pé wọ́n máa fẹ́ tó yàn àbí kó jẹ́ pé dajì èèyàn irú rẹ̀ ló máa rà wá fún un táwọn á ní wàhálà. so ń ti eléyìí tó ti mọ̀ pé eléyìí lọ́mọ ẹjẹ́ ń gbà mí okùnkùn jókòó lé bàbá rẹ̀ tó eléyìí fi hàn wá pé ẹ ìyá ńlá wa Aisha radiyallahu anha dẹ̀bínú àti mílíkì subhanallah alazim ó dàbí tiwa náà ní nísìnyí kọ́kọ́rọ́ sọ pé gàrí nìkan ló lè àti kúlíkúlí ni àti mílíkì táwọn lè ṣe sùúrù nítorí pé ẹnì kò sí ìmọ̀jú òsè rí kọ́lọ́ wọn bó di orí dáadáa torí di eléyìí bá ọdọ́wọ́ wa ká máa tara àwọn ìyá ńlá wa ìkọ́gbọ́n ó tún wá nínú adé nínú sahih bukhari bákan náà aisha radiyallahu anha wọ́n ní máa ṣẹ́bi à آل محمد صلى الله عليه وسلم من خبز بر مأدوم ثلاثة أيام حتى لحق بالله. ولا على النبي صلى الله عليه وسلم هو بريدي ètò ìsìnkú àti alikama ṣe wọn ṣe lájẹ yọrí pẹ̀lú omi ọbẹ̀ fúnjọ́ mẹ́ta rí láyé ànábì sallallahu alaihi wasallam dáná bìbí kú wọn ò rí búrẹ́dì àti omi ọbẹ̀ jẹ rí fúnjọ́ mẹ́ta káyọ̀ pé wọ́n jẹ búrẹ́dì àti omi ọbẹ̀ lájẹ yó wọ́n jẹ bí wọ́n jẹ búrẹ́dì àti omi ọbẹ̀ lájẹ yó fúnjọ́ mẹ́ta bẹ́ẹ̀ títí dáná bìbí kú kọ̀sẹ́lẹ̀ rí lẹ́ni tó fún lápọ̀nlé jù nínú gbogbo ọmọ anabi adam aleyhi salam báyìí làwọn ìyàwó rẹ̀ ni wọ́n ti sẹ̀mí pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀dá kun ẹ̀tún anas ibn malik radiyallahu anas ó sì ọmọ ọ̀dọ̀ nílé anabi sallallahu alayhi wa sallam fọdún tí anas náà sọ máa amsa ali muhammad sallallahu alayhi wa sallam. sọ́ọ̀n mi tamrin wàlá sọ́ọ̀n mi habbin ó ní kò sí ìjọ kan tíyẹn lè délé ànábì sallallahu alaihi wasallam ọba múdù mẹ́rin dẹ̀bínú àbí téèyàn ọba oúnjẹ kóró múdù mẹ́rin kò sí ìjọ náà téèyàn lè rí ilé ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi kò sí náà subhanallah ó ní lásìkò yẹn anabi muhammed sallallahu alaihi wa sallam ló sọ̀rọ̀ yìí anabi ni kò ṣẹlẹ̀ rí pé ilé òǹjọ kan kéèyàn délé òǹkọ́ bámúdù mẹ́rin dẹ̀bí lórí ẹ̀ sì lè bámúdù mẹ́rin oúnjẹ kóró ní anasi wa ṣàfikún ó ní lásìkò tí anabi ń sọ̀rọ̀ yìí ìyàwó mẹ́sàn-án ló ti wà lé anabi wa muhammed sallallahu alaihi wa sallam alimami bukhari àti tirmidhi ló gbá dídì ìjáde ẹ gbọ́ lóòótọ́ àwọn ìyá ńlá wa ẹni lé ni wọ́n àwọn náà nìkan àwòkọ́ṣe fáwọn obìnrin mùsùlùmí rere ṣùgbọ́n gbà tí ìyá yìí pọ̀ àwọn náà ké àwọn ìyá ńlá wa náà ké àwọn ìyá ńlá wa ta bẹ́ wà àwòkọ́ṣe wọn àwọn náà ké o wọn ké wọn tọrọ lọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam pé ìyá yìí pọ̀ àwọn pẹ̀kẹ́ báwọn fi kún owó tẹ̀ ń ná láwọn lórí torí pé ibi táwọn pamọ́ nù yìí ó ti ń pọ̀ jù inú bá bí ànábi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ti pa wọn ti ọyẹ wọn sápá kan ọta kété sí wọn anabi lọ mú yàrá kan yàrá kan ó ní yàrá kan tó ga yàrá yẹn ga ju gbogbo yàrá yòókù lọ òkè lọ́wà anabi máa lọ gbé bẹ̀ ọ̀pá gbogbo àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀sán yẹn ti kẹ́ẹ́ bóbìnrin náà ṣe máa ṣe tó ti pààrọ̀ náà fà kíkọ́rí wípé tọkọ ọba ti lè tí ọba ti lè máa rẹran wálé lójoojúmọ́ ó ń yarí àbí tọkùnrin ọba ti lè ra gáàsì gáàsì làwọn fi máa dáná gáàsì tó ṣe pé ó lójú ẹni tí ń lò nílùú wa wọ́n wá ní tọkùnrin ọba ti lè gbé wá ó yarí òun pé African gas ní kẹ́ máa lo ìyẹn idú ìwọ sọ pé ò lè lò a sì ráwọn ẹni tí wọ́n fi jí dáná wọ́n ní European gas ńlọ fẹ́ ọwọ́ nàìjíríà ṣùgbọ́n ti di european gas torí pé olówó ló lè rà ń bí. tó àìsà rọ̀bí ọ̀la ọ̀hánà wọn làwọn yarí sanabi sọlá sọlá anabi bá ta kété sáwọn ọ̀pá wọn sí i ọlọ́mọ pa wọn sí ibi aṣọ tó ti gbó anabi pa wọn sí i nígbà tí anabi sọlá sọlá pa wọn sí i ọlọ́mọ bá sọ àyà kalẹ̀ ọlọ́mọ yíyá ọlọ́ nàbí kólé azuwa àdìgà in kuntunna turidna alhayata dunya wa zinataha. فتعالي أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن, تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما سورة الأحزاب الله أني كان صلى الله عليه وسلم صفاما يا أولي كنت ما أقول يا أولي ما هو وصولي أولي اللي تبي تقسمي اللي ما أجب يا ما هو kí n tẹ́ yín lọ́rùn kí n tú yín sílẹ̀ kí n kọ̀ yín sílẹ̀ kí kálukú ọmọ gbalẹ̀ bàbá rẹ̀ lọ. àmọ́ tó yẹ sísè ọlọ́ọ̀ àtòjíṣẹ́ ẹ̀rọ ránpẹ́ àti ilé ìgbẹ̀yìn lọ́ba ń pẹ́ ẹ̀fẹ́ wà lùdẹ́nà ẹ̀sọ́ rírẹ àjẹpí ọlọ́run bá ti pèsè ẹ̀san tó tóbi kalẹ̀ dé àwọn olùṣe dáadáa nínú yín. ànábì kọ́kọ́ dojú ọ̀rọ̀ ikọ̀ Aisha radiyallahu anha nínú àwọn ìyàwó rẹ̀ Aisha tọ́lọ̀ wí ni sẹ́mi lọ́n fẹ́ ni àbílẹ ayé àti gbádùnlé ayé ọrọ tí mo fẹ́ bọ́ sọ yìí o mọ ìkó òòrò lẹ́ẹ̀kan náà ó ti fún mi létí o mọ̀ ń fẹ́ kọ́ lọ bá bàbá àtìyá rẹ kí ẹjọ́ sọ kókó náà ń bá jọ rò ń bá jọ létí sọ fún mi. anha ó ní kí wọn kí n lọ bá bàbá mi sọ báwo ni mo ti mú nǹkan mi ni mo àìsà wa ni gbogbo ìyàwó ànábì sallallahu alaihi wasallam yòókù irú nǹkan tó ń sọ náà làwọn náà sọ báyìí ni wọ́n ti sẹ́kù lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa lọ́pọ̀lọpọ̀ ọgbà míì nínú ìgbésí ayé wa àwọn obìnrin máa bọ́kọ gbé yóò ti máa dá akọ́kọ́ ọkọ ti máa rí ṣe gbogbo tí ò lérò dáadáa lọ́kọ́ máa ṣe fún un tọ́lọ́mọba bá gbé àyípadà àgbàdé tó di kọ́ bẹ̀rẹ̀ sí ní kan lẹ́yìn dúndùn tó di pé àyè ọ̀gbá mọ́lẹ́yìn ìgbà táyè ti gbà á àwọn ìyàwó wa yarí wọn làwọn ò lè bá gbé àwọn ọ̀wà fún ìyá ń ta wọn kọ́ máa dájú ìyá rẹ̀ wọ́n pọ̀kọ yẹn sí wọ́n ti gbàgbé ọjọ́ tó dùn ọjọ́ tó kan wọ́n ti torí rẹ̀ sákúrò lọ́dọ̀ ọkọ ọlọ́wọ́ bá má sẹ́yìn bẹ́ẹ̀ o obìnrin tó bá fẹ́ pẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ti fẹ́ sórí rẹ̀ yóò ṣe sùúrù fọkọ nítorí pé ọkùnrin lápapọ̀ tíyẹn bá wò gbèsè ayé lọ́kọ láyà àwọn ọkùnrin yun wàláhì gbogbo wàhálà àwọn tí wọ́n ti torí àwọn ìyàwó wọn ni kódà àwọn baba aláìní kan sí àwọn baba aláìfẹ́ kan sí gbogbo wọn gan tó ń ta ìfẹ́ kan sí wọn náà àwọn náà ń ṣe wàhálà nítorí àwọn obìnrin wọn náà ni torí pé àwọn náà ò ní fẹ́ kó bàjẹ́ fún wọn àwọn náà ò ní fẹ́ kó bàjẹ́ fáwọn ọmọ àwọn à ń bọ̀ síbọ̀ sí ọkùnrin tó fẹ́ ṣètọ́ ọkùnrin tó fẹ́ tọ́jú ilé rẹ̀ eléyìí túmọ̀ sí kóbìnrin gbọ́dọ̀ ní sùúrù kọ́kọ́ rẹ̀ nígbà tó bá dùn gẹ́gẹ́ bó ti ṣe bá jẹ tó dùn yẹn bẹ́ẹ̀ náà ni kó bá ṣe sùúrù nígbà tó bá kan mẹjọ jẹ kó ọwọ́ yọlọ ọwọ epo lọba la ńgbà tó ọba wa di pé ń sẹjẹ ọwọ́ atúlẹ wípé kí lọ jẹ tó mú ẹsẹ̀ rẹ̀ jẹ kẹsì ọmọ gbé ọtún lé bàbá rẹ̀ subhanallah gbogbo ẹni tó bá ti bẹ obìnrin burúkú nìyẹn o anabi aleyhi salam ètò sẹkù gbogbo bí ara yìí gbogbo bá ara yìí ti burú tó obìnrin yóò ti torí fọkọ lẹ kò ti torí torí délé ẹja tara àwọn ìyá ńlá wa yìí náà kàfi kọ́gbọ́n wọn lọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ làwọn fẹ́ràn jù àwọn òní tìtorí wàhálà ti ń bá wọn káwọn òfìlẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam sílẹ̀. tọ́ lẹ́yìn eléyìí ẹja wa wò báwo ni ilé tí Àìṣà ti jẹ́yàwó kiri ilé wo ló ti jẹ́yàwó ilé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam báwo la anabi ti ṣe mú àwọn ìyàwó rẹ̀ tí lè wọn fi jẹ ẹgbẹ́ dára yìí àkọ́kọ́ òun náà ni ìwárí ìwárí tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọkùnrin bá ti tó níwárí olùṣe dáadáa sáwọn ìyàwó rẹ̀ ilé wọn tòrò dáadáa ọkọ ń bẹ ìyàwó náà wọn á gbọ́dọ̀ ràn kọ lọ́wọ́ lórí bọkọ náà ti tún wárí. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì oníwàárí ni àwọn ìyàwó ní ọ̀sán wọn tó ń wà bò látàrí àìmórí nítorí pé àwọn obìnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́ọ́ yẹ aláìmórí eléyìí sì ni sábàbí ń fà tó fi jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ o wọ́n bi Ànábì léèrè pé kí ló fà Ànábì wọ́n máa ń sàgbà kó sọ́lọ̀ àbí báwo ànábì nílá yẹ fún mi làásì wọ́n máa ń sàìmórí táwọn ọkọ wọn ni àti títà ìmórí sọ́kọ ló ti sábà bí wíwọ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹlẹ́ẹ̀kejì ànábì ní wọ́n fún mi là wọ́n máa ń ṣépè pọ̀ ṣíṣépè púpọ̀ olóńgbà ti sábà bí tóbìnrin ó fi wọ náà pọ̀ àti àìmórí wọ́n máa ń ṣe táwọn ọkọ wọn obìnrin kan ọkọ lọ́wọ́ lórí bí wọ́n kó ṣe dára ọkọ rẹ̀ gbìyànjú tiraka ẹ̀fọ́ nìkan ní ti máa ń rà wálé ọwọ́ àrèwé tuntun lónìí à ẹ kú náwó ọlọ́wọ́ bóyin láti rí ọlọ́wọ́ túbọ̀ máa bùkún yín sẹ́mi pé lọ́la yóò tún ra lákùn yóò di ewédú àti lá àwọn tó bá gbé wédú tó fi kọ́ tó yín mú sí báwọn rẹ ṣe ṣe náà nù lọ atówí tọpọ mọ ní ra wálé tẹsẹ ọmọ kọkùn yìí yọba ni kíkọ ra nǹkan kan wálé mọ pé lọ fẹjọ́ mi sùn bàbá rẹ subhanallah torí di eléyìí àìmúrí tó bá ti ń wáyé lọ́dọ̀ obìnrin ọmọ bí báwọ̀ àwọn ọkọ wọn jẹ obìnrin tó ti ń pín ọkọ rẹ̀ sanwó mẹ́kà fún kọlọ ti tẹ hajj tí wọ́n ń yín mu sọkọ ń pàkọ́ wípé ọ̀sán wájú fún náà wá ní kíni kí lójú òbí ọlọ́run lọ́bọ̀ sanwó mẹ́kà. lóòótọ́ ọlọ́run náà lọ kọ́kọ́ lọ mẹ́kà ṣùgbọ́n kọ́ rẹ lọ́lọ́run ti ṣe sábàbí ẹnì lè ṣe kíní kan tó ọlọ́run ló fọ́ ọlọ́run ló fún ọ ṣùgbọ́n lọ́n fún ọkọ rẹ ṣe sábàbí nì tòtú ọba ti yá láì mórí bẹ́ẹ̀ ó kó bára rẹ tó bá ti kó bára rẹ ara rẹ ló ṣe ọba àdìgbò ìwọ wa pé ah, ìwọ àwọn ti da tẹ́lẹ̀ àti ẹ̀mọ́ tó ṣe wọ́n tí wọ́n sì mú gbó àwọn èèmú gbó tí wọ́n sì bá wọn dára ẹni bá ìwọ gan ẹni gbó ti mu torí pé wọ́n lọ ń torí ẹ̀rí torí délé ọ̀dọ́ wa obìn tó bá ti jó níwà pẹ̀lẹ́ òtítí tàbí ṣùgbọ́n kọ́kọ́ rẹ̀ náà yé èèyàn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ní khayrukum khayrukum li ahli wa ana khayrukum li rawahu Tirmidhi wa hasana anabi sallallahu alaihi wasallam lẹni tó lóore jù nínú yín náà lẹni tó dáa jù níwà síyàwó rẹ̀ èmi ni mo sì dáa jù níwà sáwọn ìyàwó rẹ̀ ọkùnrin ó lè bá àjẹni tó dáa jù níwà sáwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó náà ràn lọ́wọ́ àwọn ìyàwó ràn lọ́wọ́ nísìnyí bóun ìyàwó sì ràn kọ́ lọ́wọ́ ìwọ ti jíjáde látàárọ̀ kùtù ọkà bíi fẹ́ fún o ti jíjáde látàgọ́ six to six nígbà tí six tó lù tó tó tó padà délé bàbá padà wálé kò rí ìyàwó lé ebi ń pa òun náà lọ lọ bọ́ìlì omi ó fi tẹ̀ bà ọ̀ra kí ni wọ́n ti pè ẹja tán ti sínú agolo ó ti sí nígbà tí wọ́n dé wọ́n ti wọ́n kò sí sáà ó ti rẹ̀ mímì nílé dáná lálẹ́ yìí a sẹ́wọ̀n kó bàbá fara mọ́ tó ṣe sùúrù ìjọ tó kọ́ àjọ rẹ̀ kọ̀ la torí òun ti mọ̀ ọ́ kó òun rí fẹ́ẹ́. kákàrẹ́ ni fi gárú lẹ́nu òun ò ṣe fún òun mútà ìyàwó ń tòun torí pé wà ìyàwó rẹ̀ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ tí wà nínú àwọn obìnrin tó ti ọkọ wọn ò lè tún àtẹ̀sí wọn torí pé mùnáfìkì ni wọn gbọ́dọ̀ ya mùnáfìkì tó máa ti rí màlẹ́bí ọkọ àbí màlẹ́bí tí wọn náà bá wálé wọn máa sọkọ ah, kí n bá ń ni mà ti látàárọ̀ àbí oúnjẹ ń tó ẹ̀jẹ̀ máa ń ṣúgà kú yọ máa wọ pé ah bí kìí ṣe ìyàwó náà lẹ́ni tó ṣe pé tí ọba sáré tó ní yọ̀ọ̀fẹ́ kọ́ fún òun pé kí ni kí lọ já mọ́ àlejò wa déjà èdè láti kẹ́ ẹ̀jẹ̀ máa ń nu bàtà àbàtà yín dọ̀tí àfìlà yín ẹ̀mọ̀ gẹ́ dáadáa ọ̀dà bígbà tí káwọn àlejò ọ̀sà máa gbélé wọn jojúmọ́ kí ìyàwó rẹ̀ lè bàjẹ́ yẹn dáadáa ọba ti gbàlejò jáde tán yọ wá sí ọkà kan sàpàtì tó ti pé ìlúbọ̀ ọ̀bọ̀ sọ́tọ̀ omi ọ̀bọ̀ sọ́tọ̀ ògidì ẹ̀ máa ní àmọ́jọ́tà lè tó bá wá kọ́ wá ro káwọn afá yóò ṣe múlọ́múlọ́ lọ́wọ́ lọ́kọ́ náà máa ń sọ alhamdulillah nígbà tá a lè tó bá lọ sẹ́wọ́n máa ń sọ subhanallah ọlọ́kọ́ sànù wa torí di eléyìí báyìí ẹ̀ràn àwọn ọkọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ́kọ́ kí àwọn wa wọn lè bá a dára ẹ má yàrá àwọn kàtó obìnrin bẹ́ẹ̀ yẹn. bákan náà ọkùnrin náà ọ̀dọ̀ wa àwọn ọkùnrin ọ̀dọ̀ wa àwọn ọkùnrin kíkọ àwọn ọkùnrin náà jẹni tí ó tuju ká sáwọn ìyàwó wọn tí ó tuju ká sí wọn kọ́ máa bá wọn ṣàwàdà gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ti ti máa bá àwọn ìyàwó rẹ̀ ṣàwàdà yóò jókòó pẹ̀lú wọn yóò jókòó láàrin wọn yóò máa bá wọn ṣàwàdà yóò máa fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn ẹlòmíín wà nínú wa tó ti kókó tó fẹ́ ìyàwó níyì tíyàwó bá ti wọlé rẹ̀ tán tó bá dá tọ̀rọ̀ tó sọ pé panumọ́ntì ẹ ẹ̀ ṣe bọ́ mọ̀ ọ̀dọ̀ níyàwó rẹ̀ nù sanu nìkan dá sọ̀rọ̀ sáà sọ yìí ó ń tọ̀ lẹ́kọ̀ọ́ subhanallah tí ya bá yà bẹ́ẹ̀ ìyàwó náà èèyàn na bẹ́ẹ̀ náà èèyàn lọ náà òun náà sọ o ò gbẹnu tó náà balagba pọ̀ ẹ̀yin náà gbẹnu yín tán sẹ́yìn náà máa wò sẹ́yìn náà kọ́kọ́ kékeré gbé tèmi tán tó eléyìí túmọ̀ sí pé táwọn báwọn ìyàwó wa sáwàdà wọn náà ti torí pé ọkọ rẹ̀ ń bọ́ sáwàdà kọ́ wá rí fún yòókù ọ̀pọ̀lọpọ̀ wà ní obìnrin tó ti kótó kan bá ti ń bá wọn sáwàdà ti ń bá wọn dọ́wọ̀ ẹ̀kẹ́ ní ọba àti kọ́kọ́ di méjì kọ́bọ̀ ní ọba àmọ́ kí tèbá ti fẹ́yìn náà pọ̀ ẹ̀rí tí wọ́n ti ti yan ẹ̀kẹ́ yarí nì à tèbá ti fẹ́yìn náà pọ̀ lọ́kọ́ bá wọn wọ pé èmi náà tó <laughs> nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ tó ti kótó kan bá tún ti fààyè lẹ̀ àyè àti kọ́kọ́ méjì kọ́bọ̀ ló sílẹ̀ o wọ́n má ṣe bẹ́ẹ̀ o nítorí pé nítorí bá pọn ọlé tí wọn náà bá pọn ẹlé àlékún àpọnlé lọ wà bákan náà nínú tí anabi sallallahu alaihi wasallam máa ń ṣe onípa anabi máa ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ fi mihnatil bayt nípa àṣẹ ẹlé ọwá nínú hadith ipe ìyá ńlá wa Aisha nínú Sahih al-Bukhari ó lóyìn bá anabi ṣe máa wà lé rẹ̀ ó ní kánà fi mihnati ahlihi fa idha sami'a al anabi máa ń bá àwọn ìyàwó rẹ ṣiṣẹ́ lé ni ti gbọ́ pé ó anabi lọ kírun àwọn àwọn ìwà àwọn inú fún anabi láàyè láti lè máa ràn sáwọn obìnrin bó tó ti pé tọkọ bá ràn wọ́n lọ́wọ́ báyìí wọ́n tún wá máa sọ fáwọn ọ̀rẹ́ wọn ike wá wòran ti já wa pàápàá táyé dáyé fóònù yóò

bẹ́ẹ̀ lẹ fa àwọn ọkọ tó wà lórí kíní tá a kọ́ oúnjẹ sí ìtí gbogbo ẹ̀ tó sí bí ìgbà tó ṣe kékeré láìla ọkọ náà nù fa tó torí ẹ tóbìnrin bá gbọ́n kò ní ṣe bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn máa ń ran àwọn ìyàwó rẹ lọ́wọ́ nípa sẹẹlẹ láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ èrò tí wọ́n lọ síbi pé kí ọkùnrin ó lè bá àjọkùnrin torí pé wọ́n lọkùnrin yẹn kọ́ dàbí kòkò nígbà tó bá wà nulẹ̀ kẹrù ọmọ gbàyàwó láti tíjú wojú ọkọ rẹ̀ pé ah, wọn kábùkù tọ wípé kí ọkọ lè bá jẹ́bi ọkọ tó jẹ́ pé yẹ àfi kọ́mọ gbàyàwó rẹ̀ gbà kọ́mọ bá gbà mí kọ́mọ bá gbà mí pẹ̀lú àwàdà ọ̀rọ̀ pa àmọ́ ara ni lọ́wọ́ nǹkan kan kọ́dà kó ṣe pé kọ́ọ̀pù ni ìyàwó sì níbi kọ́ọ̀pù yìí ń kọ́ni lọ́ọ́ mú kọ́ọ̀pù yẹn. kọ́ọ̀pù tí wọ́n fún wá fún bàbá kíkọ́ bàbá ó fi jẹun kó fi mú mi ọrọ̀ arígbọ̀ ti tán bẹ́ẹ̀ ọkùnrin sì rọra da mi sí kó sínú kọ́ dànù pé wà á sin kọ́ọ̀pù inú ojú ẹ̀ pọ́ ni ọmọ tó kọ́ọ̀pù tó gbé wá dọ̀tí ni pé ní ojú ọjọ́ kùn léyìí ọ̀dà tó jẹ máa ọ̀dà tó nítorí tí líle bá ti pọ̀ jù obìnrin lè ya wèrè mọ́ lọ́wọ́ kọ́lọ́ ọmọ yà wá wèrè torí tí instruction bá ti pọ̀ jù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah ọpọlọ lè tètè dí wọ́n fẹ́ pa mí tó ń torí délé ẹ máa ran àwọn ìyàwó yín lọ́wọ́ táwọn ìyàwó náà sì máa kà fún pé àwọn ti dìndìnrín ní kéètì orí ọkọ lọ́fà lọ́kọ́ fi ya dìndìnrín wọn lọ́wọ́ bákan náà nínú tánà bí sallallahu alaihi máa ń ni pé ó máa ń bá àwọn ìyàwó rẹ̀ sáìfù tí wọ́n jọ jókòó tí wọ́n máa sọmọ kọpọlọpọ náà àwọn ọkùnrin láì sùn wọn ka àwọn obìnrin pa láì ní làákà yìí tọ́ba ti nǹkan kan ní ìsìn tó ní mo ti nǹkan báyìí kí ló dé tó fi síbẹ̀ ìyàwó mi lọ́ọ́ dá mi mọ̀ràn pé àá ó sì máa gbọ́ mọ̀ràn obìnrin àwọn obìnrin tí ọ̀gbọ́n gbọ́dọ̀ obìnrin ò sí gbọ́n obìnrin gbọ́n torí pé àwọn náà ní làákà yìí ọlọ́run fún àwọn náà ní làákà yìí. nínú táwọn àbísọ̀ lọ́wọ́ àti tó máa ń ṣe ni pé kì í lè kókó máwọn ìyàwó rẹ̀ kò dájú pé àti ẹ̀rí kàńbì kan nípa ànábì ná ìyàwó rẹ̀ kan ọ̀dájú torí àwọn náà mọ àwọn ara wọn wọn ìta láti ju obìnrin ànábì wa náà ti sẹni tí máa ń lo obìnrin bákan náà nínú tí ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe onípé máa ń ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ tó bá fi lè ra nǹkan kan wálé yọ ọ̀rà kárí ètò bá ti wù kálukú wọn rà fún ẹnìkan nu wọn. nítorí òun ònìyàn ẹlòmíì ti jẹ pé ọkà ló wù ẹlòmíì gàrí ló wù tọ́lá ti ra ti kálukú fún wọn ti fi lọ́gbà gbèsè dandan kẹ wá ara yẹn fún kálukú àtẹni tí ń fẹ́ yẹn àtẹni tí ọ̀fẹ́ yẹn kálá. bèbí bá nàbì sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ nínú ìṣẹ̀lọ́gbà rẹ̀ tọ́lá bí bá fẹ́ rìnrìn àjò máa ṣe ìmújẹ láàrin àwọn òun lẹni tí ó lọ tí ó tẹ̀lé lọ wọ́n kọ pé ìrìn àjò nínú pépà mi sùúrù lápèjúwe nù tó rán nàbí kọ̀wé o ẹni tó bá wá mú sùúrù yóò ṣe sùúrù ńlẹ̀ ẹni tó bá mú ìrìn àjò yóò tẹ̀lé ànábi sallallahu alaihi wasallam eléyìí ń bẹ́ẹ̀ nù ṣe dọ́gba ànábi wa Muhammad sallallahu alaihi wasallam. ìyàwó àwọn Aisha radiyallahu anha ọjọ́ níta nàbí fẹ́rẹ̀ ju gbogbo ìyàwó rẹ̀ yókù lọ. ọjọ́ níta nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ràn ju gbogbo àwọn ìyàwó rẹ̀ yókù lọ. ṣé ìṣèdọ́gba wa ń bẹ̀ẹ̀ ọfẹ́ràn rẹ̀ ju gbogbo àwọn ìyàwó yòókù lọ gbogbo wọn nǹkan kan náà ni wọn nípa pé ìyàwó ni wọn báwo ló ti wá fẹ́ràn ẹnìkan ju àwọn yòókù ipe ká kọ̀ǹtú ọkàn wa torí pé àlè kọ̀ǹtú ọkàn wa. ọlọ́ni wọlé ń tẹ̀sítọ́fẹ́ yẹ̀wò àǹtí àdìlù bẹ́yìn náà nìdáyé wọlé ọ̀rọ̀sùn. ẹ ò lè ẹ ò lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa ọkàn yín gbogbo bẹ́ẹ̀ sí léwu kẹgbìyànjú tó ẹ lè ṣe dọ́gba. nítorí pé ọkàn ó fi yọ fẹ́rẹ̀ ẹnìkan jọ nìkan lọ náà ni àmọ́ láàrin ìjọba máa fọwọ́ fún yẹn ẹ gbọ́dọ̀ ṣe dọ́gba mẹ́. torí ẹ̀ ló fi jẹ́ pé ànábì wa sallallahu alayhi wa sallam tọ́ba pín ntòkòwò rà tọ́ba pín fáwọn ìyàwó rẹ̀ tán yóò mọ̀ sọ́kọ́ aláhùnmá hàdà qismi fíìmà amlik wàlá tó àkìdìní fíìmà tamliku huwa la amliku. wọ́n náà eléyìí nìpín tèmi nípa tí mo lágbára lórí ẹ̀ má fi àjẹ mi lórí tí wọ́n lágbára lórí ẹ̀ tèmi ò lágbára lórí ẹ̀ ìyẹn ọkàn mi ànábì ò lágbára lórí ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n náà ti lágbára lórí ọkàn rẹ̀. tọ́ba bímọ wọ́n náà ló bí gbogbo wọn wàá rí wọn fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀gbọ́dọ̀ fún ẹnìkan ní nǹkan tó ní fún ẹlòmíì bẹ́ẹ̀ náà ní tó bá fẹ́yàwó ọ̀fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sí nǹkan kan dáadáa fẹ́nìkan kọ́ ọmọ sí dáadáa fẹ́nìkejì anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ràn yàrá wa aisha radiyallahu anha ọ̀fẹ́ràn rẹ̀ dọ́ba débi pé Aisha radiyallahu anha oní ẹ̀ anabi sallallahu alayhi wa sallam onírẹ̀ anabi sallallahu alayhi wa sallam ma máa lọ tó di abẹ́ igi kan ti ka gbogbo èso orí rẹ̀ wọ́n ti ká ti fe ká tán ọwọ́ á rí igi kan ètò ìsìnkú ẹnìkan sì fọwọ́ kìn èso fún mi ti anabi ka igi ni kan anabi ni ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó ìyàwó yòókù abilékọ ni wọn kálukú ti lọ́kọ rí kánàbí òtún fẹ́ wọn sallallahu alaihi wasallam ṣùgbọ́n kálukú náà lọ́la tiẹ̀ o kálukú lọ́la tiẹ̀ o ní ìsìn ẹ̀ wo Zainab bintu Jahsh Zainabu radiyallahu anha ó ní ta nínú yín gbogbo ẹ̀yìn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lọ́dà bíi mi wọ́n ní pa kí ó ní ṣebí bàbá tiyín ló fi yín fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ló so yìí tèmi fún anabi sallallahu alayhi wa sallam mẹ́nfọ́ọ̀kẹ́ sábà sábà wà tẹ̀ látòkè àwọn sábà méjèèjì ọlá ni torí gbogbo ẹ̀yin yòókù bàbá tiyín ló fi yín lọ́kọ bàbá yín fi kọ́ ló fi mí fún fi mí fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ tún ẹ wọ رضي الله عنهما. ọmọ Umar tó nà tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam Àìṣà wo òjò fún ni wàláhì sí ìrúbìnrin kan tó dàbí Hafsa rẹ̀ ọmọ oúnjẹ ṣe dọ́gba gbogbo wọn tá a bá ṣe oúnjẹ tó bá ṣe Hafsa bá ti gbóúnjẹ ṣe lọ́dọ̀ ànábì ànábì máa jẹ tán àmọ́ yàtọ̀ sáńdì àwọn yòókù sẹ́wọ̀n pé kọ́lọ̀ ti tẹ̀gùn fún kálukú ẹlòmí tó bá ti oúnjẹ aláàbò sàn ẹlòmí tó bá ti oúnjẹ máa jẹ́ àpá sọ àìsàn níjọ́ kan a afọ ti sí oúnjẹ rẹ̀ dáadáa ó sí oúnjẹ yọ dá ó wá gbé sínú àwọn masha allah àìjà wa ni owó mú àìjà bá lọ sí di oúnjẹ ọba yí oúnjẹ dànù gbogbo àwọn rẹ̀ kékeré ni ìwọ nìkan ni àìsàn àgbà tọrọ lára rẹ̀ ọwọ́ bí anabi lè rí ọ̀ràn tí mo ti dá ni wọ́n dá yìí o kí ni tara rẹ̀ mẹsìlá mẹsìlá ọlọ tí ló rẹ̀ wá tí ó dùn bí tiẹ̀ ó sì wá mi pààrọ̀ rẹ̀ rẹ̀ kálukú lọ́lọ́wọ́ bá ṣùgbọ́n Muhammad ọ̀fẹ́ràn Aisha radiyallahu anha ọ̀fẹ́ràn rẹ̀ ju àwọn ìyàwó yòókù lọ. débi pé àwọn èèyàn wá bá Ummu Salama sẹ́mi Ummu Salama radiyallahu anha ìyàwó ànábì ló náà Ummu Salama yìí ìgbàtọ́kọ rẹ̀ kú Abu Salama ọbẹ̀rẹ̀ sí ní barajẹ́ anabi sallallahu alaihi li gbà mí ràn mí lọ́wọ́ nínú àdáwò tó bá mi yìí kọ́ wá fi ìtọ́ da ju lọ rọ́pò rẹ̀ fún mi ní dáadáa Ummu Salama wí bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ pé ọ̀dà tó lọ́wọ́ bá fi ẹni tó da ju Abu rọ́pò Abu fún táwa lọ́ da ju Abu lọ òun rò bẹ́ẹ̀ anabi sallallahu alaihi bá ránṣẹ́ sí kó fẹ́fẹ́ táwa lọ́ Abu Salama anabi wa Muhammad sallallahu alaihi wasallam Ummu ọjọ́ ìyàwó wá bá Ummu tó fi jẹ́ pé gbogbo tó bá jẹ́ fún anabi sallallahu alaihi wasallam lẹ́bùn wọ́n máa ń retí ìjọ́ta anabi ọwọ́ àlọ́dọ̀ àyíṣà ìjọ náà wọn máa gbẹ́bùn wa wọn náà anabi yóò kọjá bínú sí anabi sọ̀rọ̀ pé kò yẹ kó jẹ́ pé àwa náà wọ́n hmm? wa náà àbí. wọ́n mú sálámà bá sọ fún anabi ní ọ̀rọ̀ fún anabi sallallahu alayhi wa ìjọ àìjà ni wọ́n máa gbẹ́bùn wa wọ́n kì í tiwa anabi bá kọjú síbò anabi ṣe bí wàá tó wọn kọ́ tó wí anabi tó kọjú síbò mi nígbà tó ti lẹ́lẹ̀ kẹta anabi bá sọ fún pé ya ọmọ ìrẹ ọmọ sálámà òde níbi àìjà mọ́tara ni nípa àìjà ما نزل علي الوحي وأنا في لحاف امرأة من كن غيرها mo fi ọlọ́wọ́ bá búra wípé ọlọ́wọ́ bọ̀ sọ fún mi lásìkò tí mo fa sọ obìnrin kan búra yàtọ̀ sí ọ̀dọ̀ àìsà àìsà ló ṣẹlẹ̀ wípé gbà tí mo fa sọ rẹ̀ tí mo dá sọ fún mi abẹ́yìn yòókù kò sí dọ́kẹ́ tí mo wà lọ́dọ̀ kan tí torí délé ẹ má bàrà ni mí lára àyà tó yé báyìí ni ọmọ sálámà rà ti fáìlì yìí ilé ìfihàn pa nàbí Muhammad sallallahu alayhi wa sallam ọfẹ́ràn Aisha dọ́gba kí wọ́n á lò sí sànàbí tí wọ́n á fẹ́ràn rẹ̀ tó báyìí kí ló ṣe kí ló ní tẹ́lómi ò ní kí ni ṣe tẹ́lómi ò ṣe sànàbí tí fẹ́ràn rẹ̀ tó báyìí gbà wọ́n tí wọ́n náà bá fẹ́ jóbìnrin rẹ̀ lé ọkọ rẹ̀ ìwọ́n àkọ́kọ́ onípe Aisha ọlọ́wọ́ bá ṣe ní ọmọ Abubakar radiyallahu anhu tẹ̀sí ma fún ẹbí anabi léèrè ikpe ta lọ fẹ́ràn ta lọ fẹ́ràn lórí anabi sallallahu alaihi wasallam anabi ní Aisha Aisha ni mo fẹ́ràn jù wọ́n ní nínú àwọn ọkùnrin kọ́ anabi ní abuha baba Aisha ìyẹn as Abubakar ni mo fẹ́ràn jù ọjẹ́ ẹni tí ànábì fẹ́ràn jù ọmọ ẹni tí ànábì fẹ́ràn jù. ajẹ́ ike inú nǹkan tí yọ̀ràn obìnrin lọ́wọ́ kí lè ọkọ rẹ̀ ó fi tòrò fún kó fi jẹ́ kọ́kọ́ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan òun náà ni kí ọkọ tó fẹ́ kọjá kó nífẹ̀ẹ́ bàbá tó bí i. eléyìí lè má yí ọ̀pọ̀lọpọ̀ àmẹ́ni tó ti lọ́kọ yọ mà tí ọ̀rọ̀ bàbá ìyàwó ọba jọ tọkọ ọmọ wọn lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ kìí sábà rí dùnú lé ọkọ torí ẹ̀ tí ìrẹ́pọ̀ bá ti lé ń bẹ láàrin bàbá tó bí obìnrin pẹ̀lú ọkọ tó fẹ́ ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n máa ń rí lé ọkọ gbé dáadáa inú wọn sì máa ń dùn kò ní jẹ́ pé ńgbà tí ọmọ ọmọbìnrin tó bá ti fẹ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní jọ panu mọ́ bàbá rẹ̀ wò bàbá wo ni bàbá yẹn à ah, tọ́ba ti ń di pé bàbá wo bàbá wo bàbá yẹn ọlọ́run ṣàánú wa o so bàbá ti di méjì kọ́bọ̀ nìyẹn tí ọ̀rọ̀ wa di méjì kọ́bọ̀ ọmọ náà di kíni mẹ́tẹ̀ẹ́ pín ni so nítorí di eléyìí eléyìí sábàbí alákọ̀ọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ó fẹ́ràn Abubakar dọ́ba anabi ni law kuntu muttakhidan fi ummati khalila lattakhadtu ababakar khalila tó bá tó máa mú ẹnìkan láàyò nínú àlùmọ́ mi ni abubakar ni bá mú ṣùgbọ́n sahibukum khalilu rahman ṣùgbọ́n mi ayò ọlọ́run wọ́n jẹ́ torí anabi fẹ́ràn tani dọ́gba abubakar radiyallahu anhu. ẹlẹ́kẹ̀jì nínú sábàbí tó ti ká anabi sallallahu alaihi wasallam kó nífẹ̀ẹ́ àìsà dọ́gba. onáà ni ihtimamu al-wahyi biha kathira ipe wáhà yìí tọ́lọ̀ wọn bá ń sọ̀kalẹ̀ láti sánmà ó ti àmójútó àyíṣà lọ́pọ̀lọpọ̀ débi pé gẹ́gẹ́ bá ti rí náà àdìsí tó síwájú ó ṣẹlẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ń bó aṣọ bóra ti sọ Jibril tó ni tó wá ń fi àwòrán hàn Muhammad ó sì ṣẹlẹ̀ ibi màláíkà jibril ó máa ń wá tí ó sọ fún anabi sallallahu alaihi wasallam yìí pé bá mi kí náà sì máa sọ yìí pé wa alayhi salamu wa rahmatulahi wa barakatu ọlọ́ọ̀lọ́ aláàfíà ti kẹ́rẹ̀ kó máa bá màláíkà jibril náà àbí òye wa gbogbo eléyìí ó fi hàn ó fi hàn ti fẹ́ràn pọ̀. sábà bí ahàn àwa náà bó la ti lè sàǹfààní nínú eléyìí wọn náà ní pé wọn náà tó bá délé ọkọ rẹ mójútó ẹ̀sìn dáadáa tó bá mójútó ẹ̀sìn dáadáa kò sí náà ní ẹ̀sìn kì í gbó ẹ̀sìn kì í tí ẹ̀sìn kì í lópin ìgbà tó bá ti mójútó ẹ̀sìn rẹ wọn á rí kọkọ rẹ ọ̀fẹ́ràn rẹ náà pàápàá jùlọ tó bá pẹ́ lẹ́sìn lọ́fẹ́ yàtọ̀ sí ẹni tó ti pélé ayé lọ́kàkùn torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá fẹ́ ẹni tó kálé ayé fún gbogbo bọ́ bá ti lẹ́sìn tó yọkàn yọ máa kórìíra rẹ̀ ni yọ máa wò pé gbogbo ètò lẹ́sìn yẹn kò bá mi láàmú náà subhanallah torí délé àmọ́ tó bá pẹ́ lẹ́sìn lọ fẹ́ òtórí rẹ̀ nìyẹn ẹ̀sìn kìí gbó ẹ̀sìn kìí sá ẹ̀sìn kìí dé àmọ́ tó bá yẹ pé ètò ẹlẹ́sìn ló fẹ́ màdájú kó náà fi ọ ètò ẹ̀sìn rẹ gbogbo nǹkan mìíràn bá torí rẹ fi tó yàtọ̀ sẹ́sìn rẹ a gbó a sá a máa torí délé ajá mójútẹ́sìn wa sábà mójútẹ́sìn wa alhamdulilah. ẹlẹ́kẹta nínú sábàbí tó wa Muhammad sallallahu alayhi kó nífẹ̀ẹ́ rẹ̀ dọ́ba náà ní pé ó nìkan fẹ́ nínú àwọn ìyàwó rẹ̀ gbogbo ìyàwó mẹ́jọ ìjọ abilékọ ni wọ́n wọ́n ti kọ́kọ́ sílé ọkọ kan rí kótó di sallallahu onìkan lọkùnrin fi àìjà mà onìkan ìlànà tó kọ́kọ́ fi àìjà rí tí o sì gbọ́dọ̀ ní àkọ́kọ́ gbọ́dọ̀ lọ́kọ mi lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà làwọn náà sábà fẹ́ kí lè wọ́n jẹ́ mi mùsùlùmí táàtì fẹ́ kí lè wọ́n tóòrò táàtì fẹ́ ká sàgbákò nílé ọkọ wa àwọn náà gbọ́dọ̀ ṣọ́ra wa obìnrin gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ jìnnà sí ìṣekúṣe jagbajagba rádaràdá katakata ìtọ́pọ̀lọpọ̀ ń pè lọ́làjú tó ti pé èèyàn ní ti wọlé ọkọ yóò tún máa ṣe ránù èèyàn ní ti wọlé ọkọ rádaràdá jagbajagba ó ti wà ní ọ̀rọ̀ rẹ̀ kò sí náà ni tí ọkọ bá fẹ̀yìn tásìrì òní padà wá tú kò sí sọkùnrin tí wọ́n mọ̀ kóbìnrin tó ń fẹ́ yìí ó ti ṣe ránù rí tí ó kàrò obìnrin bẹ́ẹ̀ kù agbọ́ kò sí lọ́lé ọkọ kan rí ó sì mọ̀ pé ilé ọkọ̀ kan ló ti ń bọ̀ tó ń fi fi ọ àmọ́ kò lọ́kọ rí ìranù bẹ́ẹ̀rẹ̀ á ọlọ́run ṣàánú wa torí di eléyìí ọ̀dọ́wọ́ yín pé kéèyàn ṣọ́ra rẹ̀ kéèyàn rẹ̀ gbangba kéèyàn kéèyàn fún tọ́lọ̀rọ̀ ọba ọ̀fẹ́ nítorí pé ńgbà tí tó sì bọ ipò ọ̀jẹ́ni tó ti ṣèrànù rí ọ̀wọ́ eléyìí ó tó mu kọ́ ọ ó tó mu máa pè ọ́ léèyàn gidi pé bí àwọn obìnrin ṣe ya ń ranù tó láyè sùn ìwọ sì ya èèyàn gidi báyìí ọlọ́run bá kó tún wá sí i nínú sábàbí ètò fàtà nàbí Muhammad sallallahu alaihi wasallam tó fi fẹ́ràn Àìṣà onáni kó ní ẹ̀kọ́ tó dọ́ba ó sì jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó láhán Àìṣà gbédè ó sì mọ̀rọ̀ sọ gan yẹta kílò lò kìí ṣẹni tí ọmọ etí kàn ẹni tó ti pé tó bá sọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ kọ̀rọ̀ yẹn jẹ ni nítorí pé ọmọ ọ̀rọ̀ sọ ọlọ́wọ́ bá fún ní èdè ọgbọ́ èdè dọ́ba eléyìí túmọ̀ sí pé ìwọ náà ti agbára kó o túnra rẹ bí tí wọn náà lè bá jóbìnrin rẹ lọ́ọ̀dẹ ọkọ rẹ túnra rẹ bí ẹlòmíì ọmọ sọ yorùbá bí gbà tí ń sọ ànàgó ẹlòmíì bóyìnbó lọ bá fẹ́ sọ ni sọ òyìnbó tó bá jẹ́ pé yorùbá ló fẹ́ sọ sọ yorùbá gbogbo òní jọra wọn a máa da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn yóò wá dàdàlú ó sì dùn gbọ́ nígbà tó o bá ti délé ọkọ̀ nítorí pé ara alẹ́ ẹni ní bá ní màlámòde wèrè láró òde pé àwọn ará alẹ́ yẹn ọmọ kà kúkọ́ làjú ni ti lọ yunifásitì ti lọ sí institution bí wọ́n ti ń ọmọ kàwé délé tán ta ló ń sọ mo dẹ̀ tó bá pé ìbò lọ sọ kọ́sọ́ ìbò ká gbọ́ tó bá jẹ́ pé yorùbá ní kọ́sọ́ yorùbá ìwé ní kọ́sọ́ yorùbá kọjọ ìbò tó ń sọ. sọ̀rọ̀ tíyàn bá ni tó jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó dá láhán tó ń sọ̀rọ̀ tó rẹ lábẹ́ lákẹ́ ọmọ ikú irú wọn wọn mọ òkú tó bá bí ma ọmọ rẹ náà àwọn náà bírílíẹ̀ntì ta ló gbà ìwọ́pọ̀ èkejì rẹ ni tó eléyìí túmọ̀ sí pé Aisha sọ̀rọ̀sọ̀rọ̀ tó ẹ̀yin náà kọ́ra yín láti sọ ètè dandan ẹni kọ́kọ́ Yorùbá mi ó lè jẹ́ pé lù sí yín sọ Yorùbá sí yín nìyẹn láti kọ́ sí yín náà kọ́ yanjú àbí òye ètè dandan kọ́kọ́ sí lómi kọ́ sí yín náà kọ́ yanjú nígbà tí wọ́n bá fẹ́ sọ nínú yorùbá tí ọ̀kẹ́ ilẹ̀ ń sọ máa fi ihe yẹn náà dáadáa nígbà tó jẹ́ pé ọmọ ọmọ kẹ́ sílé kẹ́ ibi kẹ́ kíní kẹ́ ẹ gbogbooro kẹ́ yẹn náà máa pè dáadáa nítorí pé bẹ́tẹ̀ ti ń ṣe tó o bá lọ́kọ̀ọ́ kan dípò ọ̀rọ̀ rẹ lè mi so láti gbọ́ tiẹ̀ náà kọ́ ti gbọ́ tiẹ̀ náà tó so àmọ́ kí èèyàn ọmọ gbèdè kọ́mọ wa sọ̀rọ̀ tí ò wúlò yọ wá ló ń sọ yorùbá àwọn alérí gbé síbi kankan lábẹ́ dikisẹ́nárì yorùbá eléyẹn ọkà bùkù báyìí Aisha radiyallahu anha ọgbọ́ èdè lọ́ba ó sì jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán eléyìí jẹ́ sábàbí sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi fẹ́ràn rẹ̀ nínú sábàbí ọ̀nà ní kí Aisha radiyallahu anha kì í pẹ́ kánàbì sallallahu alayhi wa sallam orí àyàfi lórí àwòrán rírẹwà tó dọ́gba lórí ọ̀sọ́ tó dọ́gbìn ni àyíṣà fi máa ń gbà pípa nàbí òru yẹn ni pé gbogbo ìgbà máa ń múra dẹ́dẹ́dẹ́ ní fànàbí sallallahu alaihi wasallam ó máa ń sọ̀gẹ̀ gidi fànàbí sallallahu alaihi wasallam gbogbo eléyìí ó mú kànàbí Muhammad sallallahu alaihi wasallam kọ́ fẹ́ràn rẹ̀ torí fànàbí ti sọ pé ad-dunya mata' ẹrù gbádùn ìnílẹ̀ ayé yìí wa khayru mata'iha èyí tó ti dájú nínú ẹrù gbádùn ilé ayé almar'atu salihah ọ̀nà lóbìnrin rere táwa lóbìnrin rere olùlẹ́ni tó ti pé idha nadara ilayha sarrathu obìnrin tó ti pé tọkọ rẹ̀ báwò yóò dùn ọkọ rẹ̀ nínú wa in amaraha ata'at tọkọ rẹ̀ bá pa láṣẹ yóò tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ wa in ghaba anha ṣùgbọ́n tí ọkọ rẹ̀ bá sílé àfihàn fi màálíhi wàlẹ́síhà yóò sọ ọkọ rẹ̀ nínú dúkìá ọkọ rẹ̀ yóò sọ ọkọ ara yóò sọ ọkọ rẹ̀ lórí ara rẹ̀. alimami ibn kathir rahimahullah àwọn ni wọn sọ àdéhìí nínú tafsir wa. túmọ̀ sí pé nínú sábàbí lánàá bí sọlọ́lá àdúgbò tó tún fi níbi àìsà ọ̀dí ọba wàhálà oníbi àìsà gbogbo gbà ó máa ń sogi dẹ́dẹ́dẹ́ fún anabi muhammed sọlọ́lá àdúgbò yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ṣe dà lónìí láwọn ètò ti pé ìgbà tí wọ́n bá jáde lé wọn wọn á múra wọn á sọ̀tọ́ wọn á gbogbo tìró tójú gbogbo àtíkè wọn á pàṣẹ

aisha radiyallahu anha ó máa ń soge fanabi wa muhammad sallallahu alayhi wa sallam tẹ́sí islam bá yé wa á máa wọ hijab túmọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá jáde gbé ọ̀tọ̀ rẹ̀ pamọ́ ìwọ kìí ara aráyé kọ́nà bọ́ọ̀ bá sì lọ́kọ̀ gbọ́sọ̀ rẹ̀ pamọ́ ìwọ kìí ti gbogbo ara àmọ́ bàtọ́ bá lọ́kọ̀ sóge fọ́kọ̀ rẹ̀ sóge fún pé kọ́ má lè sóge fún débi pé tọ́ba ti jáde yọ̀ọ́ máa ronú àti padà lè ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó ti pé tọ́ba ti jáde báyìí yọ̀ọ́ máa bẹ́ lọ́kọ́ ọmọ ẹni tí ó gbóhùn padà lè ní tọ́ba ti rí kọ́ọ̀lù ìyàwó rẹ̀ báyìí ọ̀pá ni pé kí ni kí ni dàlá mu wọ́n tó kọ́ kára rẹ̀ dàtọ̀ subhanallah àmẹ́rẹ́ mi wà tó ti pé kí àwọn olùkọ́ tó kù ní ọmọ ìpínlẹ̀ náà pé ókè mò ń bọ̀ mo kìí ṣe dàda ń dídín omi tí ọmọlé rẹ̀ tó tí máa ń lọ ọjà gbaná gèlè ọmọ kọlu bàtà wọn máa tẹlẹ kó ká wọn máa níbo lọ́jà <laughs> abẹ́dọ́jà ni ká ń lọ́jà òkò tọ́ba wà nulẹ̀ amọ̀rùn ọlọ́mọdé bẹ́ẹ̀ o lẹ́yìn náà nǹkan kìí dùn kọ́mọ̀nì kíkan ìgbésí ayé ìyá ńlá wa Aisha radiyallahu anha. radiyallahu anha ó kún fún dùnú ó kún fáyọ̀ ṣùgbọ́n o nǹkan kan ṣẹlẹ̀ sí ìyá ńlá wa Aisha tó nǹkan bànújẹ́ tó kó ìdààmú bá Aisha tó kó ìdààmú bá Nabi sallallahu alayhi tó kó ìdààmú bá àwọn òbí kí ni tí wọ́n pa mọ́ Aisha radiyallahu anha kíkó ṣe zina wọ́n parọ́ zina mọ́ Aisha radiyallahu anha eléyìí sì ń ṣàfihàn ipa anabi wọ̀ máa ń tọ́pa mọ́ ìbáṣe ipa anabi máa ń tọ́pa mọ́ ni anabi bá sọ pé irọ́ ni wọ́n ń pa ṣùgbọ́n anabi tún bí Aisha náà léèrè pé ṣé òótọ́ ni àbí rọ́ sótọ́ fún mi o subhanallah Aisha ní ní sọ kankan tẹ́ ẹ bá ti gbà mí gbọ́ adẹ́pẹ́yìn lẹ́ mà báyìí lọ̀rọ̀ iṣẹ́ kù kó tó di kọ́ lọ́wọ́ bá sọ ayé alukur'an kalẹ̀ àwọn èèyàn fẹnu wọ́n fi wá rọ́ọ̀fù lọ rẹpẹtẹ ní ọ̀rọ̀ yìí ẹni tó sori ibu sori ibu àwọn kan sì ní áá àwọn ọmọ kankan pa àìsà ju dáadáa lọ àìsà ìfúnra àwọn eléyìí sórí rẹ̀ kí ni ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ anábìwá lójú ogun wọ́n gbé àìsà. òun lẹni tí ọjáde pé yọba anabi sallallahu alaihi àjò nínú rìn àjò yẹn wọn wá gbé sínú haudej haudej òun náà ní kíní kan bí ilé tó máa ń gbé lórí ràkúnmí nítorí pé àwọn obìnrin máa ń jókòó gbé gbé sínú kíní ọwọ́ kú láyé ibi táwọn ibi sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ń fa àwọn ìyàwó rẹ̀ kí ọlọ́sẹ̀ mẹ́sẹ̀ kó tó dé anábì ti pàṣẹ pé kí àwọn ọmọ ogun òjò àwọn ogun sí lọ àwọn ẹni tí wọn fi ràkúnmí tí sọ gbé yẹn wọn gbé sórí ràkúnmí láì kò fura wípé àìsà ò sínú ilé yẹn fura ti nígbà torí àwọn obìnrin yẹn sanra pọ̀ ń gbà yùn kò dé wọ́n fura mọ̀ ipò wò sínú ilé yùn ìgbà tó ń padà dé ó ń padà sínú ilé ibi tó ń fòun sí ohun ọ̀rẹ́ nìkan mọ́ òun rí pé gbogbo yẹn ti lọ òun bá jókòó bẹ̀ pẹ̀lú ẹ̀mí pé tó bá fura pé òun ò sí nínú ilé tí wọ́n gbé sórí rà fún mi wọ́n padà wá bá òun àyíká síbi tó wà títí tàbí kan ọjọ́ sọ̀fù wáàni.

òun bá mú jẹlibáàbò òun òun bá fi bojú òun eléyìí bẹ́ẹ̀ náà rí ìtàwọn olùmọ̀ wa ń lò láti fi sọ pé jẹlibáàbò ń kọ́ ọkàrí tóbìnrin fi ń bo ojú rẹ̀ Aisha radiyallahu anha ó fi jẹlibáàbò rẹ̀ ó fi bojú rẹ̀ Aisha ni wàláhì mo fọlọ́wọ́n bá búra kò rí nǹkan kan lára mi. àyíṣà ni mo fọlọ́wọ́n bá búra wípé kò rí nǹkan kan lára mi torí pé bó ti ṣe dé ẹ̀bá bi tí mo wà ni mo fi jàlbáàbù mi. nítorí pé bó ti ṣe dé ẹ̀bá bi tí mo wà nítorí pé bó ti ṣe dé ẹ̀bá mi tí mo wà ni mo fi jàlbáàbù mi ni mo fi bojú. Safwan ibn al-Mu'attal radiyallahu anhu tọ́ba gbéra fún mi rẹ̀ tọ́ba gbé lóṣù níwájú Aisha radiyallahu anha ló ń bá kọ́yìn sí Aisha Aisha bá gbéra fún mi yẹn kọ̀kẹ́ rí Aisha bí ń sẹ́ gbéra fún mi Aisha bá gbéra fún mi yẹn tọ́ba gbéra fún mi dìde sọfúnwánù bùnú mọ́àpè ọwọ́ afúnra kúmi ní papọ̀ ó mókun rẹ̀ lọ́wọ́ torí kọ̀fẹ́ máa wo Aisha radiyallahu anha títí tó fi rìn bá àwọn ọmọ yòókù. báyìí ẹnìkan kan pé nǹkan kan ṣẹlẹ̀ ẹnìkan pọ́npọ́n kankan Abdullahi ibn Ubay ibn Salul tọ́jọ́ ga àwọn mùnàfíkì Madina òun rí sọfúnwánù bùnú mọ́àpè nígbà tí ń fa. Àìṣà bọ̀ lórí ràkúnmí ló ń bá bẹ̀rẹ̀ sí ní tàbágbétọ́ ìyàwó ẹni yín tún ti bẹ̀rẹ̀ sí tètè náà o ohun àtẹni báyìí la rí o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ kà Àìṣà ṣe zìnà Àìṣà ṣe zìnà Àìṣà ṣe zìnà Àìṣà ṣe bẹ́ẹ̀ sẹ́ má ti bẹ̀rẹ̀ sí ní sọ káànìyàn kótó wa di kọ́ lọ́wọ́ bá sọ àyà kalẹ̀ náà Al-Qur'an tọ́nà ọba fi fọ Àìṣà má fáìṣà òṣèrà ọlọ́wọ́ bá fáwọn ẹni tó parọ́ sinamá Aisha radiyallahu anha ìgbà náà Aisha ìgbà náà ló tó bá nàbí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó lọ́wọ́ ní bá nàbí sọ̀rọ̀ títí tọ́lọ́ wọn bò fi hàn fóun òun ò sì zina torí de lé nínú tó tún sọ ìyá ńlá wa Aisha dẹni ńlá nìyẹn kí tún ranu kí tún ranu ọ̀pọ̀lọpọ̀ wa náà obìnrin kọ́lọ́mọ́ sánú wa tó tún pé wọn kì í tún ranu kí wọ́n tó délé ọkọ àmọ́ gbà wọn délé ọkọ tí wọ́n tó ń ranu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin kọ́ lọ́n sànù wa àwọn ọkọ wọn kan ọmọ dájú sáwọn làwọn ní gbogbo ọmọ tí wọ́n kó wá fáwọn abẹ́lómi ló ní wọn kọ́ lọ́n sànù wa ẹlòmí ọmọ sọ fọkọ rẹ pé màá sọ fún ẹ ọjọ́ ń bọ̀ tí màá sọ fún ẹ àwọn ta ló la àwọn ọmọ yẹn subhanallah ọlọ́nkọ́ sànù wa so Aisha kì í sọ ra eléyìí ó tún bẹ́ẹ̀ nù tọ́lọ́mọba fi fọ Aisha mọ́. lẹ́yìn náà nínú àwọn nǹkan ètò tó yẹ pé Aisha radiyallahu anha tí wọ́n tún sọ nípa rẹ̀ wọ́n ní pé Aisha ó ẹni tó ṣe pé ó máa ń jowú gẹ́gẹ́ bí àwọn obìnrin yòókù àti sọ fún yín báwo ló ti ṣe pẹ̀lú oúnjẹ tí Hafsa ṣe ọ̀dàánù ó tún fọ́ àwò bákan náà obìnrin kan máa ń wá gbogbo ìgbà tó bá ti wá ó ti darúgbó ànábì ó dìde yọ pọnlé wọn sọ fún ànábì ìjọ kan pé bóòlù ti jẹ dálé lé ìgànnà ni tẹsán gbogbo ìgbà ti wá dìde lọ pọn gbó ẹ ọba ní ah, ọ̀rẹ́ Khadija ni ọ̀rẹ́ Khadija ebi Khadija ti kú kí ni wàhálà so ó fi hàn pé owú ń bẹ lọ́kàn obìnrin bẹ́ẹ̀ náà làwọn náà so ṣùgbọ́n tiwọn owú ni tí ọ̀pá kéèyàn ya wèrè lọ́pọ̀lọpọ̀ obìnrin wà nísìn tó ti pé wọ́n ń jowú wọ́n ti torí rẹ̀ yá wèrè wọ́n wá sọkọ di ẹni tó ti pé wọ́n ti torí rẹ̀ para wọn ara wọn tó ti pé láti jọ kan ti fẹ́ wọn léra wọn ní nǹkan tó lé ní fifteen years wọ́n sì ń bára wọn sọ̀tà àwọn ìkíra wọn subhanallah lórí kíni lórí kó àjọ lọ́kọ̀ọ̀kan náà kí wọn ni wàhálà ti bẹ̀ẹ̀bẹ̀ yẹn ó yẹ kẹjọ sọ̀rọ̀ ẹni bìtá làáfíà wà mí ẹlòmíì kà fún wípé wọn òun ò sí ní kíláàsì òun ìní kó wọn fẹ́ ni tó ti níyàwó kíláàsì wo lọ wá wà kíláàsì kínni kò yé mi tọ kálukú pẹ̀lú tọ́lọ̀ bàbá kọ́ máa ní ọ̀fẹ́ ni tó ti níyàwó kìí ṣe wàhálà ó ti fẹ́ ni tí ò ti níyàwó kìí ṣe dùnú torí pé ẹni tí ò ti níyàwó náà níyàwó mi àbí ọ̀pọ̀ ni ẹni tó sì lọ bẹ́ ẹni tó ti níyàwó ọlọ́run kọ́ kó ń jẹ́ ìyàwó kejì ní abẹ́kẹta abẹ́kẹrin torí délé ká máa tanra wa jẹ ibi ẹni tí ò ti níyàwó máa fẹ́ àyàfi tó bá ní kòkò kan àbágbò kan tó lè fi ṣe tí òfin ní fẹ́yàwó mi àmọ́ pé wọ́n fẹ́yàwó mi wàhálà rẹ̀ kù kàn. torí ẹ bẹ́ẹ̀ máa ń jó ẹjọ́ máa ń ma bẹ́ẹ̀ mẹ́jọ gba làákà lọ́wọ́ ẹ̀jẹ̀ wá ya wèrè. bákan náà Aisha radiyallahu anha nínú tí wọ́n tún mọ̀ mọ́ oníkó máa ń dìfẹ́ǹdì ẹ̀tọ́ àwọn obìnrin máa ń dáàbò àwọn obìnrin yin obìnrin ọkùnrin kan wá abóbìnrin kan wá sọ sọ pé máa ọ wọ́n mọ̀ kọ́ lẹ̀ títí òun sì ní jí ó yé jẹ́yàwó òun abẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ wọ́n mọ̀ kọ́ lẹ̀ títí yóò sì tún máa jẹ́yàwó òun títí lọ́nà o onítọ̀hún bá ti kọ́ lẹ̀ tó bá ti fẹ́ parí ẹ̀já rẹ̀ òun ó tún dá padà ìgbà tó lọ́wọ́ bò tí fi géèjì sí pé iye bàbá ẹ̀ lẹ́lẹ́ kó obìnrin lẹ̀ tó bá ti kọ́ lẹ̀ òun ó tún dọ́ padà tó bá ti fẹ́ parí ẹ̀já òun ó tún dá padà tó bá ti fẹ́ parí ìdán wọn tún dá padà àìjà wa tó bá nàbí tó bá tó nàbí ọkùnrin kàkà ni ó lọ́wọ́ ọmọkọ̀yàwó lẹ òun sì máa dá padà ọlọ́wọ́ bàbá sọ àyà kalẹ̀ at-talaqu marratan fa imsakun bi ma'rufin aw tasrihun bi péré lẹ́nu obìnrin lẹ́tún dá padà tẹ́ ẹ bá ti lè kọ́ lẹ́lẹ́kẹta kọ̀tọ́ sí yín má àti àtẹ̀kẹ́ àti ó dìgbà tó bá tún lọ́kọ mi tó táwa ní kẹ́kẹ́ lómi ọdún fún ọkàn ìyàwó torí ti eléyìí kálukú ọ̀yà ti làákà yìí àìjà lọ́lọ́wọ́ bá ti ṣe sábà bíi ti sọ àyà yìí kalẹ̀ bákan náà ló tọ́tún màmá àìjà onípe jagunjagun ní àìjà kí wọn máa ti torí pé o ti ń lo hijab o sì wà lọ́dọ̀ ọkọ rẹ ọkọ rẹ sì pé kojú kò lé kọ́wá gẹ́ ìwọ ní wúlò fara yẹ kò ní wúlò fúnra rẹ ọkàn jókòó kalẹ̀ mọ́ la Aisha radiyallahu anha jagunjagun ni àmọ́ irú ogun wo irú ogun táwọn obìnrin máa jà nígbà tó gun bá dé àwọn obìnrin àwọn náà máa ń bá wọn jáde àwọn ní ọmọ tọ́jú aláàárẹ̀ àwọn ọmọ tọ́jú ẹni tí wọ́n bá ṣe léṣe máa fọ àwọn jagun lómi mu so irú nǹkan tí máa ń ṣe nù Aisha náà jáde gbàtà jagun khandaq aisha náà jáde ọjàgun débi pé umar ẹrú gbà lórí aisha káwọn tó ọmọ ṣẹlẹsẹ níbi aisha ti lákìtó tètè kan tọ́jú àwọn ẹni tí wọ́n tètè ó kéré púpọ̀ kátórí kóbìnrin náà gbé dáńjà àyàfi tó bá di pé wọ́n rí i pé wọ́n ń borí àwọn ọkùnrin àwọn ọkùnrin yìí ní ìsìn tó bá pa wọ́n tó parí nù àwọn obìnrin náà wá síbi ọkùnrin. yọgbọ ewu ọbí ọkùnrin oná ọmọ jà tó àmọ́ yàtọ̀ yẹn àwọn obìnrin sábà jà nínú nǹkan tí sí ni pé ni ni débi pé Umar ibn Khattab anhu bó ti ti lọ́lá ọ̀pọ̀lọpọ̀ gan àtọ̀dọ̀ Aisha ni Umar radiyallahu anhu àti gbà á débi pé tí ọ̀rọ̀ bá ń ń Islam tó bá dàrú lójú ọ̀dọ̀ tẹ̀sí ma pé mà yẹn onímọ̀ tó le jù nínú màṣẹ̀ríà débi kó anabi sallallahu alaihi wasallam sọ pé hatta yakhtalifa rajulani fi faridatin fala yajidani man yafsilu baynahuma ìmọ̀ yìí ọlọ́wọ́ kakú lórí ilẹ̀ débi pé èèyàn méjì wọ́n lè fi apọ ẹnu nípa bá ti pín ogun kan tó ní rẹ́nìkan tí ọlájà láàrin wọn tó náà ní eléyìí ni Aisha radiyallahu anha ìwọ tó wáyé olódò tó fẹ́rẹ́ ẹ̀sìn tó fẹ́ràn mẹ́sìn tóní kò sí tóbi sí báwo ló ti fẹ́ sàǹfààní lára àyà ńlá wa Aisha radiyallahu anha báwo ló ti fẹ́ wà wòkọ́ sí rẹ̀ ẹni tó nímà tó jẹ́ ọ̀gá àgbà fún ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ nínú àwọn ọkùnrin eléyìí túmọ̀ sí gómìnir náà lé nímà kó nímà kó túmọ̀ jọ ọkùnrin lọ́gán so eléyìí túmọ̀ sí pé tó máa sọ gómìnir àbọ̀ làákàyè lónìí ààbọ̀ ẹ̀sìn ló sìn kò túmọ̀ sí pé a lè rí nínú obìnrin ẹni tó pọ́n obìnrin kan tó pọ́n ju ẹgbẹ̀rún ọkùnrin lọ kò túmọ̀ sí pé a lè rí a lè rí àmọ́ ètò wọ́pọ̀ jù ètò wọ́pọ̀ jù onípe jẹ́nẹ́rà àwọn obìnrin kọ́ wọn dàbí àwọn ọkùnrin ọlọ́ni wàlẹ́ ìsẹ̀dẹ́kẹ́rú kẹlẹ́ ọ̀nsà ọkùnrin wọn dàbí obìnrin ṣùgbọ́n kò túmọ̀ sí pé àlè rí yẹn kan àbí méjì nínú àwọn obìnrin tó ti pé máa ṣá Allah sọ́mà ti dánwò ó lè jẹ́ pé àwọn obìnrin ló lì ẹ ti róbìnrin kínní kejì kẹta kẹrin karùn kẹfà títí lórí ẹkẹ wá kẹtó rọkùnrin kan láwọn iléèwé mi eléyìí túmọ̀ sí pé bọ́lá ti dọ́kùnrin náà lọ́dọ́ obìnrin so ṣùgbọ́n bọ́lá wọn bá ti ṣe wò ní máa ń tó nǹkan rẹ̀ ìyá ńlá wa ni Aisha radiyallahu anha wọn náà lè rẹ kọ̀kọ́ lára rẹ̀ nípa bó ṣe tó gbèsè ayé rẹ̀ sílẹ̀ rẹ̀ ó fi jẹ́ lè mùsùlùmí ọlọ́run tó tún wá sí kó tún wá sí kó tún ẹ̀sìn wá sí kótó alọ́kan náà ti gbọ́rọ̀ fífi ètò dájú nínú rẹ̀ sísẹ́ ọlọ́run bá kó yọnu sí àwọn tàbí anabi muhammed sallallahu alayhi wa sallam àtàwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn aráalé rẹ̀ lápapọ̀ subhanahu wa ta'ala alhamdi an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. láti dáwọ́ sí àgbàdo lẹ́kọ̀ọ́ nípa Àwọn olóògbé àti gbọ́ àwọn ilé ẹ̀rọ ìgbéraga.

yana wa aisha radiyallahu anha látàrí ẹ̀kọ́ èsì ó kàn nínú ìgbésẹ̀ ó náà ti pé ìbéèrè àwọn abẹ́rẹ́ ti fún àwọn àbójú eléyìí tí wọ́n ti sọ wọ́n lọ. ìbéèrè alákọ̀ọ́kọ́ ilé táwọn ètò ní tí ọmọ yìí tó fẹ́ pápẹ́yọ̀ orí tó wọ́n tí ò sí dé láàrin àwọn ọ̀rọ̀ yìí látara ọ̀sán tó wà wọ́n rà fún wa ó ó ó ti rí ajá ju ó sì kàn ní lọ. ìyẹn ó ti kòkè tí ò máa ti dáadáa fún tó tó lè fi èrò náà rẹ̀ hàn sí ọkọ̀ pé àpò òṣìṣẹ́ ẹ̀ra ìmínà máa ń jẹ kìlọ̀ fún ìyá lọ́wọ́ bí àti ẹgbẹ́ lẹ́yìn pé iná ọ̀rọ̀ ẹ̀ ti dé tí ó yẹ kí ẹ̀kọ́ ìrìn àbẹ́. alhamdulilayi kò burú kóbìnrin fi ẹ̀wọ́nù rẹ̀ hàn sí ọkọ rẹ̀ tí ọmọ ti dọ́gba láàrin òun àti orogún rẹ̀ pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tẹ̀ mú àyè tó ṣẹlẹ̀ pé ìrẹsì ló ra fẹ́ gàrí lọ rà fẹ́ nígbà tí ẹnìkejì ò sọ fún wọn máa ìrẹsì jẹ ó fi tó nà bá mọ jẹ ìrẹsì náà lọ yẹ kọ́ rà fáwọn mọtò wà nù wa tó ti pé gàrí ló máa jẹ ọmọ jẹ láàrin yẹn òun náà ni pé ni fún pé lọ jẹ malókun ìgbà táwọn ìkíní kejì wọn bá mú ojú oríṣi kan náà jẹ ojú oríṣi kan náà lọ́ọ́ ẹ̀kọ́ rà ẹnìkan wà náà méjèèjì tó ti pé ìrẹsì ètò jẹ́ ti lóyìnbó tí kì í lókùtà nù ti India tí kì í lókùtà nù Thailand tí kì í lókùtà nù lòún máa jẹ ọ̀kan tí wà tó ti pé ìrẹsì Nàìjíríà tí máa lókùtà nù lórí òòlù lókùtà ni ọ̀rọ̀ àpè tó fẹ́ràn lókùtà etí òsì lókùtà ni ọ̀rọ̀ àpè tí ọ̀fẹ́ràn etí òsì lókùtà ọ̀bà wà. ìbéèrè lẹ́yìn wọ́n ní kí ni àwọn ìfẹ́ sí òde léwu òde tó tó ti kí lóbìnrin tó ti ṣe sáǹtì lọ́pọ̀ kí ló léwu tí ó fi fẹ́ ọkùnrin tó fẹ́ fẹ́ òun lọ́mọ máa ń tó òun wò òun lọ́mọ máa ń tí ó wò òun ló sì máa ń tọ́ wá wò torí pé tó wù mí wọ ní òjò àjọ lọ́kọ̀ kan náà tó tó bá wù kálukú ìnìbọ̀ wò àmọ́ tó bá gbé béèrè rẹ ni pé kí ni sẹ̀rí àní kí n wò eléyìí làwọn lè wò àmọ́ àwọn ọlọ́mọ tó ń rò lórí ẹ̀ tó kí ni sẹ́rí àníkò wò ní sẹ́rí àníkò wò náà ni pé kọjá pé ẹni tó fẹ́ fi ọ̀yẹn ọyọ́nu sẹ́sìn rẹ̀ o sì yọ́nu sí wà rẹ̀ tó bá ti yọ́nu sẹ́sìn rẹ̀ tó yọ́nu sí wà rẹ̀ irú eléyìí lọ́yẹ̀ pọ̀ jẹ́yàwó nítorí pé ẹni tó yọ́nu sẹ́sìn rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run ẹlẹ́sìn èèyàn kò ní ń wí ọ̀dànù ńgbọ̀ bá di jọ́kàn ẹni tó sì yọnu sí ìwà rẹ̀ ẹni tó bá níwà kò ní fi ọtí lé kó fi àjọ yóò fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ eléyìí náà lẹ̀sìn Islam sì ní kí àwọn òbí yín ó wò nígbà tí wọ́n bá fi yín lọ́kọ kí wọ́n wo ẹni táwọn yọnu sẹ́sìn rẹ̀ táwọn sì yọnu sí ìwà rẹ̀ yíyọnu sẹ́sìn rẹ̀ kò túmọ̀ sí pé tí wọ́n bá jó ní bídíà ọkùnrin yẹn náà láti jó ní bídíà bíi tiẹ̀

torí délé ẹni tẹ yọnu sí ẹ̀sìn rẹ̀ ẹni tẹ yọnu sí ẹ̀sìn rẹ̀ òun náà lẹni tí ó yẹ kí wọ́n máa fi ọmọbìnrin fún. ẹsẹ̀ lérò. ìbéèrè tí ó lọ́wọ́ yìí. wọ́n ní kẹ́lá ọ̀sán ya ṣé ìyàtọ̀ maharu àti ọ̀dà wọ́n ní ṣé ìyàtọ̀ wà láàrin ilé bákan náà ǹjẹ́ maharu fún ìyá obìnrin baka nan baka nan ṣé eh, owó ìfẹ́ yìí ṣé ó pọn ọkùnrin fún wọ́n máa ríra wọn yìí pẹ̀lú oṣù náà. wọ́n ní ṣe ìyàtọ̀ wà láàrin alimaha àti ọ̀sọ̀dá kò sí ìyàtọ̀ láàrin méjèèjì nǹkan kan náà méjèèjì alimaha kan náà ní ọ̀sọ̀dá ìyẹn owó ìfẹ́ owó tí ó sàmì pé ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin yóò fi sun ìyàwó rẹ̀ nínú eléyìí náà ń pè ní sọdá ọ̀nà náà ń pè ní mahab kò sí yàtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni kí ọkùnrin àwọn ní ṣé owó nìkan ló lè jẹ́ sọdá àbí nǹkan míì lè jẹ́ sọdá nǹkan míì lè jẹ́ sọdá ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọ́jẹ́kó náà lè dowó nǹkan míì lè jẹ́ sọdá ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó náà lè dowó bí àpèjúwe ní ìsìn kó o fún obìnrin ní sọdáàkì ilé kọ́yẹ́ pé lílo okun tó fi ti sọdáàkì rẹ̀ àbí kọ́yẹ́ pé mọ́tò ló fún ló fi ti sọdáàkì rẹ̀ àgbo olówó iyebíye kan ló fún ló fi ti sọdáàkì rẹ̀ gbàtọ́ olówó iyebíye kan ló fún ló fi ti sọdáàkì rẹ̀ lókùnrin gbàtọ́ ti kó lè dowó òsì tó burú mẹ́ àmọ́ yàtọ̀ sí nǹkan tó ti pé láàyò sàkọ́wàm yàtọ̀ sí tí ò lè dowó. rẹ̀ ní apẹnu ti wà láàrin àwọn olùmọ̀pẹ́sẹ́ o lè ikpe ọkọ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó o bá kọ kó túmọ̀ sí sọ̀dá kiri tó o bá ní kankan rárá sẹ́gbẹ́ kan lásán ló ní kòkòrò kẹ́rù ti ṣẹlẹ̀ fáwọn àṣẹlẹ̀ ń sàábì kan wípé ká ha bí màmá àkàmì mo kó ọ pẹ̀lú ti ń bẹ pẹ̀lú rẹ nínú torí kó obìnrin yẹn múra wọ́n ní ká anabi ọ̀fẹ́ o anabi ti wò ó látòkè délẹ̀ anabi bá gbórí sílẹ̀ anabi ọ̀sọ́kùnfẹ́ tọ̀ báyìí ni ọ̀kan nínú àwọn sàábé lọ́sọ̀ fún anabi sallallahu alaihi wasallam ló ní òun fẹ́ǹtò ó lè mí fẹ́ǹtè mi anabi sallallahu alaihi wasallam ní kí ló ní tó fi sanwó sàdáàkì rẹ̀ ọkùnrin yìí wò kò rí nǹkan kan padà lọ́ọ́lí kọ́ lọ́ọ́ wò ọ́ lọ́ọ́lí kò rí nǹkan kan mú nǹkan kan wá kọ́dà kó ṣe é. òrùka tó jẹ́ pé irin ni wọ́n fi ṣe kò rí mú wa ọ̀dà kí lọ mọ̀ nínú alukurani ó lò nǹkan báyìí ni mo fi fún ọ pẹ̀lú ń tọ́ mọ̀ nínú alukurani yẹn kọ́ lọ́kọ́ tòtó bá ń ṣẹlẹ̀ pé èèyàn náà lọ́nà kò ní nǹkan kankan bó ti ṣe rí náà lọ́mọ yẹn tó kò burú kíkẹ́ kéèyàn fẹ́ obìnrin pẹ̀lú tó bá mọ̀ nínú ẹ̀kọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú pé ọkọ ìyàwó rẹ̀ wọ́n ní yẹn ti fún ìyàwó rẹ̀ sọ̀dáàkì kó tó di kìí sọ̀ràn yẹn àmọ́ n'ike yẹn ni kẹ́ ẹ gbà pé ẹ̀sán sọ̀dáàkì ẹ gbọ́dọ̀ fẹ́ra yín pẹ̀lú ẹ̀mí pé kò ní gba sọ̀dáàkì bí wọn bá obìnrin pẹ̀lú gba sọ̀dáàkì ọ̀daràn lè yan o sórí ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam obìnrin ó gba sọ̀dáàkì ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ pé àsìkò wọn sí yẹn ọkọ ọkọ tí fún wọn sọ̀dáàkì pẹ̀lú ẹ̀mí òun fún ó lè fún rẹ̀ at any nínú òfin ṣẹ̀ríà tí wọ́n máa ń pèrú wọn ní mufawwada obìnrin tá a fọ̀rọ̀ sàdáàkì rẹ̀ lé lọ́wọ́ bí kí sọ fóbìnrin pé nísìnyìí ìwọ náà ni kò géèzì èèlò ló fẹ́ gbà lówó sàdáàkì kóbìnrin ọmọ ti wá conclude títí tọkọ fi kú wọ́n sì ti jọ gbé pẹ̀lú ọkọ bíi ọdún mẹ́wàá obìnrin ò sì conclude pé báyìí ló ń fẹ́ tọkọ rẹ̀ bá ti kú dà ikú báyìí á mú nínú dúkìá ọkọ yẹn níta fi kọ́kọ́ sanwó sàdáàkì ìyàwó kó lè pàṣẹ dúkìá rẹ̀ tẹ̀lé ìjẹ́bù tó jẹ́. ìbéèrè tí ó ti sọ̀rọ̀ wọ́n ní ǹjẹ́ ọ̀ràn yẹn ní kí jẹ̀lbáà kó jẹ́ aṣọ kan àbó àyàní pé kó jẹ́ aṣọ kan tó wà látòkè délẹ̀ àbí ó lè jẹ́ méjì tó ń jẹ́ pé ṣùgbọ́n kọ̀ndíṣàn yóò kó aṣọ ọ̀sọ́mọ́lẹ̀ alhamdulilayi wọn ti máa jẹ mu jẹlbáà oníkọ jẹ aṣọ horo kan tó ṣe pé yóò bo ara látòkè títí délẹ̀ àbọ̀ lè jẹ́ aṣọ méjì ó lè jẹ́ méjì ó lè jẹ́ méjì ó sì lè jẹ́ ẹyọ̀kan àmì ìtọ́ da jù ní kọ́ jẹ́ ẹyọ̀kan nítorí pé yóò wà látòrí títí tí ó fi délẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé méjì ni bí kọ́jọ́ pé èèyàn ti kọ́kọ́ wọ sọ̀kan tó yẹ kó dúró léjìká ẹlẹ́ẹ̀kejì téèyàn wá gbé sórí yẹn tí ó jẹ́ bí bòrí ó jẹ́ pọ́ wálẹ̀ dáadáa ọgbọdọ jẹ́ pé ó wálẹ̀ dáadáa tí ẹ̀ máa ti ṣe bẹ́ẹ̀ kò burú. wọ́n ní ẹni tí ó ti tí òun rẹ̀ sùn ṣùgbọ́n àsìkò wọn jí sí òun ti tó ṣùgbọ́n wọn lẹni tó hàn àtọkọ rẹ̀ jọ wà ṣùgbọ́n tó ṣe pé ah, bóyá ṣe àlá a fi ara balẹ̀ wípé epo tó wà nínú jẹnẹrétọ̀ ó ti tán so inshallah wọn máa bá a sọ pẹ̀lú ẹni báyìí náà tí a wà ní ìfarabalẹ̀ dáadáa ìbéèrè tí oníbéèrè ti dé pé kí wọ́n ṣe ni pé ẹni tó ti ní ọkọ ẹni tó ti lọ́kọ tó wà tọkọ rẹ̀ sùn wọ́n wá pẹ́ jí àsùnwòn ti tó ṣùgbọ́n ọkọ ò ọkọ ò sí ìfi sílẹ̀ títí àsùnwòn ti tó fi rí kọjá lọ pé ṣé irú obìnrin bẹ́ẹ̀ ṣe kò ní ẹsẹ̀ ṣé òun ò lẹ́sẹ̀ lọ́rùn ní kúkúrú èdè. alhamdulilayi tí irú bá ṣẹlẹ̀ tí irú bá ṣẹlẹ̀ ó yẹ. Oh, yeah tí ó bá jẹ́ kó ń ṣẹ̀fẹ́ ra wọn tó bá kó ń ṣẹ̀fẹ́ ra wọn ni kápẹ́ ọ̀sẹ̀ kan àkọ́kọ́ tí wọ́n fẹ́ ra wọn à ń bẹ lọ́run káwọn méjèèjì ọmọ jẹ́ kó wọ́n lẹ́sẹ̀ àmọ́ tó bá pé lẹ́yìn ọ̀sẹ̀ kan àkọ́kọ́ yẹn ni wọ́n lẹ́sẹ̀ nípa pé tí ọkọ bá fi ìyàwó lọ́rùn lẹ̀ lẹ́yìn tí wọ́n ti pè é rún wọ́n yẹ kó wọ́n máa hán máa létí kó wọ́n máa ti pè é rún.

tayọ alukur'an kò dájú kò dájú nítorí pé nítorí fẹ́ fẹ́ yàwó láyè sí ni mò ń sọ yẹn o ẹni tó fẹ́ fẹ́ yàwó láyè sí tẹ wọn á ní kò lágbára ju kó fún yín lálùkùránì lọ kò dájú torí tó ń mú kọnu tóbìnrin kó n fẹ́ fẹ́ obìnrin inṣàlá ọ lágbára bá ń lọ lẹ́yìn náà alukuránì ẹ bówó ní òfin rà kó fún lówó yìí. ìbéèrè tí yóò tún kàn. wọ́n ní báwo ló ṣe ṣe pàtàkì tó àbí ló ṣe jẹ́ ọ̀ràn yẹn tó kóbìnrin kó sèrìn àjò láì jẹ́ pé márùn-ún rẹ̀ ń tẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n ní tó bá lọ sí bẹ́ẹ̀ jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé ó sèrìn àjò tó lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó bá yẹ ni wọ́n ní báwo ló ṣe pàtàkì tó yorùbá yẹn ò sè àbí nítorí sọ yẹn nítumọ̀ pé báwo ló ṣe pàtàkì tó kó rìnrìn àjò láìsí maharam àbí báwo ló ṣe pàtàkì tó pé kó rìnrìn àjò pé kó má rìnrìn àjò láìsí maharam àkọ́kọ́ ni pé kìí sàwàlà wí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ṣe lófin lórí ahán anabi wa muhammad sallallahu alayhi wa sallam obìnrin ò gbọ́dọ̀ rìnrìn àjò láìsí maharam ayò ti gbà wá láti parẹ́ àbí òye wa ayò gbà wá láti parẹ́ àbí tá a bá fẹ́ parun ọlọ́run mẹ́jọ á parun ẹ̀hẹ́n bófin ọlọ́run ṣe rí nu ọ́ á bá kọ́ndíṣàn ayé yín mu kọ́ bá kọ́ndíṣàn ayé mu ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ bọ́lọ́run ṣe ṣòfin rẹ̀ nìyẹn ẹ̀hẹ́n àwọn kan wá kí wọn ṣe láyé sí ni wọ́n máa kárú nǹkan ẹ̀ sáwọn èèyàn létí àwọn ọmọ àmọ́ pé nǹkan kan bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam tó yẹ ká gbé pamọ́ lásìkò kan àwọn ọmọ bẹ́ẹ̀ tó bófin ọlọ́run ṣe wí nìyẹn tó èèyàn gbọ́ náà ni bí ẹ bá ti gbófin ọlọ́run èèyàn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n ti rọrùn fún mi láti tẹ̀lé ọlọ́run ti ti rọrùn fún ọ láti tẹ̀lé àmọ́ kọ́ máa takò ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa takò ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọpọlọ rẹ tọ́dọ̀ tí tó ti dógùn èèyàn ń sinra rẹ nìyẹn tó kò sáyè bàbá àjẹ pẹ́pẹ́ Islam lọ fẹ́ lọ tó o bá ti sí maharam pẹ̀lú rẹ anábì gbọ́dọ̀ rìnrìn àdùtẹ́ bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí. béèrè tí ó ń tẹ̀lé wọn ní ẹsọ fún alẹ́ pé sàárè mẹ́ta ló wà yàrá wa aisha wọn ní ṣe àkóso máa ń kírun bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣípọ̀ yìí pé kọ̀tọ́ kí á kírun ní orí tẹ́ ibi tí sàárè bá wà. alhamdulilayi wọn ní aisha radiyallahu anha tó ń kírun nínú ilé rẹ̀ tó sì jẹ́ pé wọ́n sin òkú sínú ilé rẹ̀ nàbì ti fi hàn àgbọ̀dọ̀ kírun ní orí ibi tí wọ́n sin àkọ́kọ́ ni pé wọ́n sìnkú sínú yàrá kọ̀sọ́ yàrá dorí tẹ̀ fẹ́ràn kó rí tẹ́ léde lárúbáwá aléde yorùbá yàní ilẹ̀ ńlá tí wọ́n sin àwọn èèyàn sínú. so aisha radiyallahu anha òun náà gba ọ̀pọ̀lọpọ̀ àdéhùn wa fún alátọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbi tí wọ́n ti sọ yìí pé àwọn ẹni tí wọ́n sọ sàárẹ̀ àwọn anabi ọlọ́run di mọ́sálásí tí wọ́n ti ń kírun ọlọ́run láàánú àwọn ó sì dájú pé ìyá ńlá ò ní takọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó fi hàn pé tó bá sọ pé lè àìsà kò túmọ̀ sí pé yàrá kan ṣoṣo péré náà ni yóò sá láàrin ta tàbí kò yé wa yóò láàrin ta tí wọ́n fẹ́ǹsì so ó ti ti kọjá pé náà àrin ta rẹ̀ ní ti ń kírun wallahu a'lam lẹ́yìn náà láyé ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin máa lọ kírun mọ́sálásí wọ́n máa lọ kírun mọ́sálásí kí ló le débi tó bá ti jáde ńlẹ̀ rẹ̀ mọ́sálásí náà nù àmọ́ pé ṣé ń kírun níbi títàrí wa ó dájú pé kò ní kírun níbi títàrí wa náà. náà wọ́n ní ìbéèrè níbẹ̀rẹ̀ lọ pé ọkùnrin tí ìyẹn ti gbà ìgbéyàwó fẹ́ fẹ́. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí nìyẹn èyàn tí wọn ti fẹ́ra wọn lé wọn ti gbà káwọn fẹ́ra wọn lẹ́yìn ọ̀rẹ́ lọ́wọ́ fún wa pé nítorí sọ́kàn rẹ̀ àti sọ́kàn rẹ̀ kò dáa kídà rẹ̀ dáa ṣé bí ẹni bẹ́ẹ̀ ṣe yẹn lè fi sílẹ̀. alhamdulillah ẹni tí èèyàn fẹ́ fẹ́ wọ́n ti gbà pé àwọn fẹ́ra wọn ṣùgbọ́n wọn àti ìfẹ́ra wọn sílé wọ́n wá padà hàn sí pé àdìsọ́kàn ọkùnrin yẹn ìgbàgbọ́ tó wa ni tó yẹ kí wọ́n ti fẹ́ra wọn náà ni àbí ti wá lọ fẹ́ kèfèrí ọgbọ́dọ̀ fẹ́ ni mùsùlùmí ọgbọ́dọ̀ fẹ́ tó nílùú kan kan irú ti fere àwọn ti fẹ́ra wọn ọkùnrin yẹn ń ṣe bí ìgbà tó ṣe pé mùsùlùmí gidi ni ń tẹ̀lé súnà ó ti wá fẹ́ àwọn yẹn sílé kó tó wá di kó hàn pé kọ́dà gan ọ̀kan nínú àwọn tí ń propagate amadiya ń lò yẹn àwọn ẹran tí wọ́n ń tẹ̀lé súnà wọn béèrè pé bó làwọn ti ti fẹ́ ṣe àárín yẹn sí ìyàwó yìí ti ti bímọ méjì fún anitọ kò sí nǹkan kan nítorí wọn bẹ ni pé kóbìnrin ti hàn wípé amadiya rẹ̀ yẹn nítorí bọ̀ gbà kóbìnrin mùsùlùmí nítorí ẹni tó bá jẹ́ amadíyà kèfèrí ni nítorí pé àwọn sọ̀kọ́ ànábì mi ń bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá sì gbàgbọ́ bẹ́ẹ̀ kèfèrí ni kò sí igi láàrin wọn mọ́ wọn á ní bó làwọn ti ṣe àwọn ẹni tó ti gbéra wọn lẹ́nu kátó apẹ́ni tí ń ṣèbéèrè ẹ̀ sì fẹ́ ra kí ni wàhálà kí kálukọ́ ọmọ lọ́nlọ́ rẹ ni so àwọn eléyìí wọn á ní bó làwọn ti ṣe anikọ́kànnú ẹ̀yin ẹ̀yin àmírù ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ fẹ́ kọjá ìyàwó kejì kẹta làwọn bá gbogbo èèyàn bá tẹ flow sí pé kọ̀ dájú pé ó ṣe ṣe mọ́tà bó lẹ́sìn wá ṣe islam ìgbà tẹ́yìn ò lè díjú kẹ́ ẹ máa ṣèrànlọ́wọ́ fáwọn tó bá ní wàhálà náà ọjọ́ bó ṣe jẹ́. náà ìbéèrè tí ó tó kàn wọ́n ní ǹjẹ́ obìnrin tí ó fẹ́ lọ́kọ ìjọ ń bẹ nínú àwọn nǹkan tó léwu kóun fẹ́ fẹ́ nìkan kó ní ìmọ̀ ẹ̀kọ́ tí wọ́n pè ní western education tó wà nínú àwọn nǹkan tó tó léwu láti fẹ́. alhamdulilayi wọn ní sẹ ẹ káwọn wo pé sẹ ọmọ àwẹ káwọn tó fẹ́ àbí ọyẹ náà mo sọ pé ìwọ lọ máa ń tó wò ṣùgbọ́n tí wọ́n bá ń béèrè pé kí ni Islam ní kó wò kí làwa ti sọ yẹn wọ́n lọ wá máa ń tó wò obìnrin mi ọmọ wò pé òun fẹ́ ni tó ga jù ń lọ ẹlòmíràn kó ń fẹ́ tó kúrú jù ń lọ ẹlòmíràn kó ń wẹ́ ni tó mọ̀wé ẹlòmíì ó kó ń wọ ẹni tí máa ń wọ ṣẹ́ẹ̀tì tí máa ń di kàkà di kúkú ẹlòmíì gbogbo tó bá wù ọ́ ni ó wù ọ́ àmọ́ gbogbo tó bá sá wù ọ́ yìí má jẹ́ kẹ́sì islam ọgbẹ́yìn gbogbo tó bá wù ọ́ yẹn má jẹ́ kí wàá rí ọgbẹ́yìn nǹkan méjì pàtàkì ni nǹkan míì tó bá tún wá rí alhamdulillah náà. na ìbéèrè ni pé kí ni obìnrin lè ṣe obìnrin tó ti lọ́kọ tó yẹ pé kò mọ ọkọ rẹ̀ lára láti máa tàwádà kí n tó lè alhamdulilayi gbàtí obìnrin bá lọ́kọ tí ó sì má ọkùnrin lá láti máa ṣàwàdà kí lóbìnrin lè ṣe wàláhì tó lè ṣe pọ̀ kò sí bọ́kùnrin yóò ṣe le tó kò sí bí yóò ṣe yà kókò tó obìnrin ọ̀sọ́ dẹ̀ ń tọrọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tó ìwọ ni kọ́ lọ gbọ́n ìwọ ni kọ́ gbọ́n kọ́ ọmọ bá sọ̀rọ̀ tọ́lẹ̀ àbí òye wa. tòótọ́ máa ti ń bá sọ̀rọ̀ tọ́lẹ̀ òun náà pé ń rọ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú òkú ọlọ́run yọ ọ̀rọ̀ tó ọmọ sọ́n tó lè bínú títí tó fi rí gbámú tó fi tó ti ti jẹ́ dáadáa ó lè kọ́ńtúrò ọkọ rẹ̀ tí ó fi di pé le ó dé èèyàn rọ̀ níwọ̀n bá díẹ̀ wọ́n ní títà tí wọ́n ti lọ́kàn fún tó sì ti rí brọ́dà tó wù ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò kò kò gbà láti jẹ́ kí àwọn òbí ọkọ wà àbí ọkọ wá láti lè ṣe takókò yìí. nígbà tí wọ́n tó tó ti ó ti ó ti fún ọkùnrin létí pé ìṣáàlá òun òun fẹ́ wọ́n ní kí ni irú ènìyàn bẹ́ẹ̀ lè ṣe. kí ló dé táwọn òbí rẹ̀ ọgbà táwọn òbí ọba gbà bóyá nítorí sábà bíi pé ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbáwọn gbà torí pé àwọn ò lè fi fún un tóbìnrin bá ti gbà pé dájú sáká ẹni tó ń sáfẹ́ fẹ́ náà nù tó bá ti ní ẹni tó ń sáfẹ́ fẹ́ náà nù tó bá gbé bi tẹ́sán Islam wà ní òun náà ní ọ̀fẹ́ àmọ́ tí ọba ti tẹ́sán Islam àfi kẹ́ ẹ tó bẹ́ẹ̀ ṣe máa tó nǹkan yín torí bí tẹ́sán Islam wà tí obìnrin bá ti rẹ́ni tó wù tá a sì wádìí ọkùnrin tá a rí kọ́ lẹ́sìn láti wádìí rẹ̀ tá a rí pé wà rẹ̀ dáa á lọ kúrò lọ́dọ̀ ẹni tó jẹ́ wàlíyà alákọ̀ọ́kọ́ yẹn ẹ̀yin ò ní fi fún bàbá ẹ̀yin ò ní fi fún o ọ̀là kò burú ṣé ó ní ẹ̀gbọ́n àbí ó lẹ́gbọ́n àtàbúrò tó bá lẹ́gbọ́n àtàbúrò tán jọkùnrin sẹ́yìn ó fi fọkọ̀ pa ntí bàbá ò ṣe àwọn ò sí o so tó ní ẹ̀gbọ́n bàbá à ntàbúrò mi ò ṣe ìní ṣe o àbúrò bàbá ìní ṣe kò sẹ́nì kankan فإن اختلفوا أنبني فالسلطان ولي من لا ولي له tí wọn bá ti lè ṣe apẹnutọrọ wọn yẹra wọn tán láwọn ò ní fi lọ́kọ a jẹ́ pé ìjọba ni ó fi lọ́kọ ìjọba ti di wàlíyì rẹ̀ tani ìjọba náà adájọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé ibi tí islam wà ẹ máa gbọ́ obìnrin kan nísìnyí wọ́n fi lọ́kọ láti nǹkan bí ogún ọdún sẹ́yìn òun àti bàbá rẹ̀ òsì rẹ̀ torí pé bàbá rẹ̀ kọ́ ló fi lọ́kọ yẹn adájọ́ ló fi lọ́kọ torí pé àlè máa wòran kí zìnà ṣẹlẹ̀ tó lópin ìgbà tó yẹ pé ti wúra yín tẹ̀sí fẹ́ fẹ́ra yín tó àpọ́nlé ni má là ìgbà tí bàbá bá ti lóun ò fi ọmọ lọ́kọ haúsá làwùsọ ọmọ ẹ̀jẹ̀ tó ń torí délé wọn lọ sọ́dọ̀ adájọ́ adájọ́ fi fún un so irun wọn mọ abéèrè pé ẹ láti ogún ọdún nìkan ti fún lọ́kọ bàbá òun ọ̀yọ́nu tó ọlọ́run yọ́nú sí ọ ọlọ́run yọ́nú sí ọ torí pé àwọn tí wọ́n bẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ gba mí látàrí ọdẹ orí ó lè pé ẹ ẹ kọ̀bílà tí wọ́n ti wá ẹ̀yà tiyín kò yẹ ká fọmọ fúnrú ẹ̀yà tiyín táwọn alẹ́yà mùsùlùmí náà sì ní gbogbo wọn sọ nítorí délé tí wọ́n láti lè ṣe apẹ ẹnu adájọ́ ní òfin lọ́kọ̀ àwọn ìjọba ti pé kò sí ẹ̀sìn Islam bẹ́ẹ̀ torí ní ìsìtọ́ bá gbé jẹ́mọ̀ kan lọ́wọ́ àbá àfa kan lọ́wọ́ tó yẹ pé ìgbà tí bàbá rẹ gbogbo àwọn àfiwọ́ fún un ọ̀ya èmi náà gbà sẹ́wọ̀n pé bìtínà kan ṣẹlẹ̀ wọ́n á gba fáńlẹ́ ni <laughs> wípé ọ̀ ń gba àwọn ọmọ àwọn ẹ̀sìn bàbá fún wa tàmí tó bá ń gbádájọ́ ni sẹ́wọ̀n kọ́ parí nìyẹn tó ń torí di eléyìí lóbi jẹ́ pé tí bàbá kan bá ti gbà ìwọ ọkùnrin kò sí nǹkan tó lè ṣe níbi tí o bá ti ṣẹ̀sìn Islam kò sí ní tó lè ṣe ju wípé tí bàbá yẹn bá lò ò ní fi fún ọ rárá àbọ̀ ò ní fi fún ọ ó dìgbà tó bá parí skul lápèjúwe ìwọ ò sì lè ṣe sùúrù dìgbà yẹn wáyàwó tiẹ̀ lọ síwájú ẹlòmíín bẹ tó ṣe tán fi eléyẹn sílẹ̀ ọlọ́run gbogbo náà kọ ọkùnrin tí ọ̀fẹ́ ńgbà tó bá parí sùkú rẹ̀ àbí òye wa àmọ́ káwá jókòó káwá gan torí kó náà lásàfẹ́ àní fẹ́ lomi tó fi wá di pé tí ọ̀dà wọ bẹ̀ kéèyàn ṣọ́ra eléyẹn jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà a tún apá kéésì àwọn bàbá ìyẹn ni pé káwọn ọmọ ọmọ jíṣẹ́ fáwọn bàbá wọn tẹ̀rẹ́ àwọn bàbá bàbá yẹn gbà mí mẹ́ńtálítì táwọn máa ń lò ó ní pé àwọn ọmọ àwọn táwọn náwó lé lórí pé kán lọ sí skul àwọn olè jẹ́ kẹ́nìkan bá gbèsè ayé wọn jẹ́ wọ́n máa sọ lẹ́yìn bẹ́ẹ̀ ìgbé tó bá lọ lé ọkọ láì fi parí skul bí gbà tí wọ́n bá gbèsè ayé rẹ̀ jẹ́ nù gbogbo owó táwọn ná wọ́n ti káwọn pàdánù rẹ̀ gbogbo bàbá tí mẹńtálítì rẹ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ tọ́mọ rẹ̀ bá parí skul kò ní wù pé kó tún lọ́kọ láì sí rí tẹ́ àyàfi tẹ́ni tí ọba fẹ́ tọ́ba kọ́ndíṣàn rẹ̀ fún pé ọ̀wọ́ àtẹ̀kùn tó ti gbà sẹ́wọ̀n pé àwọn bàbá alákòóbá làwọn ilé yẹn tó nítorí pé àlọ́kọ ọ̀tọ̀ akàwé ọ̀tọ̀ á sì tún fi ìwé yẹn ṣiṣẹ́ ọ̀tọ̀ ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní bí èrò ń bèrè ní ìjọ̀wọ́ ṣé ó dára ṣé kò dára kí á béèrè fún flat láti máa gbé tàbí ṣe pé èèyàn ń lo nìkan tó ṣe pé èèyàn tó fẹ́ kí àwọn ọmọ èèyàn rò pọ̀ mọ́ àwọn ọmọ aláìmọ̀kan sí àwọn èyí tọ́da ni tọ́da náà ni tọ́da náà ni pípẹ́ tọrọ fúláàtì lópin ìgbà tọkọ yín bá ti lágbára rẹ àmọ́ tí ọba lágbára rẹ báwo ni ó ti wá ṣe kọjú sí mi kọjú sí ọ yàrá kọ̀dá fẹ́ni tó bá ti lẹ́sìn nítorí pé wàhálà tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn á ti pọ̀ ju nígbà tẹ bá wá tó láì pé fẹ́ wọ balùwẹ̀ àbẹ bá tó pé fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ tó wá di pé kò tí kàn yín ó ti kàn yín fẹ́ràn pé wàhálà ló ní ó máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn tó nítorí di eléyìí ẹni tí wọ́n ní wa man yatlubu al-hasanaha lam yaghluhu al-mahar wọ́n lẹ́ni tó bá fẹ́ arẹwọ obìnrin kì so ọgbàlẹ tó dáa fún rẹ lọ́nà tí òfin ní sínú pé ah, ẹlẹ́hà ẹ̀bọ́ síbẹ̀ yẹn ìyàbọ̀ lẹ́sẹ̀ ṣe báyẹn náà rí ẹ máa gbé kóka kò tí wọ́n fi di pé ìyàwó rẹ̀ wà nù àpọ́nlé ìwọ náà tó lẹ́yìn náà ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mi. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ fẹ́rẹ́ ariwo tẹ̀ ń pa àwọn ẹni já parí ọ̀rọ̀ débi kan lẹ́yìn náà ẹni tó bá ti ní tó bá ti lọ́kọ àtọkùnrin tó bá ti níyàwó tó dáa ju fún wọn ni pé wọn gbọ́dọ̀ gbélé fámìlì wọn wọn má gbélé fámìlì ọkọ tó dáa ju fún wọn nìyẹn kìí sàrámù o ìmọ̀ràn ni o nítorí dáa sí fún wa ní kókó ọmọ gbélé fámìlì ọkọ o ẹ gbé pẹ̀lú ẹ gbé pẹ̀lú bàbá ọkọ pẹ̀lú ìyá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ mọ̀lẹ́bí ọkọ iye kan ọkọ tí di pé àmọ́ ọkọ tá a fẹ́ àbí òye wa wọ́n gbogbo ìsáàbù yín rú gbogbo yín so nítorí di eléyìí báyìí mú o. àmọ́ ènìyàn gbókèrè níyì ní yorùbá sọ ẹ̀yin rọra lọ wábì kan kẹ́ gbà kẹ́ máa gbé bẹ́ẹ̀ ẹ rọra níyì tọ́ba fọṣọ ọkọ rẹ ọmọ pọ́n fọṣọ rẹ tọ́ba bàbá ọkọ rẹ ọmọ pọ́n wa ni aṣọ àbúrò ọkọ aṣọ ẹ̀gbọ́n ọkọ mọ̀lẹ́bí ọkọ iye kan ọkọ ẹwà adigun di kuku ẹ̀jẹ̀ bó ti jẹ́. wọn ní ìyàwó mélòó la anabi sallallahu alaihi wasallam fẹ́ káṣí bá wọn dárúkọ wọn tó bá dijọ́ dán wò àmọ́ sílẹ̀ yẹn. iye ìyàwó tí anabi sallallahu alaihi wasallam kú tó fi sílẹ̀ ìyàwó mẹ́sàn-án ni wọn àwọn kí lorúkọ wọn mo ìbá lọ ilé ẹ̀kọ́ ẹ̀ máa rí wọn. wọ́n ní kí ìdájọ́ ìbọ̀sẹ̀ tó ti lu nídìí wọ́n nílò tá a lè lò. wọ́n ní bọ́sẹ̀ tó ti lu nídìí tá a lè lò a lè lò mọ́nà síbẹ̀ ń fi ń tẹ̀lẹ̀ ni bákan náà kí ni ìdájọ́ lílo òṣùpá láti fi sọ ìtàn fún ìgbà tó ti tó gbọ́. wọ́n ní kí ni ìdájọ́ lílo tẹ̀síbà kí ni ìdájọ́ kí ni ìdájọ́ lílo tẹ̀síbà fún ṣíṣe òun láti fi ṣe òǹkà fún nǹkan tó pé ọgọ́rùn-ún. à ń bẹ lọ́kọ́ mọ́ burú ṣùgbọ́n ọfẹ́ ju àdáadáa lẹ̀ ju súnà lọ kéèyàn lu ọmọ ká rẹ̀ lọ́dáàjù dípò tẹ̀síbà náà. wọ́n ní ǹjẹ́ ó gbàláyè àbí ìsìlámù gbàláyè kí á kéde sàdáàkì sábẹ́ fún obìnrin ní gbangba. wọ́n ní sẹ́ ìsìlámù gbàláyè ká kéde pé báyìí ńlá fún obìnrin sàdáàkì kò sí tó burú mbẹ́ ṣùgbọ́n ìtọ́ dáa jù ni pé káwọn èèyàn sá mọ̀ pọ̀ sàn sàdáàkì ẹlẹ́rìí méjì. ẹlẹ́rìí méjì péré wọ́n mọ̀ pọ̀ san sàdáàkì ó ti tó àmọ́ gẹ́gẹ́ bí n tá à ń sọ tiwa púpọ̀ kó lọ́wọ́ bá tún ṣe sí dáadáa tí wọ́n bá ń naira tí wọ́n bá kéde pé ń lọ gbà ń sàdáàkì ọlọ́mọdé olè ọ̀wá ka yín naira lásán torí de léyìí gbogbo gbàtẹ́ bá bora yín láti rí ìyàwó ti gba ìyàwó ti gba sọdáàkì rẹ̀ ìyàwó gba sọdáàkì rẹ̀ naam lẹ́yìn náà ní òfin ẹ̀sìn islam àwa là ń la wàhálà bọ̀ra wa lọ́rùn nínú nǹkan tó fi ẹ̀sìn islam mú wa ni pé tába ti rí bàbá ìyàwó tá a ti rọ́pọ̀ ìyàwó tá a ti rẹ́lẹ́rìí méjì ó ti parí kò nídìí ìyàwó kọ́ wá jókòó tóbi bàbá tiẹ̀ ti tó bàbá tiẹ̀ ti tó bàbá sọ pé mo fọmọ mi lágbájá fi fún ọ ọkọ ó ti sọ pé mo gbà á níyàwó àwọn ẹlẹ́rìí méjì ó sì jẹ́rìí sí i sọdáàkì rẹ̀ ni ẹ bá ní fún un àbí fún ìyàwó rẹ̀ sọdáàkì rẹ̀ salam ó ti parí gbogbo nǹkan yóò fún yẹn ẹ̀yin lẹ fẹ́ ṣe wàhálà lẹ fẹ́ pariwo àbí òye wa ẹ lówó tẹ fẹ́ ná iná fa ni gbogbo ariwo yẹn fi ń pọ̀ síwájú ẹ bó ti jẹ. wọ́n ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni obìnrin tó rí ẹni tó fẹ́ fẹ́ táwọn òbí rẹ̀ wá ní àwọn lọ bá yẹ̀wò bóyá ọkọ rẹ pé kí ni irú ọmọ bẹ́ẹ̀ lè ṣe. ìyẹn ti rọkọ àwọn òbí wọn láwọn bá yẹ̀wò pé sọkọ rẹ ni nínú díngì wo àbí wọn lọ lé aláyẹ̀wò ilé oúnjẹ ń wò tí wọn bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ni wọn òbí tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti kèfèrí nítorí pé anabi sallallahu alaihi wasallam lẹ́nu tó bá ti lọ lé oúnjẹ ń wò tó bi léèrè ńpa kankan tó sì gbàgbọ́ ńpa tó wí ó ti sa ìgbàgbọ́ sá nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ sọ fáwọn obìnrin ẹ má di kèfèrí ìtànàbì ní kẹ́ ẹ̀yẹ wò òun náà ní ẹ wò tọ́lẹ́sìn ẹ wò wá rẹ̀ tó níwà bó lẹ́sẹ̀ yẹ wò ẹ ráwọn èèyàn kan bá yín wádìí lé wọn ọmọ yín lágbájá bò ní bò ní ti rẹ̀ ìtẹ́ yẹ wò nù àmọ́ káwọn lọ lé àlùfáà kan ilé oúnjẹ wò kan awòràwọ̀ kan àtẹ́lẹwọ́ kan ló ń wò kùránì ń wò ìyẹ́ wò tí yẹn bá ti bẹ́ẹ̀ yẹn di o. àwọn màmá màmá àwọn màmá màmá àwọn ló ti yẹ kó lọ sí àǹkàlì torí pé àwọn màmá màmá yẹn àwọn gan-an lọ́gá lọ́lé wò àwọn lọ́ọ́ dáràn pọ̀ nù jù nípa lọ́lé oúnjẹ wò yẹn tó máa ti wá sọ fún irú àwọn màmá báyẹn àwọn màmá fi wọn sàdánwò fún yín o àwọn màmá tó jẹ́ pé yẹn ń wò yẹn ń wò yẹn ń wò làwọn mọ̀ ta ló bá bàbá tiwọn yẹ̀ wò níjọ́ tí wọ́n fẹ́ fà wọn fọkọ tiwọn tó jẹ́ bàbá tiyín tí bàbá yín fi máa lù wọ́n lẹ́ẹ̀kan láre. sẹ́nu pé tí wọ́n bá wò dáadáa kọ̀ ẹ́ kó wọ́n fẹ́ bàbá yín nìyẹn torí bàbá yín gbà mí wọ́n gbà wọn létí ìgbà mí wọ́n sọ̀rọ̀ sí wọn a jẹ́ pé wọn ò wò dáadáa nìyẹn. tó ń torí de ilé ẹja gbà fọlọ́ tí ẹ má ti gbà fọlọ́ àmọ́ tí èèyàn bá ti gbà fọlọ wàhálà bẹ̀rẹ̀ tó ń torí di eléyìí tí èèyàn bá ti rẹni tí ń fẹ́ anábì ti sọ fún wa nǹkan méjì idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu sẹ́ni tẹ́ yọ́nú sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ tó bá ti wá tọrọ ọmọ yẹn fi fún un illa takun fitnatun wa fasadun kabir tẹ́ ẹ bá kọ̀ láti fi fún un fìtínà ṣẹlẹ̀ ìbàjẹ́ ńlá ó ti ṣẹlẹ̀ inú fìtínà ti máa ń ṣẹlẹ̀ nísìnyí ẹ ti fẹ́ràn ara yín débi pé ẹ fẹ́ kú fúnra yín wọn á fi fún ọ ọkùnrin ó di lọ́ba jẹ́ obìnrin gbé àtìrí kó gbóyún lọ́lé bàbá rẹ̀ wọ́n fi fún àbí wọn ní fi fún wọ́n fi fún lọ́wọ́ túláàsì wọ́n mọ̀ wá ká wọ́n mọ̀ wá bẹ̀bẹ̀ bá wa bẹ́ẹ̀ ń bọ̀ ẹni tó kó wọ́n bẹ̀ wá dẹni tí ń ṣe kíni tí ń bẹ̀ yàn ìbàjẹ́ dé àbí ìbàjẹ́ òde tá ń lọ máa lè. wọ́n ní tí bàbá bá fi ọkọ fún ọmọ rẹ̀ tó jẹ́ pé ọmọ yìí kò kò tó sí pé kí ni irú ọmọbìnrin bẹ́ẹ̀ bàbá fọmọ rẹ̀ fọkọ màtí mhm. bàbá tó mú ọmọbìnrin rẹ̀ ó fi fọkọ pé ẹni tá a fi ọkùn nù ọlọ́run fa àlùbáríkà sí wọn wá ní kíni jẹ́ bẹ́ẹ̀ yẹn èmi tí mo ti kàwé débi tí mo kàwé dé yìí tí mo lajú débi tó dé yìí láti gbà tilẹ̀ tí mo mo ti lajú báwo lẹ wá fẹ́ fi mi fún ọkọ báyẹn bọ́ọ̀ láti ṣe alihamudulilayi lópin ìgbà tó bá ọmọbìnrin.

bàbá rẹ̀ sì fi fún anabi sallallahu alaihi wasallam ó bí àyíṣà léèrè pé sọ faramọ́ àbọ̀ faramọ́ so eléyìí ibẹ̀ láti rẹ́rìí pé tóbìnrin ọba ti dàgbà wọ́n lè fi lọ́kọ wọ́n lè túláàsì rẹ̀ fi lọ́kọ nítorí pé ìgbà tí wọ́n bá túláàsì rẹ̀ fi lọ́kọ òun nílà akáì débi pé wọ́n mọ̀ pé sọ́kọ yìí fìtì òun àbí òfìtì òun kò nílà akáì débi pé wọ́n mọ̀ pé sọ́kọ yìí fìtì òun àbí òfìtì òun àwọn òbí rẹ̀ àwọn ni wọ́n mọ̀ pé sọ fìtì àbí òfìtì ẹ̀ àmọ́ tóbìnrin bá ti dọ́mọge anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní albikru tusta'dad albikru tusta'dad wasayibu tusta'mar ẹ̀tọ́ yín nù ẹni tó bá kọ́ ọmọ pariwo anabi pẹ́ tọ́ yín tẹ́ bá ti dọ́mọge wọ́n gbọ́dọ̀ fi yín lọ́kọ àfi kí wọ́n gba yín àfi kí wọ́n gba yín. tẹ sì jábí ti lọkọ kan rí tẹ́lẹ̀ gbọ́dọ̀ gba àtẹ lẹ́nu yín ní nísìn tẹ̀lé pé yàtọ̀ ń bẹ tó o bá tó ti ọkọ kan rí tó sẹ́ẹ̀dán wọ́n gba yọ̀ǹda lẹ́nu sọ yọ̀ǹda lágbájá ló ń sọ yọ̀ǹda àbọ̀ yọ̀ǹda. àmọ́ báwo ló ti dáhùn anábì ni wà ìdùnnúhà ìyọ̀ǹda rẹ ni kò dákẹ́ tó o bá gbanu àmọ́ èmi. èmi ọ̀fẹ́ o tọ́ba ti lé mi ẹ̀mí ọ̀dà olóhùn ọ̀fẹ́ o wọ́n á lè máa bí ọ lérè pé kí lọ́ọ̀fà tó fi fẹ́ fẹ́ àìyàn dáadáa sí ni ó sì lẹ́sìn àwọn olùmọ̀ràn sọ pé ọ̀dà tó bá sọ pé mo bá ń kọ́ àwọn kan ní kò ṣe torí pé ànábì lọ gbọ́dọ̀ dákẹ́ ni bọ̀tà àwọn olùmọ̀ràn sọ pé tó bá sọ̀rọ̀ ọ̀dà tó bá ní mo gbà ọ̀dà kágbà wọlé ọ̀dà bàbá rẹ sọ pé lágbájá fẹ́ fẹ́ ọ sọ yọ̀ǹda bọ́ yọ̀ǹda ọwọ́ rẹ̀ ni ṣé àgbà wọlé kó o ti gbà mí àbó o ti gbà àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn lọ gbà mí nítorí pé inú rẹ̀ dùn sínú àwọn kan ní ànígbà o torí pé bóyá òun wò èmi èmi sí lágbájá èmi ẹ̀rín wẹ́lẹ̀ tó wọ́n nítorí ẹ̀ ẹ̀rín yun ànígbà o lè ṣùgbọ́n insha Allah. tọ́ba rẹ́rìn tọ́ba ti rẹ́rìn báwọn bàbá yín ó ti máa ń sẹ́nu tọ́ba ti rẹ́rìn ọ̀dà kò burú mo ti gbọ́ ó ti gbà mí. wọ́n á ní ọ̀dà tọ́ba fún kọ́ńkọ́ ìgbà tí wọ́n bá sọ lọ́ba bú sẹ́kún pé pé bàbá rẹ̀ ọba ṣé àgbà wọlé kó ti gbà ni àbí ò ti gbà àwọn kan ní àgbà wọlé kó ti gbà wọ́n nítorí tínú bá dùn gbà mí èèyàn máa sunkún ni. àwọn míì ti ní àní gbà wọlé pé èèyàn sunkún ẹ̀ wá lọ́gbà ike ẹkún ti ń sùn yẹn kún pín gbà ní náà tó torí di ẹlẹ́yìí ẹ̀tọ́ yín nù ike wọ́n tọrọ yọ̀ǹda lẹ́nu yín àmọ́ tó o bá jẹ́ abilékọ tó ti lọ́lé ọkọ kan rí ọ̀fẹ́ lọ́kọ mi tó sáàmà wọ́n tọrọ yọ̀ǹda wọ́n tọrọ àṣẹ lọ́dọ̀ rẹ ni tó o gbà káfí ọlọ́kọ pa á láṣẹ yóò ní mo pa yín láṣẹ tó bá sì ní pa yín láṣẹ yóò máa dágbé rẹ ni. torí di eléyìí tó o bá ti wá di ọmọge tí wọ́n bá tú láti rẹ lọ́kọ ọlẹ́tọ̀ láti yarí ìfẹ́ ọsẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam ikú ọmọge kan wọ́n fi lọ́kọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ tú láti rẹ lọ́kọ lọ́wọ́ bá anabi sallallahu alaihi wasallam ó ní tí bàbá mi ṣe ni anabi sallallahu alaihi wasallam á ní bóun ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ níbi ọmọ mi ni pé a ah, eléyìí ṣèrò eléyìí ni wọ́n á máa tú so anabi wa bí ọmọbìnrin yẹn pé tó ọgbà àbọ̀ ọgbà ọmọbìnrin wa ni mo gbà ní ìsìn àmọ́ ntọ́fà tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé lèyà àlámà nàásù ànàlẹ́sẹ̀lẹ̀ àwòlíyà ìfìl àmìrìṣẹ́ torí káwọn yóò lè bá a mọ̀ ike kò sí nǹkan kan lọ́wọ́ àwọn bàbá nípa nǹkan ọmọ lọ́kọ nípa túláàsì ọmọ lọ́kọ tọmọ bá ti bàlágà ó ní lọ́fà ni mo fi ṣe bẹ́ẹ̀ sẹ́mi kófin yẹn yọjú nìsín látàrí tó torí ẹ̀ tí bàbá rẹ bá di ọ lókun kí wọ́n di ọ lọ́rùn pé dandan ẹni tó ta fẹ́ nì tí ọba ti tẹ́wọ́ lọ́rùn ó pè wọ́n lẹ́jọ́ ń kọ́tù sẹ́rí àná. ọjọ́ bó ti jẹ́. sọ ìṣe àlọ́ bóyá ìbéèrè mi ló máa jẹ́ ìbéèrè tamasikasẹ̀ ìpínlẹ̀ torí pé wọ́n ti tómi létí pé àsìkò òun ti tó so àwọn ẹni tí a sì máa lò kí òun níkàlẹ̀ náà ni à ń lóye láti dé àwọn ẹni yẹn padà. àwọn oníbèrè béèrè pé tí ọkọ èèyàn kò tí ì fún yàn ní owó òfẹ́ tó ti gbà kó wọn fún yàn ìgbà tó wáyá ni ó tó wá sí sẹ́wọ̀n létí pé ó tó fẹ́ẹ́ fẹ́ ìyàwó mi <laughs> pé ṣé ìyàwó àkọ́kọ́ lè kọ̀ fún irú ọkọ bẹ́ẹ̀. ìbò kò lẹ́tọ̀ọ́ láti kọ̀ fún kọ̀ fún báwo pé kí ni ṣebí wọ́n ló ti wà too slow tó o gba owó òfẹ́ rẹ tó o kò lè kọ̀ fún alakula ha alikọsan wo tiẹ̀ fún ọ bẹẹsì àmọ́ kó wàá kọ̀ fún Ọlọ́run ọbọ fún ọ yọ̀ǹda rẹ̀. náà àtọ́bẹ́ ah, ti pé a máa lọ àwọn alukoro wọn wà fún wa ní àwọn akéde tí ó bá wà láàrin ìṣẹ́jú kásílẹ̀. so inshallah tó bá di ní ọjọ́ friday tó ń bọ̀ lọ́nà tó ń ṣe ọjọ́ kejì ní ogún oṣù tí a wà bẹ́ẹ̀ ìṣòro wà bá wa. Thank you.